أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد رسول الله وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله من النبو جماعة أدوك فلو أترى بكي الله àti ìgbé ọlọ́run kí ọlọ́run bá síwájú ọ̀gá wa ẹni tọ́lọ́run bá rán sí wa wa Muhammad ìgbé ọlọ́run àti ìgbé ọlọ́run tí a ní kọ́ba nàbí ọlọ́run jẹ́ ọba ara lé kọ́ba àwọn sọ̀hábà rẹ̀ kọ́ wa bá gbogbo àwọn tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa ọlọ́run ọba wa àdìgbé ọlá ó jẹ́ kí ìgbé ìgbé náà ọlọ́run jẹ́ ọkàn àwa náà ọlọ́run ọba àdìgbé ọlá kó sàwọn náà lé ní iṣẹ́ ìṣesí rí èyí tí èèyàn fi jẹ́ ní eré ọlọ́kùnrin ọ̀wọ́ lọ́rùn ìkẹ́kẹ́ náà gbogbo àwọn tí wọ́n wà lẹ́yìn wa ọlọ́njẹ́ ọkàn àwọn náà lópin ìgbà tí àwọn náà bá wà lórí dáadáa ti dédé kí wọ́n máa wá lọ bẹ́ẹ̀ títí lọ́jọ́ ẹ̀san gbẹ̀yàn máa yá nítòsí àti nídìí náà tẹ́gbọ́ mi mo fẹ́ kẹ́ máa mọ̀ dájú èyí tí sòdodo ọ̀rọ̀ òun ni tẹ́rọ ọlọ́run ìmọ̀nà tí ò ní dàrú lẹ́lẹ́ òní súnà nínú Muhammad sallallahu ta'ala alayhi wa sallam lẹ́yìn méjèèjì ni nǹkan tí a bá kò lẹ́sìn tí ọba ti lè lẹ́rìí nínú tíra ọlọ́run àbí kọ́ lẹ́rìí nínú súnà nínú Muhammad sallallahu alayhi wa sallam ìtí sẹ̀ríà pẹ̀lú ẹ̀ òun bídíà gbogbo bídíà wà ní ànú ni gbogbo ànú wà ní kò síbi kan tí ó rìsọ́ọ̀tù sí tó ju iná ọlọ́run ọba ọba àdìkẹ́ ọlọ́run abẹ́lọ́run pẹ̀lú orúkọ ètí ní dára jùlọ àti àwọn òròyìn ẹ̀ èyí tí fíga jùlọ lọ́ba apanadẹ́bọ̀rẹ́ wọ lọ́ba apá ẹ̀wọ̀ náà rẹ ọlọ́run ọba rẹ bí ní àṣẹ ìtàlélẹ̀ ọba gbésùnà ànábìwá Muhammadu gbogbo àwọn àtàwọn bá má lùkùránì lọ́wọ́ yá sí àlùkùránì wa ibi tí a bá dé ìyẹn jẹ́ suratu Yunus ibi tí a túntọ́ gangan òun ni aya 16 la túntọ́ aya 16 òun la túgbẹ̀ ibi tí ọba mi ti sọ pé وإذا تتلى عليهم آياتنا بينات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا تسلى عليهم آياتنا بينات قال الذين بينات بينات بينات وإذا تسلى عليهم آياتنا بينات قال الذين لا يرجون لقاءنا إن قرآن غير هذا لهم من تلقاء نفسي إن أتبع إلا ka dɔ ka fa. wàlíyá tún fáwọn ènìyàn ní tó dáa káwọn èèyàn rí bíá ntọ́lọ́nsì òun lọ́hàn yìí ntọ́lọ́nsì òun lọ́hàn yìí gbogbo tó bá ṣe pátápátá yọ ọmọ nídi kan tí ó fi jẹ torí ti ọlọ́run bí n bá nídi báwọn ti fi jẹ tọ́lọ́run ẹ̀hìn òun ti fi ra ìyáma àbúkọ ìpínlẹ̀ tó wà mí náà níbi àbí mọ́lálà bí àwọn obìnrin ọmọ gbádùn mi torí sí náà yá ìbáwọ̀ sọ́kọ́ dáa yín máa fi sakara mi yìí torí káwọn yẹn máa gbá olówó ni tàbí àwọn kan ọlọ́mọ kan ẹni bá wá fẹ́ rí ọ̀dọ́ ló tàbí kí àwọn ọ̀dọ́ dà bí ọ̀wá tẹ ayé lérí gba fún gbogbo tí ọba máa wá sí yóò máa ń ṣe torí kó fẹ́ rí ọ̀dọ́ ọlọ́run tàbí kí àwọn ọ̀dọ́ rí dà wọ́n mú tẹ́kì fi máa ata kàlá. wọ́n mú tẹ́kì fi máa ata kàlá. وأحسن كما أحسن الله إليك bọ́lá ọba ti wá sí dáadáa fún tó wọ́n náà sì fẹ́ lómi. wala tabghi fasada fil ard. ẹ má fi tẹ ẹ bá ní balẹ̀ jẹ́ o tẹ ẹ bá ní ẹ má fi balẹ̀ jẹ́. inna Allaha la yuhibbul mufsidin. bẹ́ẹ̀ bá ń balẹ̀ jẹ́ ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ eléyìí náà sì lè dé àyàtà tó lọ́wọ́ tí n sọ pé bẹ́ẹ̀ ni náà láyé ìgbélé lè kọ́ àná. mo gbà wọn tí òun ló bá wọn pàdé wa níjọ́ kan. إن الذين لا يرجون لقاءنا قلت وانزل أي أمور طلبنا ورضوا بالحياة الدنيا تسمى وانك من بيعي وطمأنوا بها والذين هم oníṣẹ́ ẹ̀kú wọn ṣe tí wọ́n ṣe wọ́n ṣiṣẹ́ rẹ̀ iṣẹ́ wọn náà ní ìwọ̀n wọn náà ká tọ́tẹ̀ lé iná lẹ́bí na amanu ẹ̀ wá àwọn kan wá jẹ́ múmi ní wọ́n àbínú sọ́ọ̀lẹ̀ àwọn táwọn kan wá ṣiṣẹ́ rẹ̀ ọ̀tọ̀ ní ìmánì ọ̀tọ̀ ní iṣẹ́ rẹ̀ àmọ́ iṣẹ́ rẹ̀ náà inú ìmánì ló ṣe kí ni ayélujára ní ìmánì pẹ̀lú ọlọ́pàá lọ́dún jẹ́ múmi ní kò túmọ̀ pé kò ní lásìsí o mẹ́jọ ọ̀dà ló kò túmọ̀ pé kò ní sí kíní ní lásìsí ẹnìkan jẹ́ múmi ní tó tóbi jù láyé kò lè tó múmi ní ayé àwọn sàábé o láàrin àwọn sàábé wọn náwó ní sí náà o múmi ní ní àkóso àṣìṣe ọkọ̀ sí náà wípé. wọn gé ọwọ́ àwọn tó sèse náà débi lábà àwọn tó dẹ ẹni wọn gé wọn ní àwọn tí mu tí wọn nà wọn ọkùnrin náà bí wọn mú tí dọ́wọ́ ti yó ọ̀dọ̀ àdàbí ni tó ń bọ̀ wọ́n yìí tó ń wọ́n tó ń nà ọ́ ti sà wọ́n tó nà tó ń bá dàbí tó ń bọ̀ sà ẹ̀ ń lọ́wọ́ wọ́n tó ń bọ̀ tó ń bọ̀ tó ń bọ̀ wọ́n tún bá wí wọ́n tún bọ́ díẹ̀ díẹ̀ wọ́n tún lè sa ayé wúlọ̀ mú yọ wọ́n ti wọ́n wà tó pa ọ̀nà lẹ́yìn náà tẹ́gí ni wọ́n pa wá. ẹnì kan tó mú ya kí ni ti wọ́n bọ́ bí ọkọ̀ tilẹ̀ tẹ̀ tà tún ní ayé bí lẹ̀ o ẹ má kó sí ìdánilẹ́wọ́ nínú ara wa nínú ẹ má lè lọ́ bá ṣe ká ní ẹ dákun èèyàn tí yẹ wà mú kí yó títí bá ń bẹ ní ẹ̀dá yẹn máa segin ní. abẹ́kọ̀ ìfẹ́ ọlọ́wọ́ àti káfíń tó wà lẹ́bi rẹ̀ tọ́ba yẹ tó bá mú tí náà ibi ọ̀dọ̀ ẹ tó nífẹ̀ẹ́ náà ní segin ní. ọlọ́wọ́ mi kì í sọ̀tà níbi kọ́lá kì í sọ̀tà ọlọ́wọ́ ọ̀dọ̀ ọlọ́wọ́ ni ọ̀dọ̀ àdébù àmọ́ ń segin ní ìmùtí ń sàṣìṣe àdébì náà wá ní àdébì náà segin ní ó lé wọ́n ń ṣe ìwọ ọlọ́run lórí ẹ̀ ètò wa èyí ẹni bá kan orí bá kan orí bá kan wọ́n ti níbi ọlọ́run àtàlẹ́dẹ́ ara wa nínú a kà máa bá wí fásitì rẹ̀ àmọ́ àlílé lọ́ba kẹfì a máa bá wí fún àlílé lọ́ba a sì bá lò pẹ̀lú dáadáa rẹ̀ a máa bá ṣe pẹ̀lú bí sẹ́ni abá ti ní abá ṣe níbi tọ́ba kù sí i àmọ́ bá lè àgbọ̀dọ̀ lè kí wọ́n dàgbọ́dọ̀ sí iye lé o ànábì ò lé ọ̀hún tí ni o ànábì ò lé iye ọ̀hún tí wọ́n ànábì ò lé iye ọ̀hún tí wọ́n ànábì ò lé iye lé wọn èèyàn bá èèyàn lo sẹ̀rí ọlọ́run lé ní wọn yóò sì máa bá a sí níbi tó bá dá a sí wọ́n yìí tẹ̀ lé àwọn èèyàn mọ́sálásí láyé ìgbẹ́tọ̀ kẹ́ lé wọn ẹ má lé wọn mọ́ o. èrò àbúrò tó burú jù lọ ní àbábọ̀ náà ń tún sẹ́bọ̀ nínú wá dé òkùnfin mọ́sálásí ọmọ tí wọ́n sì wá wúlò ju àbáǹsó kò ní jóníjó ńlọlélọ ní gbogbo kọ́ra ní gbẹ́bọ̀ lé níta ọmọ tí lọ́kọ́ ti darí ọ̀pàdé àbá àti gbẹ́bọ̀ sí níta ìmọ̀ ọmọ náà ni o àbá àwọn náà ìmọ̀ ọmọ náà ni ọwọ́ pàdé ti gbé wọn sí oríta ọwọ́ dàṣùbà àwọn akásùbà àti mọ́mù àtọ̀wò tí wọ́n pàdé dàṣùbà. lọ́mọ tí bá yá ni pé mọ́mù wa pé àwọn alábàjá àgbàǹkà lọ́mọ tí bá dé rárá o ìmọ̀mù ẹ̀ ní kí wọ́n fọwọ́. àyà ń bẹ òun yẹn náà ló mú ti wọn kà bá alágbájá ẹ̀mọ́dé amọ́mọ́lá wọn rò kó yóni ó dé wo ọtí ọ̀pá mi lé láàrọ̀ yìí o ọ̀pá mi láàrọ̀ yìí gbogbo ẹ má da lóhùn ẹ má ti kó ní ẹ dàbí lóhùn má mo ní kó mi bàrí o lẹ́yìn tó ń bí mo ní kó mi bàrí. àwọn ah, ọmọ ah, mutí ló sì yá kí sábẹ́ àmọ́sálásí lọ́wọ́ àwọn yàrá ní àwọn abalabalẹ̀ àìfílẹ̀ kí ló dé ó ní a ah, kí mọ́mú lọ kémi ni wọn kírun sàn ju kí mọ́mú kírun lọ wọn wá ní ìwọ ọmọ tí àwọn yẹn ti mọ́mú gbogbo ti ní mọ́lá lẹ́yà lẹ́nu gbogbo ti ní mọ́mú lẹ́yà lẹ́nu ẹbí wọn gbogbo ti lẹ́yà lẹ́nu ó lè mi sì sàn ju mọ́mú lọ ọtí lè mi mú ìmọ̀mù ń gbẹ́bọ. ẹ̀yà fa kí ni ẹ̀kọ́ tẹ̀ ń pé òun tẹ̀ mọ̀ pé délé bọ̀ yìí kí àwọn afọ máa ń gbé bọ́lé níta ọ̀rápá jáàmù ètìdé jáàmù dàda gèdè ọbẹ̀dẹ ìmáàmù ọ̀tà àdúgbò tí wọ́n náà ń gbé bọ́ tọmọtìmọ̀dá ọbẹ̀dẹ nìsí àwọn jẹ́pọ̀ atúlẹ̀yìn rẹ̀ wọ́n tún kálẹ̀ ìmáàmù yẹn àwọn ọ̀dọ́ tí wọ́n di àwọn ìsọ̀nù àti àwọn wábi tí wọ́n wábi wọ́n tún kálẹ̀ ìmáàmù yẹn àwọn yàrá ni ẹ̀ wọn sàfà àwọn wọn dá àwọn àti àwọn àgbà wọn ni kí wọn lọ fẹ́ jọ wọn sùn mí tọ́lá àwọn yẹn dá masalasi wọn tún jàmá yàtọ̀ náà wọn tún bẹ́ẹ̀ dé nísìnyí wọn ni wọn tún jàmá wọn ni a máa dá kọ́ wọn báwọn kan wá lọ yìí wọn ti tún jàmá fa lágbájá wọn kí wọn lẹ́yìn mọ́mú lágbájá wọn sì jàmá wọn á ránṣẹ́ pa àwọn ọmọ nígbà wọn rí lálùkọ́ tó tọ́ àwọn anábìà ọmọ mi náà ni wọn ti pẹ́tipẹ́tipẹ́

àwọn òkìrù mọ́sálásí ni ma àwọn náà lọ́dọ́ tó sì pọ̀ ju mọ́sálásí náà balaba wọn pè á ó yẹ dẹ́ni kírun wọn ni ó yẹ ìmọ̀mù àwọn káwọn mọ̀ sọ tóró ti dẹ̀kẹ́ tábà yóò sì yẹ ìmọ̀mù àwọn káwọn wà sọ wọn làwọn kan fún afẹ́jọ́ wọn sùn ní wọn wá pè mọ́mù kọ̀ yọjú àwọn jẹ́mọ́ wa ni àwọn wá níbo ti pé ìmọ̀mú yín kọ̀ yọjọ́ wa ni sọ ẹ̀yà bá wọn máa ti fún ẹjẹ́ wótò kó àwọn bẹ́ẹ̀ máa kí ní bẹ́ẹ̀ ni àbí ọ̀wá ní lè sọ ẹjẹ́ àwọn ọmọ olójọ́ pẹ̀lú ìmọ̀mú wa ẹ̀yin dẹ̀ sẹ́jọ́ wọlé làárọ̀ òru sẹ́yìn pé yẹn náà sì kì í mùsùlùmí àbí mùsùlùmí ṣé mùsùlùmí ẹlẹ́bọ̀ọ́ torí wọlé dúró sóríta torí àwọn ilé ìwé ìṣẹlẹsẹ ẹlẹbọ ni inú mi wọn ẹlẹsẹ àbàlù ìṣẹlẹ abatilẹ kábàlù lórí ẹsẹ tọsẹ àwọn apasọmọ ìyá bí ìṣẹlẹ abatilẹ kábàsọmọ ìyá tọ́ra ara wa ni ẹsẹ yẹn ò yọkùnú iná lẹ. الذين آمنوا وعملوا الصالحات إن الذين آمنوا إيمان pẹ̀lú Ọlọ́run òun lọ́mọ tí ìjọsìn ní tàbí bíi mọ́sálásí إن الذين آمنوا إيمان pẹ̀lú ànábì ọ̀dàrú إن الذين آمنوا إيمان pẹ̀lú màláíkà ọ̀dàrú إن الذين آمنوا إيمان pẹ̀lú jọ́ àlùkìyàmọ̀ ọ̀dàrú pẹ̀lú kádàrá ọ̀dàrú àmọ́ kù síbi wà àmínú asalihat ìmùtí ọtí tí mú ìṣiṣẹ́ rí kìí ṣiṣẹ́ rí anábì ọ̀wá lè torí ìmánì sí kíní ọ̀yànjú iṣẹ́ rẹ̀ ní òsí ni ò pé anábì ń rí ní mùsùlùmí ló fi jásí pé mùsùlùmí tòun ti bi tọ́ba kù sí níbi ìwà àmà mánéjì rẹ̀ kí mo lámà sí ẹjọ́ yanjú sí yín o tá a bá ń pé wà bí kọ́ jẹ́ mùnáfíkì kọ́ o ọ̀tọ̀ nídájọ́ mùnáfìkì o mùnáfìkì a ní mọ́lẹ́jì ẹ̀ á kẹ́ẹ̀bẹ̀ túnmọ́ láṣẹ a mọ̀ pé eléri ibú ni a máa wò bí a bá ti rí pé yọ́ dasá fúrú a ní fọ̀rọ̀ lọ tọ́rọ pé tó bá ti gbọ́ táwọn wí ń lọ sọ fáwọn ọ̀tá ìsìn torí kìí sára wa ara wọn ni ní kọ̀rọ̀ ara wọn ní gbangba ara wa ní kọ̀rọ̀ ara wọn ní gbangba ẹni bá rí bá wọn kùnà bìkì nù anabi wo wọn ràn báyìí ni kí mo ní ṣe yẹn máa wọn ràn ni àfi yìí tó bá kéde ibi tó ń dúró sí jáde ayọ̀ǹda rẹ̀ kí mo láṣẹ ayọ̀ǹda rẹ̀. innal munafiqina àwọn munafiki yukhadi'una Allah àwọn ń tan ọlọ́run wàhúwà fáàdí ọ̀hún ọkọ̀ yìí náà ọlọ́nà wọn wọ́n rán báyìí ọpọlọ́hun náà wọ́n ń jàmbá ọlọ́run yọ̀kádì òun láà wọ́n ń ṣe ìdá ọlọ́run wọ́n ń fọ́lọ́run sáwà lógbólóhun pọ́lọ́run dètè fún wọn ni sífàtòlè mọ̀kọ́bálà nù bàbá wa sọ pé wọ́n dìtẹ̀ fọ́lọ́hun tẹ́ẹ̀dá bá fi ní kinní kan tọ́lọ́hun ò ní ó bu ọlọ́hun kù tá a bá lẹ́dàá ní kinní kan tó lè ṣe fọ́lọ́hun tọ́lọ́hun ọ̀wá lè ṣe kíní ìjà pé nákìsù wà lára ọlọ́hun ara kàmáàlú ọlọ́hun ni pé kẹ́dà gbogbo tẹ́ẹ̀dá bá ní kí tọ́lọ́hun ó ṣe kíní kójú tiẹ̀ lọ abára ọlọ́run fìyà jẹyàn ẹ̀dá náà ń fìyà jẹyàn ó yẹ kí ẹ mọ̀ pé yàtọ̀ ọlọ́run ìṣègbè ìyá ti mọ̀kọ́bálà ni wọ́n ń perú ẹ̀ tá a bá wá sọ pé àwọn nǹkan ń dètè fọlọ́run táwa ní à ọlọ́run ò mọ bí ó ti wọn bí ìgbà tọ́lọ́run àwọn eléyìí ń fi ète ju bí bá wá ní tí fi jọ ọlọ́run lọ ọ́ dàbùkù fọlọ́run pé kò pé nínú sífàtú kàmáìlì ọlọ́run ni pé tẹ́dà bá ní kọ́lọ́run ó ṣe kí ni kó ní jù lọ bí a bá láwọn ní ètè ìjúmọ̀ ẹni pé ètè tó rí kí wọ́n dá wàá wà káàdì òun mọ́ bọ́lọ́ wájú ètè tọ́lọ́wọ́ ṣe kí ni yóò ju tí wọ́n lọ yóò ju tí wọ́n lọ yakidu na kaida wa akidu kaida. àwọn kèfèrí wọ́n máa dẹ́tẹ̀ ríṣiríṣiríṣi wá akidu kaida èmi ọlọ́run ó sì máa dẹ́tẹ̀ ìjúmọ̀ ẹni pé tí wọ́n bá lẹ́tẹ̀ tẹ́mi ọ̀bá lẹ́tẹ̀ èmi ò pé nù èmi náà wá ètè tèmi ṣe kíni ó ju tí wọ́n lọ ètè tèmi ṣe pé ètè wọn kí wọ́n á lètè tó ju tí wọ́n lọ wọn ń túmọ̀ pé mi è ṣe kíni mi è ṣe gbé wọn wọn à ní kíní kan tí ì ní ṣe kíni tí a bá ní kíní kan tí ì bá ní kíní jẹ́ fọlọ́hún àbùkù ni àmá èyọ ọkọ̀ láti bẹ̀ kí mọ́lá yìí ṣe láti bẹ̀ èyọ ọkọ̀ láti bẹ̀ o ìròyìn lásán ni a gbọ́dọ̀ yọ ọkọ̀ ń bẹ̀ káwá nígbà tọ́lọ ní yọ̀káàdì òun láà wọ́n dá ìtì fọ́lọ̀ wà wà káàdì òun ọlọ́run ọba náà wọ́n dé ti fáwọn náà nítọ̀ ní ó kọlọ́ ní káàdì wà a gbọ́dọ̀ sọ káwá ní ó kọlọ́ ní ilé káàdì ní ó kọtọ́lọ́ jẹ́ ní eléte àrárá o ìròyìn ni tá a gbọ́dọ̀ yọ ọkọ̀ ní ara rẹ̀ káwọn nínú àsìmọ́wọ́ ọlọ́run káàdì ò eléte ẹ gbọ́dọ̀ sọ àmọ́ ìtọ́lọ̀ ń fẹ́ ká gbọ́yé bẹ́ẹ̀ ni pé ìtẹ́ níwò èmi náà ṣe kí ni tí ìbá ní okó náà kí sùdúmi ọlọ́run kọ̀ wá sí tẹ́ẹ̀dá lè ní tọ́lọ́hùn ní jùlọ nínú nǹkan yẹn ìtumọ̀ ẹnu ni. Naam. ọ̀sọ̀nù rárá amúnábìkì ìdákọ́mọ ilẹ̀ sọ́láàtì tí wọ́n bá fẹ́ lọ kírun kọ́mù kùsálà ìkírun òrùjú ni wọ́n kírun wala yu'minuna wala yadhkuruna Allaha illa qalila wọn ò sí nínú tí ọlọ́run àfìgbà díẹ̀ amúnábìkì nù sẹ́rí ìdájọ́ amúnábìkì ọlọ́run pa wọ́n ti yín wò wọ́n níran bí a bá wà nù jẹ́mọ́ á pa wọ́n ti á máa ṣe kí ni àmọ́ wọ́n níran àmẹ́lẹ́sẹ̀ ẹlẹ́sẹ̀ ẹjẹ̀ nǹkan bí mùsùlùmí tí ó lè mábẹ̀ ló ti ṣe sínà bí èyí tí ń jẹ́ tẹ́tẹ́ ta tí ń lọ bí tí wọ́n ti ń ṣe gíní ìgbọ́ naijabet sókọ rẹ̀ nù wàláhì mi ọmọ mi ìsàwádà bet naija bet naija tí ń lọ bẹ̀ tí ń lọ jẹ́ gíní sọ bí wọ́n ti ń ṣe òun lọ́mọ bí wọ́n ti ń ṣe lọ́hùn nílọ sí ìsìn wa mọ́sálásí bí mùsùlùmí tí ń lọ yàwó rìbá báńkì bí èyí tí ń ta tẹ́tẹ́ bí èyí tí ń mutí bí èyí tí yọ́ sí náà sí ọmọ pé ọ̀dá sí yọ́ sí sẹ́rí gbogbo àwọn ilé ìhun ẹlẹ́sẹ̀ ni wọ́n ara wa ni wọ́n kí ni wọ́n pè wọ́n bàbá wa ń lu sẹ̀ríà á da sẹ̀ríà lé wọn lérí bàbá ti lu sẹ̀ríà á pè wọ́n á kìlọ̀ fún wọn kò wọn kò nu mùsùlùmí kò wọn kò nu mùmínì àwọn ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n ń ṣẹ̀wọ̀n yóò wá jẹ́ kí mọ́ni wọn máa jò yóò jẹ́ kí mọ́ni máa ṣe ni yóò máa jòkó ní dàbí ìmánì ẹni tó dúró pátápátá bí tọ́lọ̀ ní ó dúró sí ìmánì wọn ò ní jọra wọn bí bá ti wá ń sẹ̀sí ní ìmánì yóò máa ṣe kíní yóò máa wálẹ̀ sí bí bá ti ń fẹsẹ̀ sẹ̀sí ẹ̀fẹ̀sẹ̀ sí ìmánì yóò máa ṣe kíní lọ sókè ló fi jásí pé èèyàn kí ìmánì ṣe kíní dàgbà sókè ni ṣé wá rí gbogbo èmi ní ń jalè ń mutí ń ṣe sìná ń lọ yáwó rìbá ń bèbú ń sọ̀rọ̀ ẹ̀yìn ń fẹnú bàtẹ̀yàn jẹ́ gbogbo àwọn eléyìí pátápátá iṣẹ́ rere ni tí ń jẹ́ mukammalatul iman tí ń imani kí mo ní ṣe yìí sì máa imani ku, yìí máa jẹ́ kí imani ọ̀gá sókè yìí sì máa jẹ́ imani ṣe kí ni kọ wá sílẹ̀ iṣẹ́ rẹ ni gbìyàn bá wá ti tí imani bá yẹjú bíṣẹ́ rẹ ọ̀ bá wá yẹjú kọ̀ wọnú ọwọ́ àná iná lẹ́dínà àmọ̀nà kọ̀ wá wọnú wá àmì ní asọ́lẹ̀ heart ló pé tọ́ bá jẹ́ mùmínì ọ̀tọ̀ kọ́ wá níṣẹ́ rẹ lọ́wọ́ ọ̀tọ̀ ẹsì mọ́lẹ̀ ti gbéyàn jẹ́ múmìní kò ní ní sí ẹbú lọ́wọ́ kò sí bí ẹ bá jẹ́ múmìní àfi tọ́ bá ja ẹ̀mí ẹ̀ lógun tọ́ bá ṣe kí ni ló fi já pé mùsùlùmí gbogbo yóò máa ja ẹ̀mí ẹ̀ lógun ni torí ẹ̀mí fẹ́ ṣe fàájì ẹ̀mí fẹ́ wá rọrùn ẹ̀mí fẹ́ wá tọ́ dáa

tó o bá já ẹ̀mí yẹn lógun kò ní dúdú aládìí o tọ́lọ́n fi ní wà nafsin wà man sawwaha fa alamaha fujuraha wa qad aflaha man zakkaha wa qad khaba man dassaha ó gbìyànjú pé bó mo ti fẹ́ jẹ́ mímí lógun ni ó gbìyànjú ẹ̀ ni tó o bá gbìyànjú ẹ̀ ò lè rí o sì ní rí ṣe wal ladina amanu ò ní rí ṣe wà mí lù sọ́ọ̀lẹ̀ àti ò ní rí o mujahadatu nafs kéèyàn já ẹ̀mí ẹ̀ lógun kó gbógun tẹ̀mí ẹ̀ gẹ́gẹ́ fún rẹ̀ ọ̀nà tó ma gba gbogbo ti ẹ̀mí rẹ̀ ni ó business ṣe bísínẹ́sì ó ń ṣe bísínẹ́sì ọwọ́ nídìí two hundred and fifty million gbogbo àwọn ọmọ ìyá ò rí ya ọ gbogbo àwọn ọmọ ìyá wọn rí yá ọ wọn ní kọ́ ọmọ bọ́ báńkì bíi báńkì ní eh, wọ́n á fún one two fifty yẹn wọ́n kọ́ fún ọ lóṣù mẹ́ta. ẹlẹ́ mọ́ bèèrè ìkìrí lọ rẹ̀ àmá owó yẹn yẹ padà máa ní interest yẹn ọdẹ pọ̀ 2% ní 2% ah 2% gan àti sáńsẹ́ kí ni ọlọ́run kí wọ́n wá dúró nídúró pé tí ìbá fi gba rìbá 2% mọ́yàyà yọ̀ọ̀dá bísínẹ̀sì náà ni tọ́lọ́n ṣe rìbá lè wọ ìníyà torówó rìbá ní ìníyà ó ṣòro sí àbí ó ṣòro sí kódà two percent ó ti rí pé ah, ìgbà mélòó ní fi gé ni tí bá fi rọ́nù ẹ̀ lóṣù mẹ́ta gan-an ti san two percent wọn kódà yìí ti sojú owó gan-an kọ́ wá rẹ̀ mi jà lógun nígbà yẹn kọ́ rẹ̀ mi rẹ̀ jà lógun nígbà yẹn kó orí jà lógun nígbà yẹn òun ni ó jọ wọnú iná lẹ̀dínà àmọ̀nù wá àmì lú kọ́ máa kú lọ báyìí kí wọ́n wá ní ogógóró díẹ̀ wọ́n fi sí ogógóró díẹ̀ ní gbogbo tí ń ṣe ọ̀yẹ̀ lóòrùn ló sì àbá lágbájá ní iná wọn lò fún ló sì àbá lórí ẹgbẹ́ bá sì ti mú tọ́jú márùn lẹ́nu yìí ṣe bẹ́ẹ̀ sì sùn yóò ti lọlẹ̀ káyìí lóòótọ́ tó ẹ sùn jọba fi dàyí lára ti balẹ̀ kọ́ wá sọ pé mi ò mú sọtí wà ń bẹ̀ tó kílẹ̀ àbáyìí mi ò ṣe kíní ọtí tó kílẹ̀ àyè mi ò mú bá kúkú kú ọjà èmi ọjà èmi lógún nu irú ẹ̀ wá pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà rẹpẹtẹ ọba dé àwọn ibìkan omi ọmọ kọ sí ọmọ ọmọ ọkà kí omi ọmọ kọ́ fọ, fọ́ pé mi náà yẹn ọjà wọn ọlọ́run fi máa ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀yanjú ọ̀rọ̀ yẹn ọ̀yanjú ó ní la yazini zani na yazini wa huwa mu'min mu'min gidi nígbà tí bá ń ṣe sìná lọ́wọ́ wọ́n ti yọ ìmánì lára ẹ̀ ìmánì tí wọ́n yọ lára ẹ̀ ló fi rí sìná sí tí ó bá ṣe sìná ìmánì ọkọ̀ ṣe kí ni tó bá parí sìná ìmánì ó ṣe kí ni wala yashrabu al-khamra hina yashrabu ọmọ mi tí mọ́mí ní bá mú tí lọ́wọ́ wọ́n ti yọ ìmánì lára ẹ̀ ń wọ́n ti yọ ẹmọ́ ní kò lárẹ̀ wọ́n sì gbígbé sí mùsùlùmí máa mú tí ó níbẹ̀ ni mùsùlùmí sí sí anábì níbẹ̀ ni nígbà àwọn abadé bí ó rà anábì ní àhán àná mùsùlùmí ìgbúrọ́ mùsùlùmí ìgbúrọ́ ìtumọ̀ nípa àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí ó lè wáyé lọ́wọ́ ẹni tá a bá pè ní kíni mọ́mì ní tí ìmánì rẹ̀ bá ṣe kíni tó bá lọlẹ̀ ìmánì kọ́kọ́ já ní kó tó rí sí tí ìmánì ọ̀bá já kò ní rí sí lóbi jásí gbìyànjú kóhun já ẹ̀mí òun ní kíni lógun kóhun fi lè dìfẹ́lọ́pù ìmánì òun bọ́ọ̀ bá rí ìmánì rẹ̀ dìfẹ́lọ́pù wà láńlá ni o ó lè wánú alẹ́dínà àmànú àmú ní wọnú wà mínú ẹ̀sọ́lẹ̀ ẹ bá sì wo méjèèjì máa bá ara wà lásìrì nínú lè ń sáré rẹ̀ ilá lẹ́dínà àmànú wà mínú sọ́ọ̀lẹ̀ hàt iná lẹ́dínà àmànú wà mínú sọ́ọ̀lẹ̀ hàt bí sọ́ọ̀lẹ̀ hàt àmàl bí ó ti kó ìmánì ìṣẹ́ ńlá gan ni o bí sọ́ọ̀lẹ̀ àátòlà àmàlì bí ó ti kún ìmánì iṣẹ́ ńlá ni ó bí sẹ́ẹ̀rí ọ̀bá kún ìmánì ìmánì ò sì kẹtí kẹsẹ́gíní kẹsẹ́gíní kẹdódìdì torí pé nǹkan mẹ́ta ní jẹ́ ìmánì lọ́dọ̀ àwọn àfá nǹkan mélòó mú pé qaulun bil lisan nílé ẹnu pé ashhadu an ilaha wa anna muhammadan ìmánì kan wà á ti kọ́dùn bí janan ọkàrí ọgbà pé bó ti wí náà ló sí kíní wà á mọ́lọ́m bí arkan ọ wà á fi ara ṣiṣẹ́ tọ̀ gbogbo tí ń jẹ́sẹ̀ rí pátá ni wọ́n ń pè ní amanul iman ni mo fi náà wà nù mọ̀kàmìlátùl iman ni ti ń jẹ́ kí iman ṣe kíní kó pé ní sí ọba kun iman ò pé wà á mi ló sọ́ọ̀lẹ̀ á ti ni àmọ́ yóò máa jẹ́ mọ́mì ní bí amọ́lù sọ́ọ̀lẹ̀ ọba wá sí lára rẹ̀ iman ìròṣe kíní kò pé

innaka ala kulli shay'in qadir ọya ẹka nǹkan kan rọrùn. تجري من تحتهم الأنهار في جنات النعيم àwọn tó wá jẹ́ mú mi ní wá àmìlú sọ́ọ̀lẹ̀ ha tí wá ń ṣiṣẹ́ rí yàdíhìm rọ́bùhùn bí ìmánihim mo ti ṣàlàyé ẹ̀kọjá láti jẹ́ ìjọ ìyẹ́dógún ìmánì wọn ni ó jẹ́ ìdáyà fún wọn náà ìdára mo ti sọ gbogbo ẹjẹ́ ìjọ mọ́ sọ́njẹ́ ìdógún tí a bá fẹ́ gòkè àsìrátì ọ̀sọ́ yàdí ìmánì ìmánì wọn ni oníjẹ́ owó síṣẹ́ kíṣẹ́ mọ́ sọ́ gbogbo ẹ̀ mo ti sọ ọ̀sọ́ àfà bẹ́ẹ̀ bá wà lè jẹ́ nínú àdúrà tó wọ́n máa sí mbẹ̀ ni subhanallah kí ni wọ́n pè é dàwáhùn fíhá subhanakallahumma isi alìjẹ́nà nù ń tàà mọ́ ti sáwà ti bí 21 days ago náà wọ́n tẹ̀ yíyá tó hún fíhá assalam inú wọn fi kíra wọn bẹ̀rẹ̀ ní salamu alaikum náà wà á fi mú dáhùn àwọn ìdí ọwà parí àdúrà wọn ni alhamdulillahi rabbil alamin ọlọ́jà wà alìjẹ́nà àjẹ́nà tí wọ́n ní wọ́n wọ́n ní jannatu na'im ni jannatu na'im bóláwà yìí ọlọ́jì àpàdé jannatu na'im èyàn bá wọ jannatu na'im bú ní àwáwọ̀ hmm. hmm. wọ́n pè dáru na'im dáru yọ̀tọ̀ mi abẹ́ẹ̀kọ́ ni ọlọ́run jẹ́ mi ọlọ́run jẹ́ mi ọlọ́run jẹ́ yọ̀tọ̀ mi wá pọ̀lẹ̀ dí yọ́tọ̀ mi ẹni tára dẹnu àbẹ́bọ́ ní àmà bínú gbọ́n lára dẹ̀hun ṣe ká lọ wá ní wá ní àbí ẹ̀yí bẹ̀rẹ̀ nira ṣe ẹ̀bẹ̀rẹ̀ nira ọlọ́run ní jẹ́ rí nira ọlọ́run jẹ́ máa yọ̀tọ̀ mi látún wá wọ jannatu ẹ̀nà ìmìjọ́ àkìyàmà bá ti yọ̀tọ̀ mi láyé átún yọ̀tọ̀ mi níjọ́ yíwọ̀n ìṣe gbogbo ẹ̀yìn ni kí mo wí jẹmọ́ kìí ṣe ebú kí ni mo gbé ẹ̀yìn ni afá mi má lọ bẹ̀rún ó tún fẹ́ gbé mi lọ bò mí nù bí tó fẹ́ gbé mi lọ wọ́n wà tún jìnà àbí kún annabi bá bí wọ́n léèrè wọ́n bá wí wọ́n ni tẹ́ bá wá torí mi ọ̀rá àǹfààní kan bí kí n máa fẹ́ nìkan léṣe torí kó o bù mí torí kò rí jẹ́ rí gbàmọ́jú àlùkìyàmà ìdí ń bá rí pọ́fẹ́ pọ́ ọmọlúwàbí púpọ̀ yìí ni kíjọba bá mú mo ti mú bí àwọn méjì kan àbí méjì náà kí mo mú wọ́n àwọn sì bẹ̀rẹ̀ sí sáká kí mo tún ní wó wọ́n má tọwọ́ mi lẹ̀ wọ̀n torí wọ́n dáná ẹ̀wọ̀n èyí tó kéré náà àwọn méjèèjì lọ́dún méje bẹ́ẹ̀ ni nígbà mo sì gbá wọn mú ní abẹ́rẹ́ sí sákàkì ẹjí ọmọ lọ mí tún lọ tán tún mọ orí omi lọ tán kò mọ orí ń sáwọn òun báyìí gba àwọn tí wọ́n ìtún dìde sí mi lẹ́yìn gbà wọn ọ̀sàdúrà ní Allahumma ìwọ ọlọ́run alayka bihim mo fà wọ́n lé ọ fa innahum la yujizunaka wọ́n lè kó ọlágara ọ gbogbo wọn ní ìsìn rádára dání ń bá àtọ̀gá wọn tó fi délé àwọn ọmọṣẹ́ gbogbo ẹ̀ dàrú ọ̀gá tọ́kọ́ kéde pé ọyá o ìmúránà lọ́kàn o ìmúránà ilẹ̀ ìmúránà ilẹ̀ ó fi kàwọn ọmọṣẹ́ tó gbaṣẹ́ ọlọ́run gbá wọn mọ́ lọ́kọ̀ọ̀kan lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ tí ò ní tèmi nú mo ní Allahumma alayka bihim fa innahum la yujizunaka ẹni tí ọba ní nǹkan kan ọlọ́run bí jẹ ẹ má kọ lẹni tí ò ní nǹkan kan lẹ́yìn ọlọ́run ẹ má kọlu ẹ sàgbákò ọlọ́run dẹ àwọn tí ó sì wọn sakasaka ọlọ́run dẹ ibi tí iná tọ̀tọ̀ wọn lágbádá tí wọn bá yí tí wọn èbọn omi ò ní bọ́n àdúrà tí màá ṣe inú Ramadan awadalẹ́gbẹ̀ẹ́ ni sẹ́yìn orí pé ń gbàdúrà tẹ́ẹ̀rí gbẹ́ngbà ni gbogbo tí wọ́n bí ó ṣe mí pátá ní ṣe wọ́n ẹ̀yìn orí ni wọ́n ní ẹran lẹ́wọ́n ẹgbẹ́ ẹsẹ̀ pẹ́ ìsàwó gbogbo wọn tí wọ́n pẹ̀ ní wọ́n gbé gbogbo wọn ní wọ́n lẹ̀ wọ́n gbogbo tí wọ́n pẹ̀lẹ̀ mílẹ̀ ló ṣe gíní ẹ ní dáhùn ọ̀rọ̀ àwọn tó wá tún kú mílíọ̀nù bá tún wá farabalẹ̀ wá fẹ́ sọ di pé wọ́n fi mí mèkì owó tọ́lá àwọn míì ń ṣe yí wọn àwọn ti gbé ẹnìkan dé tó lóun náà fẹ́ hàn ni ó wá fẹ́ hàn lọ́nbọ̀ ọkọ̀ tèmi jẹ́ ó ń parọ́ mọ́ mi ẹni tọ́lọ̀ ń bá ní yọ hàn kò nídìí kó sí wàhálà èmi ọmọ yìí ara mi mo ẹ̀sẹ̀ mọ̀ èmi kan yíya mi ọ́ràn tó mọ́fẹ́ra ní ọwá gbé fowó lè bàbá bàbá ti dé bàbá ti ní àá bá débì kan wọ́n sí dàbò mi bá débì kan wọ́n ti ṣe kí ní ká dìbò mi àá mi ọ̀wá mọ̀ gbogbo ti rìnà àbí mọ́sán gbá kálukú wá ń bú mi wá ní àá wọ́n fẹ́ ló kọ́ wọ́n fi ń bú yín tí wọ́n bú yín yóò níwò wọn ní àwọn ìwà rẹ̀ yín ló báwọn wọn mi ò bú ẹnìkan mi ò bú ẹnìkan mi fèsì ẹnìkan gbogbo àwọn tó ṣáájú mi lè mi máa ṣàdúrà fún gbogbo àwọn àgbàlagbà tó sáájú èmi ń sàdúrà fún wọn ni ní ìfojú kéré ẹnìkan kẹ́yìn wá níbi pé ẹ bá tẹnìkan jẹ́ lẹ́ẹ̀fì ga ẹ jábọ̀ kò sí sí wọn ṣe é báwọn gíga gan kádàrá ọlọ́run yìí ń wá kọ́ bí wá ó lè má rí ń wá kọ́ ọ wá ó lè má rí òkìkí ni ó kọ́ ni gbajúmọ̀ ní ẹni ọlọ́run kọ́ ọmọ ni kì í ṣe kọ́ máa ṣe jẹgbẹ́ lọ kọ̀ mọ́ kọ́dà àlùbáríkà ọkàn sí kíní yóò kàn dùn náà ní kí wọ́n wá níbi pọ́ bàtì ẹ̀jẹ́ ló fi gẹ ní ọlọ́run bá gbígbà olè rí ti ẹ̀bàjẹ́ òun olè rí bàjẹ́ òun olè rí wọ́n dẹ̀ lásì kàtìkàtì jù bẹ́ẹ̀ lọ pé ó ti nàrú lọ́mọ sí kíní lọ́mọ sùn jannatu na'im ilé ìdẹ̀ra ìdẹ̀ra asọ́bídé dárù na'im abẹ́kọ́ ọlọ́run ọjà rọ dẹ̀wà láyé yóò tún jọ dẹ̀wà lọ́rùn nígbà sí ti si sọ wáwà láàmà pé gbogbo ayé gbogbo ẹni wá débi tó ní mọ́ àwọn kankan àwọn ẹni tó bá dé bá gbọ́ Daaru Naim tó bá dé yọmọ̀ pé sí Daaru Naim ọkọ̀lá tó máa bèèrè pé sí bẹ̀rẹ̀ wáyé a ní náà ni omi òní sẹ́yìn náà ni èmi náà ni ó tó lè bá kí máa mọ̀kọ́ lábẹ́ gi nísìn ní tẹ́mọ̀ bá mọ̀kọ́ wà bí abúfáwásì abẹ́ẹ̀kọ́ ni ni wá mọ̀kọ́ ìmí mọ̀kọ́ lọ́wọ́ ni o yọ máa wù bá bẹ́ẹ̀ ni kí wà lìjẹ̀nu ó lé mi náà ni mọ̀kọ́ sí òmùkọ́ lẹ́yìn ni ọlọ́run jẹ́ àwọn àlùjánnà naim ọlọ́mọ yọ ọkùn dárú naim yadihim rabbuhum yadihim rabbuhum bí ìmáàlú kẹ́gẹ́rìnrìn tàbí ibi táwọn ẹni rí ọ̀darí sínú fi jannati النحيم تبع وبتدعواهم فيها سبحانك اللهم متسقجا وتهيتهم فيها السلام وآخر دعواهم أن الحمد لله يا قايمي ولو يعجل الله للناس الشر استعجالهم بالخير àtìyànjú àyà yìí náà kọjá pé ẹ má ṣe pèlera yín mọ́ ká ní bọ́lọ̀ ti ń gba àdúrà ní bá gba ìpè ní ẹnìkan ò ní sẹ́kù lórí ilẹ̀ nù yín ẹ má ṣe pè mọ́ o mo ti tún mọ́ náà mo ti sọ fún yín kọjá gbogbo èèyàn máa pọnmi kalẹ̀ dé òǹgbẹ ni ẹ máa ṣàdúrà kádẹ́wò tó ṣe kí ni kó tó dé ẹ má dìgbà tádẹ́wò bá dé kẹ́ tó máa sàdúà èèyàn sàdúà dé ọlọ́niwọ́ ìdáhámọ́ sàlẹ̀ ìsánà gúrù bí ní ẹ̀dá bọ́bọ́ mi èèyàn dáhánà yóò pè wá yóò ní káwọ́ dúró tí wọ́n á sì dúró tì dúró tì máa yẹn nẹ́fílà ní ọmọ bẹ̀rẹ̀ wá pé dákọ̀ lọ sànú mi yọmọ yẹn nẹ́fílà yọmọ lọ mọ́sálásí yọmọ sí gbogbo ẹ̀. فلما كشفنا عنه ضره yóò máa yan lé ilẹ̀ bí ẹni bí kò tiẹ̀ pè wá kábà wọn dá ká ẹ̀bù òun bí bùkátà yìí nígbà wọn máa pèrún tí ọmọ ìyẹn mọ́sálásí pé àbíṣe ọlọ́run gan mọ̀ pé àbíṣe lásìkò yìí nígbà tí o ti rówó òun ni làdáni kí làdáni tó dé mọ́sálásí nígbà tí adó agbà tó dé tán yóò máa yan létí mọ́sálásí bí ẹni pé kò yá mọ́sálásí nìkínu ní aláàjì ah abisi àwọn ọ̀nà pọ̀ ọlọ́ngán mọ̀ ọlọ́ngán mọ̀ bá abisi òun gan ló gbé ọ̀nà tó pọ̀ yìí fún wa táàbá wa ara sí ọlọ́run kan lélẹ́ yìí náà àbíká ṣe ṣé èyí wọn á tórun tó tó máa mẹ́rin wa yóò wá máa ṣe bí ẹni pé ìnira ò mú kó pe àwọn ọlọ́run rí. ọlọ́lá àwọn tó bá jẹ́ rágó èèyàn àwọn arágó èèyàn kí ni wọ́n tún wá jọ lójú yóò jọ lójú pé ọlọ́run fẹ́ bọ́lọ́run ẹnìkan ò lè kọ́ wa nínú ńgbàtà aráyé à ń kírun bàbá sì délé á kì àwọn afá àti ṣàlàyé mìíràn sọ fún wa pẹ́sì yìí gan yé òun náà máa ń dàrú òun lójú owó ní ń gun òkè sẹ̀sẹ̀ lóye o owó ní ń gun òkè sẹ̀sẹ̀ lóye owó ní ń gun gbé ní bá báwọn náà dánwò lọ́wọ́ àti ọmọ o náà. wàá wọlé àjùmọ̀ ẹ̀yin bẹ́ẹ̀ bá lówó ẹ̀sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹni tó bá lówó tí ń bá ń sin lọ́n bó ti yóò sin lọ́n orí ńlá lọ́n sí fún tí ọmọ ẹgbọ́n tó tẹ̀lé àyà ni ọlọ́run láwọn tó jù yín lọ lákọ̀ọ́kọ́ àti pa wọ́n rẹ́ ìtumọ̀ ẹni pé kò sí tó le tó tó le sí kíní tọ́rọ̀ òun lè pọ́ rẹ́ èmi ti olówó èmi ti rí olówó olówó tóun àtàbí àwọn Abíọ́lá ń jọ rìn papọ̀ tó dolòsì tí ń wá sixteen thousand naira káàkiri tí ó fi sanwó yàrá ọdún kan ń wá sixteen thousand naira tí ó fi sanwó yàrá yàrá kan tí ń gbé lọ́dún kan òun àtàwọn Abíọ́lá Babangida ni wọ́n jọ ń sayé ńjọ́ kan ó tún wáá dolòsì padà yìí wá wọ́wọ́ tó fi rẹ́ǹtì yàrá kan lọ́dún kan sixteen thousand naira ẹ wo ibi tó wò ń dé ẹ wo ibi tó bá bá rẹ̀ èèyàn lọ́wọ́ débi kan kò lè jábọ́ ẹ̀ hádànù ọlọ́run ọ̀já ni ìyẹn tí wọ́n gba ìdébì kan kò lè yẹ̀yẹ́ aládànù ọba mi ìṣẹ́ tó ti yẹ̀yẹ́ ni ìyẹn tí wọ́n bímọ kọ̀ wá ní kúlẹ̀ ní tí ọlọ́mọláyé aládànù ọlọ́run pa ọgbọ́n mẹ́lò ní ilẹ̀ lójú rẹ̀ ló fi jẹ́ pé bẹ́ẹ̀ rẹ̀ ọlọ́run lágbá ó kíní kan ni mo dà ó lè dà mí àpadà sí ni o bá padà sí ibú bá dé kò sí ń tọ́ dà tó lè jábọ́ sẹ́yìn ọmọ bá padà sí ń so dolo sí ní ìsàmọ́dọ̀ mùtí ìsàlágbára dá láàrẹ̀ ọba mi ní sọlá ní àfikọ́ bẹ̀rù ọba ní bọ́ọ̀ bá bẹ̀rẹ̀ tó bá sí ọmọ láwọ́ òun ló sọ ọ́dà bó ti dẹ̀ òun ló lè sọ ọ́dà bá mi èyí tẹ́ ẹ rí ṣe tẹ́ ń bẹ lọ́run tọ́lọ́ ń gbàdúrà yín tẹ́ ẹ dẹ́rẹ̀ sí lọ́run kẹ́ tó rí ṣe tẹ́ ẹ wá rí ṣe tán tẹ́ mẹ̀sì tán ọlọ́run ní ká sọ fún yín wọ́n làkọ́dé àhàlákínà alquruna min qablikum. àwọn tó gbájú yín láwọn tó nítumọ̀ apá wọn rẹ́ nígbà wọn ṣàbòsí apá wọn rẹ́ nso afa káàsì tó pa wọ́n rẹ̀ àkìlọ̀ fún wọn àwọn òjíṣẹ́ sàlàyé fún wọn àlàyé tó kúnná mo ti sọ̀rọ̀ kọjá pa ìṣẹ́ rántí jẹ́jẹ̀jẹ́ náà kí mọ́ sọ dọ̀ ẹ̀sù àfà ẹ̀rọ ti sàlàyé fún wọn tó wọ́n àgbà báà náà ti ń iṣẹ́ lèmi náà ń jẹ fún ọ ń jíṣẹ́ fún ọ ni ọlọ́run sì ní fìyà jẹ èèyàn àfi kíṣẹ́ ó ṣe kíni kọ́ ṣáájú. àwọn ọlọ́run ìfìyà jẹ èèyàn àfi ká ránṣẹ́ sí iṣẹ́ mi tí ń dé tì gbọ́ tiẹ̀ yìí náà iṣẹ́ kan débẹ̀ náà o kí ọwọ́ ìyá tó tì ọ́ kó tètè ṣe kíni kó yí padà èyí tí ń wọ etí ìrẹ́lá tọ̀dọ̀ mi ò náà iṣẹ́ tèmi náà kà ọ́ nù wọn à ní ràn ànábì mi wà máa o kọ gbọ́ dáadáa wọn à sì ní sọtìrà mi kalẹ̀ ànábì kan ò sì ní wà lẹ́yìn Muhammad àwọn àbọ̀ ọmọ dogun alukurani àti sunu àwọn ọmọ bí jíṣẹ́ fáwọn tọ́ba kan náà ni o bàbá tí lọ́wọ́ yóò ànábì báyìí tó ajé tiẹ̀ náà fọ́nu ajé tiẹ̀ fọ́nu wọ́n ságídí o gbogbo ẹ̀yin olówó mùsùlùmí ẹ̀ mọ́ ságídí o ẹ lọ bẹ̀rẹ̀ ọlọ́run pẹ̀lú owó yìí o básìkò òun bá ti tó ẹ dáńtẹ́ bá ṣe lẹ̀ o gbogbo tó wà nípa pa fún yín láṣẹ ẹ lọ ṣe o nítorí wọn pèlè ìwọ ìjìnà sí o ibi ẹ bá ti sẹ ẹ máa túbà o ẹ mọ́ni gàlẹ́gàlẹ́ sọ́lọ́run o ọlọ́run máa ń bọ̀ láàrẹ́ o ọlọ́run máa ń gbowó lọ́wọ́ lọ́wọ́ ìgbà àlàáfíà lálẹ́ ńtọ́lá tó gbé o yìí sì sọ olókìkí dé yẹyẹyẹ o ẹ mẹ́jọ ẹ mẹ́jọ pa yín rẹ bó ti pa àwọn kan rẹ lọ́mọdálàmú ńgbà wọn ṣàbòsí fúnra wọn. wàdà. Báwo òjíṣẹ́ sì wá kìlọ̀ fún wọn tí wọ́n ṣàlàyé tó yé wọn, tó yé wọn. Bí wọ́n ti ṣàlàyé tó yé wọn tó wọ́n gbà. Ẹni bá jọ dáràn, ẹ̀fẹ́ bá sàn ni. Ẹ má yọ dáràn kí wọ́n má san irú ẹ̀san bẹ́ẹ̀ o, ẹ má yà ọ̀daràn kí wọ́n má san irú ẹ̀san bẹ́ẹ̀. Ìṣọ́ àbá. Ó ń mẹ́ta àti náà ọlọ́ni pàtàkì àwọn tó ń hẹrẹ́ tán jẹ́ lọ́tán ẹ̀yìn la wá fi sàlífà sérí ilẹ̀ àfẹ̀yìn sàlífà sérí ilẹ̀ ọlọ́run wá yẹ èyí tẹ́ wà lónìí kẹ́ ẹ já àlífà wọn àlífà òun lẹni tó bá wáyé lẹ́yìn ẹni tó lọ ẹnìkan ti lọ ẹnìkan wá dé ní tí ń ṣiṣẹ́ tí ń ṣe kàlífà rẹ̀nu ni àwa làlífà àwọn tàná tọ́lá àwọn tàná wà lérí ilẹ̀ wọ́n parẹ́ àwa ń bẹ lérí ilẹ̀ lénìí ajé àlífà fáwọn tání àwọn tàná náà nígbà àwọn àlífà tí kìí ṣe pé àlífà àdúgbò yìí ni ń wí o afẹ́ wo bẹ́yìí ni ó ṣe ṣe sẹ́mọ̀ páwọn kan gbà tí wọ́n ṣe tí ọ̀dá kí lọ́lọ́n ṣe fún wọn afẹ́ wo bẹ́yìí ni ó ti ṣe a máa wo gbogbo lẹ́yìn yìí náà fẹ́ sí ìtumẹ̀ ní bọ́lọ̀ mọ́nítọ̀ gbogbo ń tàṣí kí ni tàṣí kálukú ṣe dáadáa náà وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين لا يرجون لقاءنا وإذا تتلى عليهم آياتنا بينات nígbà wọn bá ń ka Al-Kùránì fún wọn tí wọ́n sì ń ṣàlàyé tí ń yé yékéyékéyéké náà. Kọ́lọ̀ lẹ́bí náà láyé ìrìnà lè kọ́ àná, àwọn tí wọ́n rò pé àwọn ní lọ àlìkíyàmọ̀ mọ́, àwọn ní lọ pàdé ọlọ́mọ, kọ̀sálìkíyàmọ̀ mọ́, wọ́n wá sọ bá náà gbé ìtì mú kùránì mi wá tó yàtọ̀ sí lè ìbéèrè kan má ló kùránì mi wá yàtọ̀ sí ilé ìbéèrè àbíkọ́ jàrú eléyìí kó fi mí jàrú ẹ̀ ó di méjì mú mi wá tó yàtọ̀ sí lè àbíkọ́ múre lẹ́yìn náà wá tí ó sì kejì rẹ̀ láti orí pómi tún ni. wọ́n máa yà fún mi. أن أبدله من تلقاء نفسي ọ̀rọ̀ mi lọ́rùn kí kí yí padà fúnra mi ní ilé fi kankan jẹ́ lọ́rọ̀ ara mi ọ̀rọ̀ mi lọ́rùn náà kò sí tí ń tẹ̀lé ilé dá nǹkan mú wá ìdí abá fún mi wà yìí ní mú wá Èmi náà ń bẹ̀rù kí n bá ṣẹ lọ́hun torí tí n bá ṣẹ ìyájú àlìkíámà yìí jẹ mí. Ṣé mọ̀ kí wọ́n rò pa nábì ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn náà abẹ́ dọ́wọ́ pé ta bá ní ọ̀rọ̀ mi tọ́ bá fi rí mi ìrọ̀ òpùrọ́ ni. Kálọ́lọ́ ní bá ń fún kò nílè mú mi wá nígbà wọ́n sì bí ó lóun kò kọkínní ìfúnra wọn. Ìdí abánikọ́ wọn wí lòun lòun ó ti sọ́ngbà tí ń ṣe tẹ̀fìsírí ayà yìí náà ọkùnrin kan kọ̀sọ́ọ̀sù ni ta ní ń pè kọ̀sọ́ọ̀sù òpìtàn ọmọ tàn gan-an ẹlẹ́bàá káyà ti sọ pé lisanu arabi yu mubin ọkùnrin yẹn mọ̀ tàn gan-an bàbá ọkùnrin ẹ farabalẹ̀ ẹwù ẹwù ẹ má kì í gíragíra ẹ farabalẹ̀ ẹwù àfàsùn ẹ má kì í ẹ má kì í ẹ farabalẹ̀ kẹ́ wò ẹ̀mbọ̀ ọkùnrin yẹn kọ̀sọ́ọ̀sù ní ní maka òkúta ní a má kì í sọ ọmọ maka ọmọ róòmù ni ọwọ́ mọ́tàn gan-an in ti ma pìtàn fáwọn ará maka ká nábi tó dé tẹ́ ẹ bá sì wọnú alukur'an ìtàn pọ̀ nbẹ àbí tó síbẹ̀ ìtàn Musa ìtàn Fir'auna ìtàn Ibrahima ìtàn Sulemana ìtàn Dáúdà àwọn àdìjẹnú kankan nígbà náàbí wá bẹ̀rẹ̀ sí mú wàyí wá tí ń sọ́tàn wọ́n wá ní ọkùnrin róòmù yẹn ní ń kọ́ ní tí ń sọ ọlọ́run wá fún wọn lésì èsì ọlọ́run fún wọn náà Ìsáàrùn nàbí yóò fún ní àjàmù ẹ̀tàn bàbá ọlọ́run láti ma ẹ gbọ́ o ìgbọ́ láti ma annama yakuluna pé tí wọ́n máa sọ ni pé ìdáwọn ará Mákà sọ ni pé Gbogbo alùkùránì tí mú wá fún wa yìí yóò àlèmòhú bashar. Abara kan ní sí kíní ní ń kọ́. Mánà pẹ́ nìkan lọ́gọ́ síbi kan tí ń kọ́ Muhammad ní Kùránì tí ń kà yìí. Náà. Ẹni tí wọ́n ní ń kọ́ ní Kùránì yìí, tí wọ́n ní ń kọ́ ànábì ní Kùránì yìí, àjẹ̀mí jùn, àjẹ̀mí jùn, lárúbáwá o ọ̀rọ̀ ma ọmọ abomo pẹ̀lẹ̀ kan ọmọ Róòmù ni ẹni tẹ́ ní ń kọ̀ yìí nìsín àjẹmí yìí ẹni tí ìsọmọ Lárúbáwá ni wàhádá alukurani tá nẹ́bí wá ń kà yìí alukurani tá nẹ́bí wá ń kà yìí lisanun arabiyyun mubin bí ọmọ Lárúbáwá wá bóò lọmọ Róòmù tó ní ìwọ Mákà ni ó sì máa bóò ni ó ti máa sọ pure Arabic language ẹ̀dàkùn káwùsá kan wálẹ̀ yìí nìsìn yóò lò tọ́dún mélòó kó tó sọ́rọ̀ Yorùbá wáyé tí wàá sọ Yorùbá tí wàá dàbí tèmi yóò lò tọ́dún mélòó ẹ̀ gbọ́ sọ́dún díẹ̀ ni ó lò kẹwàá ní ẹnìkan tó wá láti Róòmù tí ì ṣe lárúbáwá òun ni wá ń kọ́ ànábì ní Kùránì ọlọ́run fi ní wàhálà lìsánú àròbí yìí gbogbo ẹ̀yin tẹ́ bá wà ní pátá tẹ́ bá gba haúsá in tó lè mú yín sáúsá bí ọmọ haúsá òun ni kí wọ́n bí yín sáàrin wọn kẹ́ ẹ ṣe kéke ń bẹ̀ kẹ́ ẹ máa wá sọ báwọn elédè tí ń ṣe kí ni tẹ́ ti ń sọ àmọ́ bá sọ Yorùbá àmọ́ pé lè yìí sára wa mọ́ lẹ́yìn gan ọba sọ Yorùbá àwọn agbọ́n mọ̀ pé lè yìí ṣe kí ni yíyàbá wa kí ń sọ yìí tọ́rọ̀ máa sọ Yorùbá bí àwọn tó wà lókè ọya torí yorùbá àwọn arókè ọ̀yá tó yàtọ̀ sí tàwa bá wà nísàlẹ̀ ọ̀yá o àbí mo búrọ́ ni ẹ̀yìn bó ti rí nánu torí èdè téèyàn máa ń sọ tí ó rí sọ jù ẹ gbọ́ mi dáadáa èdè téèyàn máa ń sọ tí máa rí sọ jù lèdè tí ń fi ń ronú èdè tí ń ṣe kíni bó ti jòkó ní tó bá ń ronú sí èdè kan bẹ tó fi ń ronú lásìkò tó ń ronú gbogbo èdè téèyàn bá fi ń ronú ní máa máa sọ jù ẹni tí bá ń tí ń ronú pẹ̀lú èdè english english ni ó máa sọ jù ẹni tí ń ronú pẹ̀lú èdè yorùbá yorùbá ni ó máa sọ jù ẹni tí ń ronú pẹ̀lú èdè lárúbá ni ó máa sọ jù tó bá ń ronú èdè tó ń fi ń ronú ló máa sọ jù òun ló sì gbọ́ jù ìkànnà ẹlẹ́ẹ̀kejì tó bá gbé ní kékeré láàrin àwọn elédè nì kí wà àtàwọn ọmọ àwọn jọ sí kéékèèké káhàn rẹ ti dàbí ahọ́n ọmọ wọn o lè gbédè òun kọ́ dàbí tiwọn o lè gbọ́ àmọ́ tó bá ń sọ yọ sẹ́kù tó bá ń sọ fún mi ah, kìí sára wa kìí sára wọ́n ṣe kí ni yọ wà ní òbí rẹ kò sí bó ti ní gbọ́ tó àfi tó bá jásí pé o ṣe kékeré láàrin wọn ahọ́n wọn pẹ̀lú ahọ́n rẹ ti dà papọ̀ sórí tètè ahọ́n rẹ dà papọ̀ mọ́ ọgbọ̀ ọ̀sùn ọ̀sọ́ gbélédè ti ń sọ tọba wọn fi ń ronú ọwà gbọ́ gbélédè sí kí ni bó ti gbọ́ sẹmọkọtọ méjì tí mo sọ ọ̀tọ̀ ni ká bá ara àwọn oní èdè mu ọ̀tọ̀ ni kéèyàn máa fèdè yẹ sí kí ni kọ́ máa fi ronú tó ń bá ń fèdè ronú ọ understand ẹ ọ gbèdè yẹn báwọn elédè ti gbọ́ àmọ́ tó o bá ṣe kékeré láàrin wọn. aha rẹ̀ ò lè dàbí aha àwọn elédè òun sí yàtọ̀ méjèèjì kílíà ọ̀tọ̀ ni kíyàn sédè bí ti ń sọ èdè ọ̀tọ̀ wáyé ni kíyàn máa fèdè ronú bí bá ń fèdè ronú yóò fẹ́ gbọ́jọ mi lọ àmọ́ tí ọ̀rọ̀ bá ṣe kékeré láàrin wọn káhàn rẹ̀ ó ti lọ láti kékeré báhàn tí wọn náà ti rí kò lè sọ bí wọ́n ti ṣe kíní mọ̀ gbọ́ èdè yẹn bọ̀ kì í wa. wọ́n ṣe ìkìláàrì pọ̀pọ̀ jù wá lọ àmọ́ kìí ṣe gíní wọ́n ní eh, lókínà wà ní ahọ́n rẹ̀ àmọ́gbọ́ ọgbọ́ kìí sára wà pọ̀pọ̀ jù wá lọ ọmọ ìbò ó lè wálẹ̀ yìí kọ́ ọkọ̀ Yorùbá kọ́ pé Yorùbá kọ́dà kọ́ máa pa òwe ńláńláńláńláńlá àbábí bá ti ń sọ̀rọ̀ lẹ́tìmọ̀ pé kìí ṣe Yorùbá àwọn ṣùgbọ́n pé Yorùbá gan o tọmọ yorùbá ní sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà kọ́dà kọ́ máa sọ yorùbá tó jinlẹ̀ ẹ ti mọ̀ pé yorùbá ní abẹ́rẹ́ ẹ̀rọ ni kọ́dà kọ́ kí yorùbá rẹ̀ ọmọ jinlẹ̀ lọ́kọ́ máa yorùbá ni ẹlòmíì wá lè sọ yorùbá yorùbá yìí jinlẹ̀ sám ṣùgbọ́n àti pè é jáde lẹ́nu ẹ̀ mọ̀ pé kì í ṣe àmọ́ kò sí tẹ́ sọ bẹ́ẹ̀ tí ò ní lè ṣe mí ni tí ò ní lè sọ ṣé ọmọ róòmù tọ́wá wá maka sóhun ní ọ̀hà kó méjèèjì papọ̀ lárúbáwá tó pure lànàbí ń sọ tọrọ ọmọ lárúbáwá tó pure lòun ọmọ róòmù tó wá wá ń bolo ti fẹ́ gbé lárúbáwá tó rí tiẹ̀ ń fi sàlùkúrá mi kalẹ̀ tẹ́ ẹ̀ máa pẹ́ ni ti ń kọ́ ní kúránì àjẹmí jùn àjẹmí jùn ẹnì kélédèkéde kan ni so lọ́lọ́run bí ní ti rú àlùkúránì ò sí mú wa àwọn yẹn lè ti gbìyànjú láti láíláíláí láti múrú àlùkùránì wá wọ́n sì lè rí mọ́ wá làwé lẹ́yìn ní jíta máa tẹ̀lé insu wà lìjì ẹjá bá dáàbò والجن على أن يأتوا على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون لا يأتون بمثله ولو كان بعضهم ببعض ظهيرا Ọlọ́run léyìn àtàlìjẹ̀ ní tí wọ́n bá parapapọ̀ tí wọ́n wá láwọn fẹ́ mú lọ́rùn Kùránì wá irú ẹ̀ ní kìí sọ̀rọ̀ wọ́n fẹ́ múrú ẹ̀ kan wá wọ́n à lè rírú ẹ̀ mú wá à ń kó òun gangan wọ́n à lè rí ntọ́jọ́ mú wá à ń kó walau kana ba'duhum li ba'din kọ́dà kí wọ́n kúnra wọn lọ́wọ́ wọn lè rí sí so ìyẹn olè má Al-Qur'ani wa kọ̀ sọ́kùn tí ó dá sí gbogbo ẹni tó bá gbọ́ Al-Qur'ani yẹn máa wọ́ọ̀dà mú ni bí wọ́n tó bá gbọ́ ọmọ sí kíni ìmọ̀ sẹ́ni tí ọgbọ́n tí ó ní wọ́ọ̀dà mú àwọn tó jù yín lọ gbọ́ wọn wọ́ọ̀dà mú àwọn tó jù wá lọ lóòótọ́ àwọn jù wọn lọ náà àmọ́ àwọn ọlọ́run fún ọláwọn kẹ́ni kan tí wọ́n fi jù wá lọ níjọ wọn gbọ́ wọn gbọ́ wọ́dà wọ́dà mú kó lè wúyà ìlàyà anna usama adama romina gindi fakọlu iná sẹmínà kùránà ajaba yàdí làrú ṣírí fa amán náà bì í wàlán náà ṣírí kàbí rọ́bì náà. أنزل عن قوم من الجن فقالوا فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأن àwọn àlìjáná èyàn lè má lùkùránì wá kọ́mọ́ dáre láàmú kó sì mọ́ èyí sì kọlà ni ká lùkùránì má kọ dùn ẹjẹ́ ìṣòdodo fún yín bọ́ ọba sá lùkùránì katakata ayé yọ yí katakata tọ́ ọba sá lùkùránì jagbajagba ayé yóò rí jagbajagba bọ́ ọba sá lùkùránì katakata ayé yóò rí katakata àwọn àlìjáná jọ wọ́n gbọ́ wọ́dà mú kúlíwú yíyà ìsítámà náfàrún mínà jíndì àwọn àjọ kan náà lè jẹnu nípa wọn gbọ́ kùránì kí ni wọ́n wílẹ̀ kan náà wọ́n ní iná sẹ̀mí iná kùránì àjàbà agbọ́n kankan ìtòsẹ̀ wálé mọ̀ lágbọ́ ìtòsẹ̀ wálé mọ̀ yìí yàdí ìlà rúṣìdì ń darí yàn lọ bí ìmọ̀nà fáwọn ọmọ nábì àwa ti gbà o. yàtọ̀ ní lọ lán àwa tá a gbà yìí lán nùsíríkà àtúnṣe bọ̀ pẹ̀lú ọlọ́mọ lán àtúnṣe mọ́tàfì lọ́bọ́lọ́ táàtún wá bẹ̀rẹ̀ mú mọ́ náà kò tún ṣẹlẹ̀ mọ́. wàhálà ń ah wọ́n ní dá gbọ́ lónìí káyà tààlà jádù rọ́bìnà ọlọ́run ní agbára ọlọ́run ọ̀lẹ́rẹ̀ ebu kò sí bímọ kọlọ́rin obìnrin kò ní sẹ́sí ìyàwó ni wọ́n ń pè ní sọ́híbà ìyàwó ní jẹ́bẹ̀ kọlọ́run níyàwó kò bímọ náà kò ti tó àfá mi èyí dẹ́yìn ń jà sílẹ̀ yóò bá tẹ́ ń dámọ́ ara yín tó ti wà tipẹ́tipẹ́ kí mọ́ ló o dé òmùgọ̀ kò sílù tí ò lómùgọ̀ kí mọ́ ní òsí ní tí a ń pè nílùú èèyàn rí àtèèyàn kátàkátà ní bẹ́ẹ̀ ní a bá nílùú kan rí owó ẹ mọ́rò pé èèyàn rí nìkan ní okùn bẹ́ẹ̀ o èèyàn bú ló ṣe kí ni ní a bá nílùú kan rí ẹ mọ́rò pé ọ̀jọ̀gbọ́n nìkan ní ọwà ń bẹ òpó nínú ń bẹ kò sí ìlú kan tó tí ò ní òpó nú kò sí kan tó tí ò ní kò sí ìlú kan tó ní múmi ní tí ò ní ayé àwọn àwọn àlìjẹ̀nú ní yẹ̀kúrú sẹ̀fíhù náà alàlọ́hì ṣàtọ̀tọ̀ wọ́n ní àwọn àwọn òmùgbò àárín àwọn ni wọ́n ń sọ̀sọ̀kúsọ̀sọ̀ lọ́hùn àwọn tí wọ́n pè wọ́n òmùgbò àárín àwọn àwọn àjẹ́ náà ló múgọ̀ àwọn àjẹ́ náà ló múgọ̀ láàrin wọn ṣé nìsín náà àwọn òmùgbò àárín àwọn èèyàn náà nìsín ẹ̀gbọ́n jẹ́ ń lọ́yún nílẹ̀ Yorùbá yìí náà ní ìsìn òmùgọ́ kún bẹ́ẹ̀ táwọn ní sọ̀tọ̀ fún lọ sí darí wọ́n ti ń sọ́bọ̀ ti pẹ́ mọ́jọ ọba yín lógìkì àwọn òmùgàjẹ́ náà ti sọ kọjá ni wọ́n ti mọ sọ́lọ kálukì àmọ́ ọlọ́run ìṣe kíni kí a lẹ́nu kan sọ̀tọ̀ fún sọ̀tọ̀ lọ́run tí wọ́n fi sọ sọ́lọ̀ táwọn àwa sọ sí láti láéláé wọ́n ti sọ sátọ̀tọ̀ sọ́lọ̀ wọ́n sọ̀rọ̀ òmùgọ̀ sọ́lọ̀ àwọn òmùgọ̀ ní sọ wé ó làákà ìgbẹ́ tó bá gbẹ́kọ̀ yìí sọ wọ́n ti ti ń bẹ́ẹ̀

yàwó nàbí ìjà límínà ìjìnlẹ̀ tí wọ́n bá wá nákàlí tí wọ́n bá wá nákàlí wá sírí àwọn àlìjẹ̀nu wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ àwọn kan bẹ́nu àwọn èèyàn tí wọ́n wá sírí lọ́dọ̀ àlìjẹ̀nu àwọn aládìjẹ̀nu wọn wí wọn àbí wọn ò sí lórí ilẹ̀ sí ẹ̀yìn alonso ń gbé ẹwẹ́ látọ̀dún kẹrì lára ti sọ́kalẹ̀ àwọn kan bẹ́nu àwọn èèyàn ìyàwó nàbí ìjà tí wọ́n bá wá sọ́ra àlìjẹ̀nu wọn fi sì sọ́ra fasadu umra àkọ́ àwọn àlìjẹ̀nu yóò Àfọ́ yìí máa ń ka kíákíá bá ń ka kíákíá. Bẹ́ẹ̀ni tí ń rò pọ́lọ̀wọ̀n ní àlìkíákùn ní wáyé òun, ń bẹ́ náà jẹ́ ní tẹ́lẹ̀ tí ń rò pẹ́pẹ́ àlìkíákùn ní wáyé. A máa ti dé jímọ̀ Adésámà níṣe, Adésámà, kẹ́ ìwó wálùkù ránà sí fún wa, kò mú sí jọ́ gbàdébẹ̀ òun, Adésámà níṣe, fáwàjáde náà abásámà múlẹ̀ àti wọ́n ti kó síbẹ̀ harasan àwọn ọmọ ogun wàṣíwòbán àtàwọn ogun náà wọ́n ti kó kalẹ̀ síbẹ̀ tí wọ́n ti kó kalẹ̀ síbẹ̀ nígbà wọn fẹ́ máa sọ wá yìí kalẹ̀ kẹ́lẹ̀ òpá nìkan ló ṣe kọ́pì nígbà wọn fẹ́ máa sọ wá yìí kalẹ̀ àwọn àjẹnú fẹ́ máa lọ jí gbọ́ àwọn àdìgbẹ́ tí bá jí gbọ́ wọ́n lè ti sọ́fẹ́ lómi ìkó tó lọ́dọ̀ ànábì wọ́n ni àdìjẹ́nu ti mú tẹ́lẹ̀ wá

ní bọ́lọ̀ ti dá wọn yàtọ̀ sí wa o eríṣiríṣi ni wọn ẹ̀mí wọn sì máa gùn alìjẹnú ẹsẹ̀ kúnjó ni ọ̀ká ẹsẹ̀ kúnjó ni ọba Suleiman náà ló gbà èèyàn tó bá Suleiman náà ló gbà ẹsẹ̀ kúnjó ni kọ́lá ìfúrí tó mí náà jẹ́ni nínú àyà kọ́lá ìfúrí tó mí ana àti kàbíhà kọ́bùlà ayé tàbí ilé ka kọ́lùfùkà wà ana aládàáni kàlákàdé ṣe ẹ̀rọ àyà ẹgbẹ́ àdìjọ́ kanú yín ọlọ́dà akọ rẹ̀ ó ní kọ́lá ìfúrí tún ìfúrí tún ní àwọn àdìjẹ̀nú súnà rẹ̀ ní ìfúrí tún ó sọ pé èmi ó gbàgbà wá ṣáájú kó tó dìde báyìí kó tó jòkó kalẹ̀ èyí tí mo rí ìgbà mi ka ìfúrí tún ó kú ní ìsìn kejì ọdún mẹ́wàá lọ ọkùnrin kan tó náà ń sáré jẹ̀nu lọ́nà gígé òun lọ́wọ́ sọ pé tọ̀ ìfúrí tún kú lánàá o àjẹ̀nu lòun náà sìn wọ́n sì mara wọn wọ́n sì gbogbo ẹ̀ òun ló túfọ̀ rẹ̀ àjẹ̀nu lòun náà ń sìn ó sọdún fún ìfúrí tún gaba tó banújẹ́ gan pé àwọn onífúrú tẹ́lẹ̀mí rẹ̀ gùn gan lábáyà níbi sùlẹ̀mọ́nà ẹ̀sẹ̀ kúrú ọlọ́gbọ̀n ọdún márùn-ún bẹnu wọn ẹni one thousand years ń bẹ láàrin wọn oní two hundred thousand years ń bẹ láàrin wọn tí ò kú bí sí sẹ́ni bí ń ti wá rí náà bẹ́ẹ̀ náà wọ́n máa ga èyí tó bá kúrú jù láàrin àwọn àjẹnú tó ga ó ṣe déédéé kí wọ́n kan èèyàn mẹ́wàá papọ̀ èèyàn kúkú kú àníwọ̀n nù tẹ́lá wá ga bá wọn wá máa gbéra wọn kú ọ̀kan ó jòkó léjì kọ́ ọ̀kan ó jòkó léjì kan wọ́n wà lọ sánmà tí wọ́n bá dé sánmà gbogbo tí àwọn màláìka bá sọ ń bẹ̀ gangan wọ́n máa jí gbọ́ wọ́n máa sọ fún bàbá alágbègbà tí ń yẹsẹ́ wò àtàwọn tí wọ́n bá bá wọn dá iṣẹ́ papọ̀ nígbà wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí sọ́wọ́ àyíkalẹ̀ gbogbo orú àwọn báwọn ni wọ́n sì tò fún ètò tí wọ́n sọ ni pé ó yẹ kó sọ́jà màláìka sí sánmà wọ́n kó sọ́jà síbẹ̀ ó yẹ dá àwọn ná tó kúnná wọ́n dáná ó yẹ má kún wọn ná bí a bá ti na orí yẹn bá yẹ kó kún ní náà ni yọkàn bá rí pé òun ti ṣèṣe ọ̀pọ̀lọpọ̀ wọn tó bá ṣèṣe ni wọ́n ń jòkó sí níta àwọn tí wọ́n kù náà tí wọ́n ṣèṣe bí adẹ́tẹ̀ wọn bí arọ àrí wọn bí ẹni tó gé lápá gé lẹ́sẹ̀ tí náà ti jó láti sánmọ̀ eríta mẹ́ta ni wọ́n máa lọ jókòó ibẹ̀ náà ti máa àwọn náà ń jẹbọ tí wọ́n ní ẹgbẹ́ lè ríta táwọn yóò bá ti wá jẹun léríta tí wọ́n bá ti yó ìtọ́ bá fẹ́ kún ó ṣe wọ́n ra wọn ọmọ wọn ń ṣe kọ́lọ̀ lọ́kọ́lọ̀ ṣe bí ẹbọ ti rí àwọn tí wọ́n ń jẹbọ eríta mu àwọn ni nígbà tí alukurani wá fẹ́ sọ̀kalẹ̀ kẹ́ ẹ lè mọ̀ pé wọn lérú alukurani mọ́ ọlọ́run nítorí ẹ bá ń dáná sí sánmà ẹ kó ẹ̀jẹ̀ sí sánmà àwọn náà wá ń sọ pé àwọn dé sánmà fáwọn jáde náà ha abá sánmà wúlò àti okun tẹ́tẹ́ harasan fáwọn ọmọ ogun sọ àwọn ọmọ ogun tó lé wàṣùwò padà àtògùn náà wà á nákúnná ní ìrìnàjò ó dùn mí ní ha àkọ́ ìdàlẹ̀ sámúyìn tẹ́lẹ̀ a níbi táwa náà ń jòkó ń bẹ̀ a níbi táwa ń jòkó ń bẹ̀. ẹni bá náà ń lọ gbọ́ kí ní kaní sì yọ ọba ògùn náà ti ń dúró dè. àwa mọ̀ ìgbà tí wọ́n kọ́ ògùn náà kalẹ̀ sí sọ́mọ̀ yìí nìyí àmọ́ ń tọ́ ṣẹlẹ̀ bí wọ́n fẹ́ ràn wálé mọ̀lẹ́rì ilẹ̀ ni amma arada bi gimro muhun rashadan àbí bẹ́ẹ̀ kọ́ Ọlọ́run fẹ́ fọ̀nà mọ́ wọn ìtumọ̀ ẹ̀ ni pé alukurani yẹn alijanu ní iṣẹ́ abẹ́ torí kí ọmọ níṣẹ́ abẹ́ wọn fi kóògùn náà sí lọ́lọ́ fi ń sọ pé àá tẹ́ bá ní lọ fẹ́ kí anẹ́bí ní tẹ́ bá ní lọ mú ìwà gbóhùn ti bẹ́ẹ̀ ní tí ọ̀gbọ̀nà méjì wá ọ̀nà kan náà ló ṣe kí ní kọ̀dà yí apò tó fi lọ́dọ̀ mi mi ò lè nílẹ̀ mú wa. gbàtà níbi wà pálukùrá ni bá ń sọ̀kalẹ̀ fún lọ́wọ́lọ́wọ́ ẹ mọ̀ pé ń sọ̀kalẹ̀ fún un tó bá ṣe sàá tí kúrò ní ọba sọ̀kalẹ̀ tó bá wà láàrin èèyàn báyìí wọ́n kàn ní tí ó dákẹ́ lọ tí ó dákẹ́ lọ gbọ́nagẹ́dẹ́ tó bá yá ogun ọmọ bọ́lá rẹ̀ gbá sọ́dọ̀ òtútù tó bá yá yóò ṣubú lulẹ̀ tó bá yóò wà yóò ẹsẹ̀ wà kàntí àbá fún jáde lórí láti sánmà ní ti ń segin ní ti ń bọ̀ kọ àwàdà kó fi gbà àwàdà kí gbà mi a bá ti dáná ìbá ti dákẹ́ tí n bá ti ń lagún lóògùn tó ní agbára wọn tó kọ́ wà yìí ṣe kíní wà yìí sọ̀kalẹ̀ lọ́wọ́ ni ló fi já sí pé n tó pure látọ̀dọ̀ Ọlọ́run ni wà yìí yẹn ẹnìkan kan ò ní ṣe abẹ́ ẹnìkan kan lè múlò wá Ọlọ́run fi rántí bí ìbírí mi sọ̀kalẹ̀ fún ni kò sí ẹni tó sì kẹrin kò sẹ́ni tó sì kẹ́ níbẹ̀ nígbà wọn ni ó mú wá níbi fún wọn létí pé a máa yẹ kúrú lí kọ́rọ́rùn fún mi a ní ìgbà dídà wú ní tèlùkọ́ yìí náà sí kí wá ní chéńjì ẹ̀ lọ́dọ̀ ṣé ọ̀nà tó gbà sọ̀kalẹ̀ sọ̀rọ̀ ọ̀nà kó mú mi wá ọ̀nà tó gbà sọ̀kalẹ̀ sọ̀rọ̀ ọ̀nà mi wá wọ́n bí yọ̀sán tó bí wà yìí bá ń sọ̀kalẹ̀ wọ́n níbo nírí ọlọ́dà bí kí wọ́n gbé aago ńláńlá sóhun létí kí wọ́n máa lù gbọ́n gbọ́n ó níbẹ̀ nínú létí wọn nǹkan bí a bá ti pè fún ní nǹkan kan ní bọ́m̀bẹ̀ yóò mọ dún ní tiẹ̀ bí aago nígbà tí a bá ṣe máa go táwọn kìnní máa dùn jọjọ àwọn sọ́ọ̀sì àwọn agogo bẹ́ẹ̀ tí a máa sọ̀rọ̀ báyìí sọ́ọ̀sì tí a máa kó gìgbò nílò òkè ó níbẹ̀ ní tí máa dún létí òun tí a bá fún wáyé bẹ́ẹ̀ ní tí máa dún létí òun gba àwọn bílẹ̀ ìkébò ní orí tí ń rí létí òun sóhun lẹ́nìkan àmúrò ẹ̀wà ló fi ní máa yẹ̀kúnnù ní kọ́rọ́rùn fún mi ani ó bàdìlà wò kí n chéǹjì ẹ̀ látọ̀rọ̀ ara mi kí wọ́n chéǹjì ẹ̀ kọ́ rọrùn kò sí tí mo lè ṣe ju pé àtẹ̀bí kí n tẹ̀lé ló ń lọ àìláyé àti tí a bá fún mi wà yìí lọ yìí ní opportunity jù bẹ́ẹ̀ lọ. Ah, ìròpẹ́ ẹmẹ ìròpẹ́ ẹmẹ ni tí ń fún mi níwáyé òun tí ń bá mi lè ṣe ìyájú àlèkè àmọ̀ ní dáa fún mi náà gbàtà níbi bẹ̀rù yàlìkìyàmù ìwọ́ wa láyà ọ̀nà ìyá kùránì ọ jẹta yóò tó jẹta yàlìkìyàmù mọ́. tẹ́wọ̀ ọba fẹ́ bí kàní sí ọ̀hán kàní. ṣé mo lè máa fi kùránì kọ́ ìyìn náà ní bọ́lá ọba yọ̀ǹda fún mi. ẹ mọ iye ọdún tí mo ti ṣe láàrin tẹ̀tẹ̀lẹ̀ ni ẹ̀yìn ronú sí nǹkan ni agbó tí wọ́n láàrin tí ìkà fún yín tẹ̀tẹ́lẹ̀ bí wọ́n bá fún mi sí àgbé ìkà fún yín ni èèyàn gbọ́dọ̀ jẹ́ alukùránì níyàn o èèyàn gbọ́dọ̀ jẹ́ níyàn kìtàbùn fi ìnábàwò máa kọbùlànà wà kábàrù máa bá dànà wà hukumu máa bẹ́ ìnànà tíra kan ni àwọn tó ṣáájú wa ìtàn wọn bẹ́ẹ̀ àwọn tí bọ̀ lẹ́yìn bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ wọn ìtàn àfihànjú àrẹ ara wa bẹ́ẹ̀ sẹ́nìkan máa bá alukùránì jà kọ́mọ́sùn mú ni ẹnìké fèsì ẹ̀kọ́ jẹ lọ ẹnìké kan alábùkù kọ́ gba yìí mọ́ ẹnìké yẹ̀yẹ́ ẹ̀kọ́ ń ṣe mọ́ alukurani abdullahi ilmati okun ọlọ́run tó ni wọ́n sì ráàtò wọlé mustaqim ọ̀nà ọlọ́run tó nínú pàwọn báyìí ni ma tarakahu min jabari illa qasamahullah ẹnìkan ò ní láyàláyà kọ́ ló ń fẹ́ gbé okun alukurani àbí kọ́lọ̀ ń bàjá kọ́lọ̀ ń sẹ́lẹ̀ egun ẹ̀yìn ah, alukurani kọjá bẹ́ẹ̀ ti ń law anzalna hadha al-Qur'ana ala jabal àwọn àdìsí tí ń ka àwọn ẹ̀mà àdìsí tí ń ka láti ẹ̀kan ní ẹ̀mà àdìsí tí ń ka ní àdìsí ní ń ka ọlọ́run alùkùránì tá a bá sọ̀kalẹ̀ sí rí òkè ẹ̀rọ òkè tí ó máa gbọ̀n tí ó fọ yẹpẹyẹpẹ kẹ́nìkan wa máa fa alùkùránì sàwádà ẹ má bá wọn dán wò ẹ má bá wọn dán wò ẹ má bá wọn dán wò bẹ́ẹ̀ bá lẹ́ni tí ń dán wò ẹ pìtì ẹ̀ kí mo ní kẹ́ ṣe kò lè mú jẹ kí mo ní kò lè ṣe kò lè mú jẹ sánmà ò ní ya o ilẹ̀ ò sì ní jìn àmọ́ kò ní mú jẹ sánmà ò ní ya ilẹ̀ ò ní jìn àmọ́ kò ní mú jẹ ọlọ́run yìí yọ̀ǹda arú yẹn bẹ́ẹ̀ ọlọ́run yìí yọ̀ǹda ẹ̀ náà. فمن أظلم ممن افترى على الله كذبا. kọ̀wá sẹ́nìkan tó ṣàbòsí tó ẹni tó parọ́ mọ́lọ́hún ẹni tó ṣe kí ni ó parọ́ mọ́lọ́hún. àbúkà dábàbí àyà àti. àbókù ọ̀rọ̀ ọlọ́run gẹ́gẹ́ nírọ́ ọparọ́ mọ́lọ́n àbí kó pè ọ̀rọ̀ lọ ní gíní ìtọ́lọ́wọ́ sọ kíyàn sọ ìtumẹ̀ ní kíyàn parọ́ mọ́lọ́n àwọn Yorùbá kan bẹ̀ tí a máa sọ̀rọ̀ wọn ni à wọ́n sọ pọ́lọ̀ sọ pé wó wọ́n fi sàwádà ó àyínà ilé sọ fún apọ́lọ̀wọ̀n ọ̀fẹ́ bẹ́ ọ máa yà wá ọ pọ̀ bá ráyà mú wá mọ́pọ̀ wọ́n lọ́lọ́wọ̀n ọ̀fẹ́ bẹ̀ rí ọmọ wíwọ́ mọ́pọ̀ wọ́n sọ pọ́lọ̀wọ̀n sọ pé bọ́ ọba ti rọ́lọ́ sọ pé o ti parọ́ tọ́lọ́wọ́ sọ mọ́ Ànábì wa Muhammad ó lẹ́ni tí ọba sọ tí sọ kọ́wá bí tí ó jòkó nana ẹ̀ ń bá sọ tí sọ kọ́wá bí tí ó ṣe kí ni ọlọ́run gangan fún ẹ bá sọ tí ọ̀sán kọ́ ṣé ẹ rí kẹ́ ẹ sọ tọ́lọ́wọ́ sọ aburú ńlá ni o ọlọ́run gangan. wàlá ń náwó wàlá àlẹ́ yín bá ọlọ́run sọ fún rẹ̀ kò bá nẹ́bí sàwádà kò bá nẹ́bí sàwádà pẹ̀lú pé tí ìbá sọmọ́sọ kò bá sàwádà ẹni tó fẹ́ràn jù láyé tójú Muhammad ló sì òun ló sì rán Jibril síbi kó fún lálùkọ́lá ní abẹ́ẹ̀kọ́ ẹgbẹ́ wọ́n ní tó fún un. ولو تقول علينا بعض الأقاويل. ó ní nẹ́bí tọkọ̀ wọ́lẹ̀ àlẹ́ iná tó bá sọ sáwọn ọlọ́run lẹ́nu bábẹ́l àkáwílì àwọn tá a sọ tó wá láàṣọ gbà náà bí bá fi lè bẹ̀wò. a gbọ́rú pẹ̀lú báwí a báwí. kọ́dà kò ní kò láyé dáàbì gé kásánrun rẹ̀ wọ́n láwọn ẹ̀wà tí nù ní kásán méjì ti mẹ́mí àti ìwọ̀n ọlọ́run ọlọ́run láwọn gé tó bá fi lè sọ táwọn ọ̀sẹ̀ yìí anábì wọn bá yúbá tani wọ́tọ̀ nsọ tọ́rọ wọn sọ ló fi já sí ọba ti yí ọ dákẹ́ ní onímọ̀ wíwíkú o a sì ń lọ lọ́rùn o àwọn ẹranko kan tí wọ́n ń belé ta nísìnyí àwọn ẹranko ìyẹn ìyẹn bí ẹranko wọn ó sì àyà ara wọn kí nígbò wà ló gúdà áàtù àmọ́ gùsàsà ọlọ́run lọ ti gúdọ̀ tí àwọn ní bẹ́ẹ̀ mọ́ wọn mú nǹkan wọn sígbà tó ní wà ló gúdà áàtù àmọ́ gùsàsà síkọ̀jọ́ àyà ní ọmọ ọgbọ́n mú ní à wèrè nínú yìí ọlọ́run àbá ní ọmọ mùtí tọ́lọ́ sọ pé wà ló gúdà áàtù àmọ́ gùsàsà wọ́n ti gúdọ̀ jẹ́ ọmọ ọlọ́run ní ó sì lágbà kí mọ́ ló ṣe hmm, nínú àwọn ọ̀gá wọn mùsùlùmí mọ́tò náà àti iná kalẹ̀ àkíákú wàsálẹ̀ rábíkà wà mọ́lákù nínú sáni akáwọlẹ̀ àbúlákù yá dẹ́fúdá dáama tàdá olóhùn mọ́wálẹ̀ adìyá tiwa ọ̀nà mọ́wálẹ̀ adìyá tiwa ó ní yá dẹ́fúdá dáama tàdá bẹ́ẹ̀ sí sọ kátàkátà lọ́bẹ̀ gbogbo wọn lábọ̀ àbí wọn lábọ̀ wọn lábọ̀ ìyẹn sọ tọ́lọ́wọ̀n sọ ọlọ́wọ̀n fi bá nàbì náà ṣeré gbogbo ẹni bá wọn sọ tọ́lọ́wọ̀n sọ yọ wọ̀nà kí mo ní yóò ṣe yọ wọ̀nà ẹ̀yin afẹ́ má tu kí wọ́n tọ́lọ́wọ̀n bá tú o gbogbo ẹ̀yin tẹ́ mú àyà náà wá tẹ́ fi ṣe dédé àwọn èèyàn wọ́n tara kó kàkà ìmọ̀ كل ما عند الله خير من الله ومن التجارة والله خير الرازقين سورة الجمعة وإذا قضيت الصلاة فانتشروا وإذا رأوا تجارة أو لا ونفدوا إليها وتركوك قائما قل ما عند الله خير من الله ومن التجارة والله خير الرازقين ọkùnrin kan wà lọ́rin gbà wọ́n ń sílẹ̀ ẹnkọ́ airportu ń gọ lọ́wọ́ ní jẹ́ kókà àwọn àbá bá sọ̀rọ̀ pé tọ́ kókà ó sì gbàsílámù ọlọ́wọ́n lè gbàsílámù ọlọ́wọ́n ọmọkún

kọ ìmọ̀ ẹ̀rí kó kàjọ ní ẹ̀rí ní olóṣùwà nínú òní òní òní òní ọ̀tàrà kó ká ẹ̀rí kó kàjọ náà rò ọ́ ní kí wọ́n bá wọn kà bí ọ olóhùn náà ní àwọn èèyàn tó ọ̀tàrà kó ká òní gbé yìí tí ọlọ́gbọ̀n kó wá ọ̀dà òun ti gbà báyìí. àwa ti sọ fún pọ́ ọkọ rẹ̀ sí bẹ́ẹ̀ bí ayọ̀ ànásù bẹ̀ ló bí ayọ̀ ànásù ló ń kó sí bí ayọ̀ ànásù ibẹ̀ ló ṣe kí bẹ̀ ló kó sí gbogbo yá yíwá násù ọwà mẹ́ orí násù lòun náà yá yíwá lè ìsánù ọwà mẹ́ magaraka nítorí ẹkùn ọkà fún jẹ́rùn pé yá yíwá lè ìsánù magaraka agbọ́dọ̀ ń dákọ̀ rẹ pé yá yíwá lè ìsánù ọlọ́run ló ń pè yẹn yẹn ni wọ́n náà magaraka kí ni jọ́ lójú bí rọ̀bíkàl kẹrí ìbùkẹ́lọ́lọ́wọ́ bá rẹ tó jù ọ lọ ọba tó dá ọ fásà wákà tó ṣe ọ déédéé fún àádàlákà tó dé orí bó ti rí. bọ́lọ̀ ti fẹ́ dá ọ lọ́dá ọ yìí kí wàhálà rẹ. kí ni ìṣe ń pèsè nírọ́. a ti ní àwọn tí ọmọ mọ́nítọ̀ wọ kókà yìí. àwọn tí ń kọ nǹkan ń kọ gbogbo gbogbo tí wọ́n kọ́ kàfẹ́ ọlọ́mọ o ẹ̀rọ kan sọ ọwọ́ bẹ̀ wọn àbí ọwọ́ bẹ̀ ibi sì ń bá ọba tọrọ jọrọ ẹ lójú gbé mọ́gà gbúdọ̀ alẹ́ kọ́kà fàádà láka ayé sóra ti ó ti amágáwá ní wátàrà kóókà wàtàrà kúùkà lọ́wà ń bẹ̀ wàtàrà kúùkà wọ́n ò fi ọ́lẹ̀ kọ́ ìmọ̀ ìtumọ̀ ní pé àwọn mùnáfìkì ní Madina tó bá dijọ́ jímọ̀ wọ́n ń túká mà nẹ́bì lẹ́yìn tí a ń pè mùnáfìkì kèfèrí kọ̀rọ̀ ní mùsùlùmí ẹ̀lọ́fin ní wà ìdára àwọn tìjára ta àwọn mùnáfìkì ní àwọn abátálásí tí a bá ti gbọ́ pé wọ́n ń sòwò ń ta awolawa bí wọ́n ń ṣeré ìfà dúró tó ká jímà wọ́n wà á rí ànábì tí ó wọ́n rí wọ́n fà ànábì lẹ̀ rí ìnà ló tí ó máa kírun lọ́tí ẹ̀ wọ́n ti túká lẹ́yìn rẹ̀ kó lè máa ń dà ẹ ẹ mà pé ọlọ́run tẹ̀ ń sìn yẹn lóore fún yín ọlọ́run tẹ̀ ń sìn lóore fún yín ju òwò tẹ̀ ń lọ ṣe lọ àtẹ̀rẹ́ tẹ̀ ń lọ ṣe lọ ọlọ́run ní sì jẹ́yìn ọ̀rọ̀ àsìkí ẹni tí ọba jẹ́ àsìkí ọlọ́run ní ó jẹ́ àsìkí n ti bẹnu ayanu kì í ṣe pọ́rọ̀ kóka ni wọ́n ń sọ ọ àwọn tó lójọ́ náà ń lò pẹ̀lú àníyàn dáadáa ọlọ́wọ́n sọ wọ́n lẹ́sàn-án rẹ lórí ẹ̀ àmọ́ ibi tí wọ́n lò sí òun kò sí kíni kò bá mu torí tọ́lọ́wọ́n sọ ni wọ́n ń ṣe kíni wọ́n ń sọ irú àwọn kan náà tó fẹ́ gbowó lọ gómìnà bá sọ lá wọ́n ní àwọn ọlọ́run dáa kọ́ sẹ́ẹ̀tọ̀ pàmùsà yẹn ni pé sẹ̀bí isma sẹ́ẹ̀ pàmùsà òun ni ọ̀rẹ́ ìlẹ̀ ń ka Kùránì o ẹ máa kakọ́ máa yẹn jú والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله جعله غثاء أخوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تذكر wádàkàrọ̀ súnmọ́rọ̀ bí i fàṣọ́lá wọ́n ní fàṣọ́lá nù wádàkàrọ̀ súnmọ́rọ̀ bí i fàṣọ́lá wọ́n ní bí ọlọ́run ti dákọ fàṣọ́lá nù wọ́n ní adìlámù فمن أظلم ممن افترى على الله كذبا kò sẹ́nìkan tó tábù sí ẹni tó parọ́ mọ́ Ọlọ́run lọ́lọ́run wá ń dá gómìnà Fáṣọlá ni ọlọ́run ọ̀dákọ rẹ̀ abẹ́ẹ̀kọ́ ni wàdákarasímà rọ́bì yìí ọ̀ràn tí ọlọ́run ọba rẹ̀ fásàlá ó sì kírun fọlọ́run ẹ wá fi gbowó ẹ̀yà fún jìbìtì ẹ̀ ń fi ru eléyìí gbowó káàkiri kọ̀ wá sẹ́ni tẹ́ ẹ fẹ́ lè ló kọ ẹ sọ Ị na ẹlẹ́rin ò sínú àlùkùránì o ọ wà nítorí àwọn wa ní sin iná àtẹ́nà àkẹ́mọ̀ iná àtẹ́nà ẹlẹ́rin na iná na kálukú bú òjijì tí nǹkan yẹn ọ ni wọn tún ní ẹ wọn kí sáájú ngọgọ ogun wa sọ báyìí ìsáájú ngọgọ sọlọ ń sọ sáájú ngọgọ abọ́sọ abọ́sọ fi abọ́sọ àbí kí lílàfi ọlọ́bùrẹ́ là wọn ni ẹ̀kẹ́ lílàfi ọlọ́bùrẹ́ là fún ọgbọ́n àṣẹ àìlérí ọlọ́bùrẹ́ là ni wọn ni lílàfi ní ọṣọ́bùrẹ́ là tí ọmọ sì sọ fún yín ọyẹ kí náà fẹ́ wọn àṣọ báyìí láyé ìṣẹ́ranko gbọ́dẹ̀ tí rí kàtàkàtà tẹ̀ ń sọ. wọ́n mọ̀ ní fìtàrà ọmọ náà dìlámù. aburu, aburu, aburu tí àwọn àfáà ń ṣe fẹ́ sí díẹ̀ kọ́ níbi irú kàtàkàtà tí wọ́n dà sínú ẹ̀sìn yìí tí wọ́n parọ́ mọ́lọ́wọ́ yìí faman adlamu kò sẹ́nìkan tó sàbòsí mímọ̀ nífitàrọ́ alàlọ́hí kẹ́dìbàn tí ẹni tó parọ́ mọ́lọ́n lọ gbogbo ntọ́lọ́wọ́ sọ ti ń pọ́lọ́n sí kíní ọlọ́run sọ. àbí àwọn àmì tọ́lọ́run sọ kalẹ̀ ń pè nírọ́. ó kọ́ tọ́lọ́run gbogbo àwọn tí ń yá Al-Kùránì padà báwọn kí ló kọ́ tọ́lọ́run pé wọ́n jẹ mọ́ kí ni túnmọ̀ mújírì mú àfáà tí bá ń ṣe báhùn níta kí ló kọ rẹ̀ ẹsẹ̀ tó bá sí lóhun ìsọ̀dánà ẹ sọ pé a ah, ṣe ń tọ́lọ̀ ń sọ lọ ń sọ ni ẹwà máyà yìí wá fún pé a ah, ọba mi ní faman adìlámù ọ̀sẹ́ni tó sàbòsí mímọ̀ ní fútàrọ́ alàlọ́ ìkẹdìbà bí ẹni tó pa kó tẹ́ni tó parọ́ mọ́ ọlọ́run áwọ́kà àyàtì àbó pé ọ̀rọ̀ ọlọ́run náà nírọ́ ẹwà agbígbésẹ̀ tọ́lọ̀un sọ lọ ń sọ yìí ọba ló ń kọ́ àwọn kan ló sí àtọ̀ tọ́lọ̀un wá sọ ní pé innahu la yuflihu ọ̀daràn orí ṣe gíní gbogbo ẹ̀yin tẹ́ bá ṣe báwọn ọ̀daràn ọlọ́pẹ̀ yìí ẹ̀ sí lè bọ́ ẹ̀ lè bọ́ ń bẹ̀ náà. ń bú Salamu ما لا Salamu ولا ينفعهم السلام igi igi sẹ́gbọ́mí sẹ́gbọ́mí só lè bùnyí lọ́mọ ẹ́ igi sẹ́ só lè bùnyí lọ́mọ só lè sọ yídé èèyàn táburú bá ń bọ̀ ségílé pé kọ́mọ́kàn yìí ẹ dá mi lóhùn kí ni wọ́n fi ń gbẹ́ èrè sọ́yẹ́ kí wọ́n sì sá só lábàá tó fẹ́sẹ̀ ọ̀dà sóde kó la báyìí ẹ dá mi lóhùn ẹ sọ nǹkan kan tí wọ́n ń sìn tó lè kó orí bẹ́ẹ̀ tí So, ẹsọ tí wọ́n ń sìn tó lè dáàbò aburú bẹni tí ń sìn ah, ọlọ́ni wà yá burú náà wọ́n wá ń sìn wọ́n pọ̀ lọ́ntì ìtí ò lè kó nira bá wọn ọ̀sáǹfààní kan tí ó ṣe fún wọn ẹ̀dá fún jẹ́ igi afá mi ṣe sùúrù afá mi ṣe sùúrù afá mi ẹ̀dá fún jẹ́ máa nílẹ̀ Yorùbá kí là ń fi gí ṣe ìgbọ́ àfi ń dáná bàbá làfi ń kọ́lé abẹ́ náà kọ́ àfi ń kọ́lé náà kí làá tó fi ń ṣe àfi ń ṣe sí à kí làá tó fi ń ṣe àti bàbà abẹ́ẹ̀kọ́ eléyìí náà ara kílò náà ara kílò náà abẹ́ẹ̀kọ́ àwọn tí kí wúlò fún un kẹ́nìkan wá gbé igi yìí kọ́ wá sọ́dèrè kọ́ máa fèrè kanlẹ̀ dálọ́gọ́jù láyé káwá ní kílọ̀ ń bọ̀ kólóhùn ń bọ̀ ọ́ ẹ̀rẹ́ àkùntà lọ́gbọ̀n jù láyé aṣíwájú àwọn Umar wàláhì tàláì bí yọ̀bá jẹ́ mùsùlùmí kò lè nílà káì kí mo ní ò lè sí ẹwọ bí Umar ti gbọ́n tó yé nínú àwọn tó gbọ́n lérí ilẹ̀ ayé kódà àwọn ọ̀jọ̀gbọ́n wọn ka Umar sínú ọlọ́gbọ́n láyé ní ọlọ́gbọ́n ayé ní aka Umar sí yàtọ̀ sí yàtọ̀ sí kó jẹ́ nínú ọ̀jọ̀gbọ́n ayé tí ọkọlọ rẹ̀ lé ní wọ́n ká mọ̀rù sí láyé o yàtọ̀ sí pọ́jẹ́ mùsùlùmí bí mọ̀rù ti gbọ́ tóun ó dénú ìsìlámù kí iye rẹ̀ ó tó sọ ẹni wọ́n bá kó lẹ́rú tí ọba sí ìsìlámù iye rẹ̀ ó lè sọ ó níjọ́ kan ẹwà wo nígbà tó wá di mùsùlùmí tó ti ìsìlámù lọ́wọ́ ni ah òun mọ̀ ti gọ̀ sẹ́yìn o wọ́n ní ah, ọgọ̀ bó olóògbọ́n oníjọ́kan òun travel òun travel ebi wọ́n ń kọ́ òun òun tó wọ́n jẹ eré tí wọ́n bẹ tó mọ́ gbé káàkiri tó mọ́ sí tó mọ́ gbé káàkiri tó pé ọ̀sọ́nà mọ̀ eré òun ni tó ń pàtàkì jù yàbítù lòun fi móòdì rí yẹn ìgbà tí wọ́n ń pa òun tẹ́bi yẹn wọ́n pọ̀ lọ́wọ́ pé àjẹ́ kọ́kọ́ jèrè yìí ní tí n bá délé yìí sì ní ó lóun lòun jẹ nílẹ̀ tó wọ́n àmómi sí ó lóun tó wá nílẹ̀ òun tó lọ sí ní láákàyè wọn sọ fún un pé wọ́n ti jẹ tàbí onígbà tó wọ́n àjò fún ìsìnkú wọ́n ronú pé òun mọ̀mọ̀ gọ́ agọ́ ńlá nílé ìfòhùn kó máa sí ra dídù ẹni tí ń sin gitọ́gbẹ̀rẹ̀ yìí náà ó fi gí kalé o láákàyè ò sí kíní kọlọ́bẹ ńlọdọ fọ́nísọ̀ wọ́n bá ń fi gí kábẹ́ẹ̀dì lákàyè ọ̀sọ́ fún gbégi náà lè rí wọn àwọn iṣẹ́ alẹ́ rẹ̀ igi ṣegiri igi wa bẹ́ẹ̀ lákàyè ọ̀sọ́ yìí o ẹni ọlọ́run bá ní lákàyè ọ̀sọ́ yìí ó kú oríire ṣé mi ní máa bọ̀gì ọlọ́mọdé yẹn rápadà sí èmi tí mo dé sọ́mìlì. So tí mo rí bí wọn ti ń kú ní bí wọn ti ń fa ilẹ̀ ẹ̀jẹ̀ ń tì sí ní kíní ti gíńgé ìtẹ́mi ọmọ àṣínú lẹ́nu kan àgọ́ sí kọ́nà yóò àgbẹ̀ kan fún mi yóò àpè lọ́lọ́run fún mi tí mo rí jẹ́ ń sí gán ọlọ́mọdé àgọ́ ẹni kan sí kíní ogbe ẹni kan gbé gbogbo ẹni tí ń sin nǹkan lẹ́yìn ọlọ́run àgọ́ ni mọ̀ntẹ́kìyàn nínú ìrònú gangan agọ̀ ni bọ́bá lọ ń ṣògùn tẹ́yì ṣe irin kí ń pè lóbùn ni ẹ́ àbọ̀ mi ń pè lóbùn kí ni ẹbí ń ṣe mọ́tò ẹbọ́ kan bí ń ṣe mọ́tò ọ̀bọ ni àwọn kan rí sí ní iṣẹ́ kan tó wọ́n fi ṣe mọ́tò mú àbẹ́ ẹgbẹ́gbẹ́ ìbọnbọn ni rí báwo wọ́n ṣe ń fi mọ́tò irin mọ́tò wọ́n fi ní ṣe òjé wọ́n ṣe gbogbo ẹ̀mọ́ra wọn ẹ̀yìn náà tẹ́ ló kọ́ dé ní àdálẹ̀ ṣe kí ni lẹ́mú ló kọ́ dé ẹni ìdà lẹ́gbẹ́ tẹ́ fi pàdá ni wọ́n fi ṣe dà yín ni wọ́n ṣe da, yín ni wọ́n da, yín ni wọ́n ṣe gbogbo ẹ̀ irin tẹ́ ló bó ti wù yí kó lẹ́sẹ̀ tó máa fi rí kalẹ̀ fún. ẹwà wa kan ṣàfùtì mọ́tò jọ ẹwà máa boko sí i àwọn mọ́lá táwọn ò sì mọ̀ pé ẹ̀ ń ṣe ni àwọn tó gbé wọn tó lọ àbí ẹ̀kọ́ ni torí wọ́n ti wọ́n ti àwọn tẹ́ mọ́ sáfi ní kàkiri wọ́n ti bẹ̀rẹ̀ sí fọ́ gbolí òkun wọ́n lọ kó kí ní bẹ̀ àwọn tí wọ́n ń sin sí ẹlẹ́ ní àwọn tó wá ṣe lákà yìí wọ́n tún ṣe lákà yìí ó yẹ kí èèyàn ti ẹ̀ pẹ̀lú rin eré tó yìnbó se kíní káwọn mọ́là ń sàkàkì títí ẹlòmíì tó wá gọ̀ títí yọ wá wọn rìn wọn kò ní jọ yọ wá kójọ síbi kan yọ máa fi rí kalẹ̀ yọ máa gbogbo sí pé ah, wọn ibi wọn náà lọ lọ sàkàn rẹ ẹni tí èèyàn ó sì yọ jẹ ní tipa rẹ káàyàn kì í ṣe ẹni tí èèyàn kápẹ́ yẹ kò yé yín ẹni tí èèyàn ó torí jẹ́ ń pèlé sí ni kò yẹpẹrẹ ara rẹ̀ ìjẹ́ ń pèlé sí ni kò sí gíní ẹni tí pẹ̀ yẹpẹrẹ ara mi fún yóò jẹ́ ni tó kápá mi èmi kápá rìn ìmọ̀nà ọlọ́run ló jẹ́ mùsùlùmí ọmọ náà ẹ̀mọ̀ pẹ́ ẹni tí ọba sí nǹkan mí lẹ́yìn ọlọ́run àánú ọlọ́run tó lágbàá ni o àwọn ọlọ́run tó ṣe kíni tó ní agbára lọ́wọ́ lórí ẹ̀ tọ́rọ àwọn tí ń sin tẹ́ bá wọ ẹlòmíì tí wọ́n ń sin àwọn nǹkan yìí nìsín ẹ wà á rí pọ́ gba pòfẹ́sọ̀ ẹ rí pẹ́lú mi gba pòfẹ́sọ̀ pòfẹ́sọ̀ sì kúrò òwúlò ìwà ń fèrè ìkànlẹ̀ fún ni concept lẹ́yìn pòfẹ́sọ̀ṣìpù lẹ́yìn pòfẹ́sọ̀ṣìpù kí ni ọ̀wá wúlò mọ́ ah, ọlọ́mọ yà sí náà ẹlòmíì gba phd yaba ní kí ló ń bọ yóò lógun ògún kí ní yóògùn yóò láwọn arìn àsáfù bó ti wá tó tó ń gun mọ́tò lákàyèrè ọ̀sọ́ fún ọ pé ìròyìn mọ́tò náà wọ́n fi lọ́mọ à ń ferí kalẹ̀ ọlọ́mọba ọlọ́pọlọ jẹ́ o ọpọlọ àwọn èèyàn bàjẹ́ o ló fi já sí pé mo kàwé ọ̀ràn mo gba pòfẹ́sọ̀ ọ̀ràn mo gba phd ọ̀ràn dáálì kàhúdà láà ìmọ̀nà ọlọ́run ni yá níbi ẹni ọlọ́run bá nífẹ̀ẹ́ sí nínú ẹrú ẹ̀ ni ó fi mọ̀nà ìtumọ̀ pé bá ti mọ̀nà yẹ ọlọ́run ṣe kí ni ẹja pẹ́ alhamdulillah ẹwú bẹ̀rẹ̀ kan sí jẹmọ́ ẹwú bẹ̀rẹ̀ kan sí jẹmọ́ àwọn tọ́lọ́wọ̀ bá ti fẹ́ràn rẹ̀ àfáàmù ń bọ̀ àfáàmù ń bọ̀ ẹni tọ́lọ́wọ̀ bá fẹ́ràn yóò sin tó kéré sọ́lọ́run ẹni tọ́lọ́wọ̀ bá fẹ́ràn yóò ṣe kí ni yóò sì tó kéré sí òǹgẹ́ ní tó kéré sí ní ni sí sí mi á jẹ́ pé pákó ní àbí máa jẹ́ pé ní àmì tí máa ìmí àti pákó ọlọ́mọdé ńlá padà sí èmi àtọ́mọ́lá gidi ọlọ́mọdé ńlá padà sí èmi àti ní ọlọ́mọdé ńlá padà sí èmi àtọ́mí àwọn òṣègbè wọn ọba tó lè kọ̀ntró mi tí lágbára kankan lẹ́yìn tó bá sí ní màá sí ọlọ́ni wàyábùdú náà àwọn kan mọ̀ sí ló fi jásí pé tẹ́ ẹ bá rí tí wọ́n bá sẹ́kù gbólóhùn tó wà ní wàyábùdú náà yẹn mọ̀dọ́rìw ni o istimrar wa tajaddud bí wọ́n ti máa ṣe táàlì gámọ́ lọ́wọ́ ìdí nu tọ́lọ́ lọ́wọ́ ọ̀fọ̀dà mọ́ wọn. ń dọ́lọ́ ọ̀bá sì fọ̀nà mà kò sí tẹ́ ẹ lé tí ó fi ṣe kíni ẹni bá mọ̀nà ní kọ́mọ lọ́dún ò lè kó nira bá wọn tí ò lè ṣàǹfààní fún wọn bí wọ́n ń sìn àwọn nǹkan yóò ní ìtumọ̀ lọ́dọ̀ ọlọ́run. ẹ̀rọ mọ̀jàmá bẹ́ẹ̀ bá bí wọ́n léèrè o gbogbo àwọn tí ń sin nǹkan mi lẹ́yìn ọlọ́run yẹn wọ́n ń gbà nínú ẹ̀mí wọn kó lódùmarè wà o abẹ́bọ̀ wọ́n gbà kó lódùmarè wà o wọ́n kàn gbà pé eléyìí làwọn ó fi ṣàtẹ̀gùn dọ́dọ̀ olódùmarè bí ìgbà tó ṣe pé wájú olódùmarè ò sí dádé fún àwa mùsùlùmí gbà pé ọlọ́run gangan làwa ń ṣe kí ni làwa ń sìn àwa nǹkan kan láàrin àwa àti àwọn eléyìí náà gbà pọ́lọ́ ń wà àmọ́ wọ́n fẹ́ fi àkàsọ̀ láàrin àwọn àti tí wọ́n lò wọ́n fún un ويقولون هؤلاء شفعاؤنا عند الله wọ́n gbà fáwọn òòsà wọ̀nyí ni ó sì pè àwọn níwájú ìtumọ̀ pé táwọn bá ti bọ̀ ọ̀sà ìtàwọn ọwọ́ àwọn ó ṣe kíní ọwọ́ àwọn ó ṣe kíní hmm, ẹni tí bá ń wọ́ ọmọ nísìn ó ní kọ́kọ́ lọ lọ bọ Ọ̀ṣun fún wọ́n gbà pé táwọn bá bọ Ọ̀ṣun yóò rí ọmọ bí ìtumọ̀ ẹni pé Ọ̀ṣun ni ó wọn bẹ Ọlọ́run ọlọ́run wa tìjú ọ̀sùn yọ́ wa fún ní ọmọ ẹni tá a fẹ́ bá jà wọ́n ní ẹlọ́ fi pọ́nrí bọ ògbó fún wọ́n mú pọ́nrí wọ́n wà pa wọ́n wà lógun lágbájá ní ká fún pọ́nrí ó yìí sì jẹ pọ́nrí lọ bá jà o ìtumọ̀ ẹni pé ògùn ọ̀wà abẹ lọ́hun kí aburú ṣe lágbájá wọ́n fi ògùn yẹn ṣàkàsọ̀ síwájú ọ̀hún mẹ́ta ẹ farabalẹ̀ ẹ jẹ́ wọ́n á sọ àṣírí fún yín tí ń bẹ níbi àwọn ẹbọ yẹn tí wọ́n bá rú tí máa fi jẹ́ ẹ jẹ́ sọ fún yín lẹ́nu yín lẹ̀ sọ́lọ́nà tí ó kílẹ̀ àní o kìí sí pé ọ̀nà rújú kankan sẹ́ẹ̀rí kọ́ọ̀bù yìí sẹ́ẹ̀tì rí ń bá gbé kalẹ̀ báyìí ọ̀pù náà ni ó máa jẹ́ di ní àárọ̀ la ẹmọ tí mo fẹ́ sọ o ibi tí mo gbé kọ́ọ̀pù yìí sí ní bá wá wá wá fèrí fún kọ́ọ̀pù yẹn tó wá dúró wájú rẹ tí wọ́n bẹ báyìí tí bẹ báyìí tí báyìí ó jọ́kẹ̀lẹ́ tó lọ́bẹ̀ ìwà ń bẹ̀bẹ̀ láàrọ̀ láàrọ̀ láàrọ̀ láàrọ̀ láàrọ̀ tó bá yá alìjẹ̀nú kan wà rí pé á ó ti fẹ́ sọkíní ìdí ọlọ́run alìjẹ̀nú wà kó sára rẹ̀ tó bá ti wá yá tó bá ti ẹ̀jẹ̀ ló bá ti dúrà rẹ̀ tán gbogbo ń tẹ̀ ń bá ń wá bí kọ́ọ̀bù yìí alìjẹ̀nú yọ máa lọ sí i yóò wá dàbí ẹni kọ́ọ̀bù yìí ti di agbára ọkàn wa balẹ̀ sí pé bí n bá ti dé díẹ̀ bí n bá ti tọrọ nǹkan yóò ṣe kíni yóò ṣẹlẹ̀ àlìjẹ̀nu tó gbọ́ sábẹ́ kọ́ọ̀bù yẹn ní lọ ṣe iṣẹ́ yẹn tí ó jẹ mọ̀ bẹ́ẹ̀ nìbàdàn àwọn òyìnbó ń ti amẹ́ríkà wá wọ́n ń ti britain wá wọ́n wá ń ra ọmọlàngídí kí náà ń pè lọ́mọlá gidi àwọn èrè báwọn òyìnbó yẹn bá ti wá dé wọ́n wá kó èrè jáde fún wọn àwọn yẹn ti mọ̀ pé wọ́n ń ra èrè bọ̀ tí wọ́n ní tí wọ́n fi ń tẹ̀sí èrè tí wọ́n rà ó ní bí wọ́n ti ń tẹ̀sí ẹ̀ kí ni wọ́n ń tẹ̀sí lára wọ́n ń tẹ̀sí èyí tálíjẹ̀nu ti kó sí ní àti tálíjẹ̀nu ò kó sí ní bí wọ́n ti tẹ̀sí ẹ̀ ni pé gbọ́dọ̀ yẹn ti mọ̀ pé wọ́n ra èrè kálukọ́ wa lọ gbé èrè rẹpẹtẹ rẹpẹtẹ rẹpẹtẹ àwọn tó ti mọ̀ pé èyí tí wọ́n ti borí ni wọ́n ń rà sẹ́mọ̀ yóò bá wọn máa kà ń bọ gíntì wọn ni kò sí ń tọ́kàn wọn omi lọ gbé tí bàbá rẹ̀ ti ń bọ látàrí mọ́ yọdún gbogbo àwọn ìbò fẹ́ẹ̀dé tí ọ̀rà àwọn ọ̀tà wọ́n wá pèrè kalẹ̀ fáwọn ìbò àwọn ìbò ti wá ní irin kan wọ́n wá gbé irin yẹn lálẹ́ báyìí wọ́n wá gbé irin yẹn síbà dí irin yẹn ènìyàn tó pé májèlé bá wà lára ẹ̀ yóò rólù púrúrú ó mú sẹ́gbẹ̀ẹ́ kan wọ́n gbé ní síbàdí omi tí ènìyàn ọba ti rólù ó mú sẹ́gbẹ̀ẹ́ kan wọ́n wà á sa àwọn yìí tálíjẹ̀nu ti wà ní ni wọ́n ẹsẹ̀ wàá rà sí ẹ̀mọ̀ pé gírí gbogbo ìtumọ̀ ẹni pé wọ́n ti bọ́ àwọn ilé ìyàrìjẹ̀nu ti kọ́ sí ní àwọn ilé ìwọ̀n ọ̀bọ̀ wọn àrìjẹ̀nu ṣe kí ni kòkó sí ilá ìyàtọ̀ ẹ̀ náà nù bọ́ọ̀ bá ti bẹ̀rẹ̀ sí bọ̀ kankan àrìjẹ̀nu ṣe kí ni ni wọ́n sà yẹn làwọn mú ṣàìtọ́nù àmàlàwọ̀. Bọ́lá bí sọ pé àṣetáni, ìtí a máa ń ṣe àṣetáni ó ṣe ní ọ̀ṣọ́ fún wọn. Báṣetáni bá ti wá ṣe lọ́ṣọ̀ọ́, yóò wá gbé wọn kó lójú ọ̀nà Ọlọ́run. Wọ́n ò ní mọ̀nà mọ́lẹ́ yìí gbà yẹn. Àṣírí ti mẹ́bí òsánú. Àṣírí ti mẹ́bí òsánú. Concept tí a máa yọ kalẹ̀ tí wọn bá bọ́ kò sí nǹkan kan tí yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ wọ́n gbé lọ́bì kan kí wọ́n ṣe lọ́sọ̀ọ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí bọ́ ìyá náà mọ̀sálẹ̀ bẹ́ẹ̀ torí pé sáyẹn làwọn mọ̀ ṣe ìtọ́nà àmà làwọn iṣẹ́ tí wọ́n ń ṣe ń ṣe ìtaàní ó ṣe ní ọ̀ṣọ́ fún wọn fàṣọ́dáhùn àní ṣẹ̀bí bọ́lá ṣe lọ́sọ̀ọ́ tọ́lá yìí ni yóò kàn gbé wọn kúrò yóò lágbára ìdínú tó sàfi ń jọ olóòsà lójú àlìjẹ̀nú ń ṣiṣẹ́ lábẹ́ òsàyẹ sókílẹ̀ àbí òkílẹ̀ àṣírí tí mẹ́rin òṣòjú wà náà kọ́dà igi tí a bá ẹsẹ̀ gbẹ́ lérè tán tí wọn ò bá tí ì bọ́ kò nítumọ̀ kankan àmọ́ tí wọ́n ti di pé ó ń bọ́ àjẹ́ ló ṣe kí ni yóò sàṣàbẹ̀ kémi ọwá sọ tó jù lọ fún yín ṣe sọ fún yín ìntánẹ́tì náà fẹ́ gbọ́ tí ó fẹ́ gbọ́ kùrìsí yóò nọmba wá kí ni mo pé bẹ́ẹ̀ ni ó sáyé tẹ́ bá ń ka kùrìsí yìí sí àjẹnú wọn sájáde yóò kù kì í yẹ lásán àjẹnú ó segin ni yóò kú lára ẹ̀ yóò kú lára ẹ̀ mo fi jẹ́ pé mùsùlùmí èfi kùrìsí yìí ṣeré Allahu la ilaha Allahu la ilaha illa huwa al لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين يديه وما خلفه ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسي سموات الأرض ولا يؤوده حفظهما وهو العلي méjì ọjà mímú rẹ kò sí ìjọ tí wọ́n lọ táwọn àjẹ́ náà lọ já lólè tọ́wọ́ mú tó dè mọ́lẹ̀ ó ní jẹ́ sọ fún ọ ìtọ́ máa kà tó ju àwa lọ kò rí sí yù ní anábì níbẹ̀ ni òdodo lọ́sọ àmọ́ irọ́ ní máa pàtẹ́ tẹ́lẹ̀ àmọ́ ìtọ́sọ ohun òdodo ni gbogbo òsàláyé tẹ bá ka kò rí sí yù sí àlìjẹ́nú bí ó ṣe kíni ẹ wàá rí pé àwọn òsà kan bẹ mo fẹ́ sàṣírí mi fún yín àwọn òsà kan bẹ tó ṣe pé bàbá bàbá bàbá wọn ti sè é bàbá tó ti sè é wọ́n ti tí wọ́n ń bọ òòṣà yẹn nulẹ̀ wọn tí wọ́n fi ṣàwádà ẹ̀ bẹ́ẹ̀ kọ́ bí nǹkan bá ń ṣẹlẹ̀ nulẹ̀ wọn ó ní à ah, òòṣà kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ ti wọ́n ò ṣe kí lọ bọ òòṣà lẹ́yìn àṣírí tó wà ń ni pé bàbá tó dé òòṣà yẹn lẹ̀ bó ti akọmọdéjì òòṣà yẹn sínú ilé àlìjẹ̀nu ti wọlé sára ìdólóhùn bọ̀ yẹn yẹn ó lè jẹ́ gi ó lè jẹ́ rin ó lè jẹ́ nǹkan míì náà ìjẹ́ anything ni wọ́n máa ń bọ ẹgbọ́n mi dáadáa kẹsàn-án ti ṣe débi táyà jẹ̀nu fi kó sí ní kọ́dẹ̀ yẹn lè gbé aago kalẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí máa forí kalẹ̀ fún tó bá ti bẹ̀rẹ̀ sí fi orí kalẹ̀ bá aago tó ń kì í tó ń yìn àjẹ̀nu kó sago yẹn la òun náà dó sàrẹ́ nù kò jù bẹ́ẹ̀ lọ kábíyì jẹ̀nu fi wọlé sí anything àjẹ̀nu lè wọlé sí la tó bá ti ṣe lọ́sọ̀ọ́ àjẹ̀nu akọ́síbi àmàtà yẹn bàbá yẹn tí wọ́n ń sin kinní bọ̀ àlìjẹ̀nú yẹ ti wá níyàwó síbẹ̀ yẹ ó ti bímọ sí òun yẹ ti ní fámílì síbẹ̀ bàbá yìí ló ń fún lóúnjẹ bàbá yìí wá kú tán bàbá kejì fún lóúnjẹ ìyẹn náà kú bàbá kẹta fún lóúnjẹ ìyẹn náà kú ìwọ wá dé ọ̀wá fún lóúnjẹ mọ́ yóò máa bọ́ ọjà pé tí wọn bàbá rẹ̀ ṣe òṣèkí ni wọ́n fi ń pè ọlọ́bọ̀ sálé ni wọ́n fi ní ti ń sí ọ yìí òòsà kan bẹ tí ń bẹ tí ń bẹ lágbólé yìí tí wọ́n ń bọ tó ṣe padà lọ́kọ́ lọ ṣe tọ́ra àwọn baba ńlá baba rẹ ni wọ́n akọmọdé tí wọ́n sínú ilé pé ní tí baba rẹ ṣe ìwọ ọ̀fẹ́ ṣe kíni á sì hàn ọ́ ní. gbogbo àṣírí tí ń bẹ ń bí kíní tí ń bọ náà nù ìwọ tó bá wá jẹ́ múmi ní gidi ọwọ́ abẹ́rẹ́ kùrìsí yìí pé ìwọ gẹ́gẹ́ bàbá mi ló gbé ọ wọlé èmi mo nílé bàbá mi èmi ọ̀gbọ́n lálejò mọ́ ó kún ní bàbá mi ẹnìkan ní ó sáà nílẹ̀ níwọ̀ àti ẹ̀ abẹ́ẹ̀kọ́ ni bàbá àti ẹlọ́pàá bàbá bàbá rẹ̀ kẹrin lọ́kọ́lé òun ló sì mú wálé ìwọ sì náà fẹ́ mọ́ lọ́rùn lọ́nu ah, yes wọ́n á dẹ̀ sọ fún kojú bẹ́ẹ̀ ń gbé wọ́ọ̀sì gan fọ́dọ̀ ló bí ọwọ́ bí èmi lọ́mọ bọ́ ọmọ ẹ̀mí òní ìdí ọmọ bí màá lọ sọ ẹnu tó wá ṣe ó gbé ọ lọ sọ ní kò sí nǹkan tẹ́sẹ̀lẹ̀ because kò lè bá ìjà lórí ilé gbàfẹ́ ìná ìyẹn lọ ويعبدون Ẹ̀yẹ má já fẹ́sì, nǹkan gbọ́dọ̀ yé, nǹkan gbọ́dọ̀ sí kí gbọ́dọ̀ yé. Bọ́lá ni kó sí máa bó sàtúrẹ́tì ní sí igi lásán, èmi àti ẹ̀rù lásìpọ̀. Ọlọ́run dẹ̀mù ni ìyẹn ló fà á táwọn èèyàn fi ń gbogbo òsàdàlù tí ìkàkó fi ṣe kiri. Tọ́lá àwọn bàbá wọn ló mú ìfáìtì wọn, àwọn sì láwọn òṣè kiri. Wọ́n nídìí wọn mẹ́lẹ̀. Àkíngbàlejò sílé kára wá dẹ̀ ẹ́ kọ́ mọ gbénu lémi kọ́ mọ̀ mi wá nídìílé kọ́ wá ní kọjáde kó lóhùn ní jáde kí lọ́mọ mi ó ṣe lóògbé ta ni ní gbẹgbẹgbẹrẹ ẹgbẹrẹ láti gbẹgbẹrẹ ẹ bá lé àlejò ọ̀rọ̀ mi ní mi ò nídìí ẹnu bẹ ọ̀rọ̀ kọ́ wá nẹ̀nẹ̀ bí bàbá mi ti tọ́jú òun kémi náà tó máa ṣe kíní ah ayé àjàre sẹ́ẹ̀sì máa pé bí àlejò bá pẹ́ lé ìmọ̀ sẹ́gbẹ̀ ìmọ̀ sẹ́gbẹ̀ alájọbí bóòsà lè yí ti rí nù mọ́jọ́ sẹ́gbẹ̀ alájọbí yọ lé lè jáde gbogbo jẹ́ ọwà kápẹ̀ ní máa fi kùrù sí ilẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ lẹ́yìn náà tọ́bá ti kí ní kan bẹ tí a ń pè lẹ́mì akin kí ní mọ́ pé ó jẹ́ lọ kí mọ́ lọ́sẹ́ ó jẹ́ lọ pé àbá ti lóhun ọgbà kò sí gíní kọgbà ní ní bàbá bàbá mi ló gbé ọ wálé gbọ́ dáadáa wọ ọkùnrin yìí ọ sọ fún ni tọ́lá ìjẹ̀nú bẹ́ẹ̀ tí ń gbọ́ tí ń gbọ́ dáadáa mọ́rọ̀ pé ọ̀gbọ́ wọn pé wọ́n kì ní ilé ń sin ilé wa yìí grandfather mi kẹrin ló gbé ọwá bí ìkẹta tọ́jú rẹ ìkẹrin tàbí náà tọ́jú rẹ èmi lọ́mọ wọn aláàlì wọn mi ò ní ìdí ẹ nulé yìí mọ́ ìwọ àtẹ àwọn yòókù ẹ̀ máa lé yín dànù ọ̀la mọ́ bọ̀ wá gbé yín máa lọ sọ yín sínú gbọ́ ẹ wá lọ gbé bẹ́ẹ̀ wọ́n gbé owó ọba yìí ti dà lọ́tọ́ ṣe kí amúlẹ́rì tán ọ sọ fọlọ́ nígbà ọlọ́mọ fẹ́ lọ gbé àwọn kìíní sínú gómìnà nídìí wọn lè mi mọ́ ọba yìí yàtọ̀ kí mọ́lẹ̀ kọ́ lọ gbé sẹ́yìn mọ́tò kọ́ lọ sọ́nù kò sí nǹkan kẹ́jẹ́ sẹ́lẹ̀ torí eré ẹ̀tọ́ rẹ ló ń ṣe kíni ó ń jà ní ilé bàbá rẹ ni bàbá rẹ ló ń nídìí ẹ̀wọ̀ ṣe kíni gbogbo àwọn tí àbá wọn kọ́lé tí wọn nídìí lé sí wọn ta lé yẹn kí láwọn ṣẹlẹ̀ ń gbà abẹ́ ẹ̀kọ́ ni ó ní kí n jẹ èyàn ni mi ò ní ìdí ẹmọ ilé bàbá mi èyàn náà sọ ọ́nù náà ni abẹ́ ẹ̀kọ́ ni bàbá mi ti kú òun lọ́mọ tí ó wọ àti ẹ̀dá papọ̀ èmi ò ní ìdí ẹmọ gbogbo èyí tẹ́ bá nílò ilé ẹ lọ sọ ọ́nù báwo ní sì máa sin igi máa sin ìpè tálẹ̀jẹ̀ ní kó sí la tálẹ̀jẹ̀ ẹ wo tọ́ba sẹ́kùnú lè yẹ ní lálàáfíà mi mọ̀ sọ bẹ́ẹ̀ torí tẹ́ bá mú kalẹ̀ tẹ́ fún lóúnjẹ ẹ̀fún ìyàwó ìlóúnjẹ ẹ̀fọ́mọ̀ ìlóúnjẹ yóò mọ̀ dàmú yó bí ẹni tó dé ẹ̀dìyàn mẹ́lẹ̀ tí ò fún lóúnjẹ ni yóò pa ìjà mọ́pa nínú ọmọ ọba níjà tí a fi ń gbé lọ́bọ̀ ẹkúkú lọ sọ́ọ̀rù kọ́ wọn tí ó jẹ sí fún yẹn lé tẹ̀ ní fún lóúnjẹ àwọn òsàtẹ́ sẹ́ sínú ilé yìí tẹ̀ fún lóúnjẹ wàhálà lẹ́ dálẹ̀ àfi kẹ́ lọ sọ́ọ̀rù torí tó bá ti mú yín accommodate tiẹ̀ ẹ gbọ́dọ̀ máa fún ní tí tí ọ̀yẹ́ lómi ti ń sọ sànù kọ̀mọ̀ fóun lòun fún ní nǹkan tí ń jẹ àjẹ̀nú sì kó sí lámbá ṣe tí a bá ní kó ojú bẹ́ẹ̀ lọ èyàn sì lọ́wọ́ bá dìjẹ̀nú sí mọ́ ọlọ́run ló fẹ́ mọ̀ sí lọ́wọ́ ọlọ́run fi ní wọ̀nyá àbùdú náà wọ́n mọ̀ sí. àwọn kìnìyàn láǹfààní tí wọ́n ṣe wọn ò ní eh, ìnira kan tí wọ́n sì mọ́ àwọn kìí yẹn náà bẹ́ẹ̀ bá bẹ̀ wọ́n ṣe àwọn náà níbi wọ́n ti gbàgbọ́dọ̀ ọlọ́run lọ ọlọ́ni ṣe máa júwe tí màá sánmà bílẹ̀ fún mi ní kí ní kan bẹ́ sánmà tilẹ̀ tí màá dẹ́wà júwe fún mi ní mímọ́ ọlọ́run gbangba rẹ̀ ọlọ́run kọjá gbogbo dẹ́sìn ni ẹ̀dá kọ̀ bí léèrè ta lọ́dá gígan ẹ́n ni wa náà ta lọ̀gá láàrin igi àtàwà ẹ̀dá mi lóhun àbí igi tó jọ̀gá ti yín ni láàrin tani lọ gẹ́gí ní ugbó tani ń gbó èkó ogi tani ń ṣe kí wó ti mú tani lọ wà nílẹ̀ lé tani ń rọrí bó ti wù ẹ̀yìn tí ìtùmá sínú lọ́mọ jìnrán padà sí ẹ̀dàkùn bàbá tani ń somi bó ti wó mi tani lọ pọn mi tani mú mi tani ń fomi fọṣọ tani ń fomi wẹ̀ àwọn oní tùkú ní orí tí ó ń sún ìmùtù wúrí yẹ́rẹ̀ àwọn ní omi òní máa bọ̀ omi òní yẹ́ máa bọ̀ ọlọ́mọdé nǹkọ̀ ẹlòmíì gba pòfẹ́sọ̀ tó ń bọ omi pòfẹ́sọ̀ àjẹ́ alágbà ní pòfẹ́sọ̀ṣìpù rẹ̀ tààlàlà ọlọ́nkọjá àwọn ìṣirùkẹ́ ní àfihàn kejì ọlọ́run yọ́lọ́ Ọlọ kọjá ogun tí wọ́n mú mọ̀ yìí ẹwà pọ́lọ́n tí a lọ sí omi ẹ̀ lọ sí igi ẹ̀ lọ sí igi kílẹ̀ àti omi àti igi ní ilẹ̀ kójọ àtàwọn cancer ti tẹ́ kí wọ́n lẹ́yìn lẹ́yìn kí ni náà ẹ́ òkúta ara ara òkúta wà abẹ́ẹ̀kọ́ ni ẹ́ àwọn India ní àwọn kí lẹ́yìn bí wọn ló ṣe lè yìí kẹ́nìkan máa lọ sí ẹ bá dé kára lọ́nà Ìbàdàn ní sí màálù ṣe kí ni àwọn Haúsá ń wé ní tí wọ́n ara tí ó jẹ ni èyí tá a jí lára ẹran ọmọ yìí wọ́n ti pa ní abatíjọ́ abẹ́ẹ̀kọ́ ni kẹ́nìkan máa lọ sí eléyìí hùn ẹ dákun náà làákàyè gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ ẹni tí ń sin òun sóní làákàyè ẹ̀yìn ẹ̀rùn òun sóní làákàyè nǹkan fi ń jẹun tí a ń sun jẹ tí a ń dín tí a ń bọ̀ tí a ń yan àfi ti ṣèlúyà kẹ́nìkan wá lóhùn wọ́n máa fi. sọ́bọ́lá ká ìmúta kí ni wọ́n tún bọ̀ iná kí ni wọ́n gbà ń jẹ́ ń bọ̀ náà. ẹ má jẹ́ pìtàn ọ̀kan náà ọba ọ̀yọ́ ni wọ́n ń pè ní Ṣàngó sẹ́mọ̀ bẹ́ẹ̀ ni kò sọ́mọ ilé ọba aláàfin láyé tí ọba wọn bọ Ṣàngó torí grandfather rẹ̀ ni <laughs> bẹ́ẹ̀ ni ẹ lọ́wọ́ tán ni ẹ lọ́wọ́ tán ni ẹ mọ́jẹ̀ wọnú tán ah. ẹ tó sọ ní ẹnu bọ́ omi lọ bàtálá abómi kọ́ ni omi lọ bàtálá ìsẹ́bóhùn ni ìyàwó Ṣàngó abóhùn kí ìyàwó Ṣàngó ni àà kí àwọn aláyín ó wẹ́ lónìí náà tẹ́ẹ̀fì ni pé ẹ̀dá làwọn tẹ́ wíjì náà kí mọ́ pè wọ́n sẹ́dá ni máa sì ní àbọ́bátọ́dẹ́dá pọ́tọ́dẹ́dá lásìí

tọ́lá àwọn kan bí ẹ̀wọ̀n ò sẹ̀sí kankan sẹ́bọ̀ bẹ́ẹ̀ tó ń kankan wò pé mi ni òun náà sì ń jẹ ń mú ń ra mọ́tò abẹ́ẹ̀kọ́ ni ń kọ́lé mọ́lé abẹ́ẹ̀kọ́ ni ẹ̀sìn òsì mọ́là kí ni mo wí kọ́mọ́ọ̀là ẹlòmí òní sinlọ́ yọ lówó ẹlòmí ọmọ sinlọ́ yọ ọmọ jẹ́ kò nítumọ̀ kankan onítùmọ̀ ayé nìyíhun àmẹ́sìn ìdọ́bájú yẹn lọ lè yẹn sí gbogbo tẹ́ẹ̀kálẹ̀ ẹ̀dá gbogbo ẹ̀dá lèmi náà mo sì jù wọ́n lọ ibi ìṣẹ́gbẹ́ wọn sí mi àti cancer ti bá jẹ́ pé ìdí ìfowóra mọ́tò tí mẹ́lẹ̀ mi sí òtò mélòó kan gbogbo ẹ̀lú ní cancer mi mọ́ra mi ní gùn kí n tó máa bẹ̀rẹ̀ kẹlẹ̀ fún ah èmi rẹ̀ ìṣẹ́gbẹ́ sílẹ̀ ẹ̀fọ́ ìrí ìyẹn jẹ́ pé igi wọn èsì lẹ́yìn mi mo gbé síwájú ọba yẹn tó ní ẹ̀ tí ń jẹ ó tó kàn mí wàá nítorí ọya ẹbá ń wá gìrókò ẹ̀tọ́ ma ń fáyìn àwọn gíwó ní ma fáyìn ẹ́n ẹbá ń fi masonia sí ẹbí ohun mahogany sí wọ́n sì lọ ra masonia wọ́n fi ṣe tébù mi wọ́n ra mahogany tó yá ìwọ́n fi ṣe tébù mi wọ́n ni ọya bá ń kọ́ lọ́dà bọ́ máa lẹ́yìn tó máa dá sẹ́gbà ń bá fi ṣe wà ìṣẹ́ tó wà lọ́kúnlẹ̀ ah, mo ti jù lọ mo ti jòkó yìí sẹ́wọ̀n jù lọ báyìí nínú agúnlẹ̀ fún ìmọ̀ àbọ̀gí èmi ọlọ́mọdé alápàdà sí. omi wọ́n èsẹ́ tí mi láàrọ̀ yìí ó ní mú yìí omi wọ́n èsẹ́ tí yìí ó ní mú yìí kí n tó máa lọ kúnlẹ̀ fún mi lẹ́yìn ìgbà mo mú tán tí a fi rọ àmàlà tí mo jẹ tí a fi ṣe ráìsì tí mo jẹ kọ́wàá dìgbé tó máa lọ sí kíní àà èmi ìṣẹ́gbẹ́ rẹ̀ èyí sì ṣe ń tọ́ba jù lọ ń tọ́ba jù yẹn lọ lè yẹn ṣe kí ni ọlọ́run ló jẹ́ níbo òdìlọ tí mà sí. ọlọ́run fi ní wàyà àbùdú náà àwọn wọ́n ń sìn. ìtò kéré sọ́lọ́run ni wọ́n ń sìn. ìjọ ò lè ní wọ́n la tí ó sì lè ṣe wọ́n ní ṣé ti máa nídìí owó nísìn ṣé crash shaft ní wàá bí tí ó sọ mí dolówó ṣé káwọn àbílẹ̀ sọ́dọ̀ lówó àbí tó bá ń ta lọ́jà tí wọ́n bá rà lóko àmọ́pọ̀ wà bẹ̀ bọ́ fẹ́ rówó kò lè di olówó àmọ́pọ̀ fẹ́ bímọ wọ́n bẹ̀ ó fi bímọ ò lè bímọ àmọ́pọ̀ fẹ́ jẹyàn wọ́n wà bẹ̀ omi kó fi jẹyàn kò sí kí ní òfin rẹ̀ ò lè ṣiṣẹ́ kí ní òfin rẹ̀ ò lè ṣe kíní àwọn tí ó ṣiṣẹ́ mẹ́ta ìdẹ̀rẹ́ tó bá kó sí ní ara bí mo ti sọ ní ọlọ́mi láwọn nǹkan yìí ò lè ṣe kankan in tí wọ́n sì fi kó sí láni pé wọ́n sàyẹ́ náà làwọn mú ṣe ìtọ́nù àwọn tí wọ́n kó jọ yẹn ṣètánì ó kó sí ilá yóò wá ṣe ní ọ̀ṣọ́ wọ̀ṣọ́ dà wọ́n mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ fọ̀ṣọ́ dà wọ́n àmì ìṣẹ̀bí tí wọ́n bá ti kó sí ilá tó lọ́sọ̀ fún wọn yóò wá mú wọn kú lójú ọ̀nà tọ́lọ́ wà hún ọ̀ní mọ̀nàmọ́ o ńdọ́wọ́ lágbà dáwọn yẹn tó ń sin ṣé rí dáwọn yẹn wá ń sinlẹ̀ yìí nǹkan wẹ́wẹ́ ìwẹ́ ni nǹkan kí mo pé ẹbí igi bí omi bí káṣáp tí mọ́tò bí kankan rẹ̀ àwọn tó sin tójú tí wọ́n lọ́gbọ̀n òlé láti bọ̀ àwọn yẹn ń sin òrùn òrùn káyà débi kí wọ́n sin tọ́rẹ́ nìkan ò rí ó ti bẹ̀rẹ̀ kò rí tó ṣe kí ni tó parí sí òun ní sí mọ́yàn ní ojúmọ́ yìí bí ọ̀bá sì sọ̀rọ̀ àsáyé òun orúkàyà ẹgbẹ́ gíní tó káyà yà àbíká máa bẹ̀rù ẹ̀ ká máa sìn ká lè gbádùn ayé àwọn kan sí òṣùpá òṣùpá sì kàyà bí ìbá ṣe pípa ti tẹkinọ́lọ́jì wa lọ́wọ́jú táwọn èèyàn lọ́ra lè sínú òṣùpá lè sí tẹ́ẹ̀ tẹ́lẹ̀ tá lè súnmọ́ bẹ́ẹ̀ tá lè débi ọwà gbogbo ẹni tí ó sì rẹ̀ sínú òṣùpá náà yóò kó lórí ilẹ̀ yìí tó bá kó lórí ilẹ̀ yìí yóò bọ́ oxygen tí ó lò dání tọ́lọ́síjì tibẹ̀ kọjọ́ tibí táwa oxygen sì gbọdọ̀ tánmà láti òfin dé ọba tánmà láyé ó kú bẹ̀ ní àwọn tó lọ́nú omi jò ní ti kíní oxygen wọn wọ́n kú ní omi ní ẹ̀rán tí àwọn tó ń ṣe lé kínú omi jò ní ẹláwọn lọ wo kojú omi kan tó ti wà níbi kan látàrí mọ́ yọ́dún wọ́yá kú káyà lọ́fẹ́ kà wọ́n jẹ́ tún máa wọ́n lọ́fẹ́ kà jẹ́ ọkà wọ́n jẹ́ tún máa ìgbà tí wọ́n múlẹ̀ lọ ọ̀dọ̀ bíríkì ọwọ́ adébẹ̀ ó dé wúdà wá mọ́lọ́un ó rí pé bíríkì ọ̀mọ́lọ́un in tí bíríkì ń sin jọ náà káyà oòrùn ní bíríkì ń sin ó ní wàjá bí tùn á mọ́ bá bíríkì àtàwọn ìjọ rẹ̀ wọ́n ń ferí kalẹ̀ fóòrùn wọn bọ́lọ́ntì àwọn tó káyà ní oníṣẹ́ta ni wá sí lọ́sọ̀ fún wa ọ̀rọ̀ yé údíúdá ẹ̀yẹ bíbílì kí ti lọ́lá tó ọ̀rọ̀ sí kí ni èyàn tó bí ọgbà pòfẹ́sọ̀ kò ní ọmọ sẹ́bọ̀ èyàn sì kéré ó ní mọ̀nà kò túnmọ̀ bí kò sí lọ́hùn ọlọ́mọ ike ni kò yé ni ta ní òye ntọ́ yẹyẹ òye wọ ntọ́ dàrú mọ́ bíríkì lọ́wọ́ ń jọ́nà bó ti lọ́lá tó ọ́ dàrú mọ́ pòfẹ́sọ̀ mi àtijọ́ kọ́ mi lọ́wọ́ tó ní pòfẹ́sọ̀ ni sọ́wọ́ tó bíríkì ni àbó táwọn àjọ bíríkì ó ní wàá jáde tó ha mọ́ bá bíríkì wàkọ́ ó máa ha àtàwọn àjọ rẹ̀ yáàbù yẹtùdú ní ṣíṣẹ́ms wọ́n ń perí kanlẹ̀ fún ọ̀rùn ṣètọ́nù wá ṣe tí wọ́n ń ṣe yẹn ọ sọ́dọ̀sọ́ fún wa pé à ń sin òun oòrùn láti wọ́n rí ní nǹkan gidi. ṣètọ́nù gbé wọn kúrò lójú ọ̀nà tọ́lọ́. ẹnì kankan wọn ọmọ náà ṣe é rí pé rí ẹyẹ ó péjì rí bíríkì lọ kí ló jórí ẹyẹ pé ìmọ̀nà ọlọ́run tó lọ́dọ̀ Sùlẹ́mánà ẹyẹ dàmà pọ́lọ̀ ní ẹyẹ máa ṣe kí ni ìyẹn sí ah, ó ní ẹyẹ wọn pé àkílẹ̀ sí wọ́n ẹyẹ ń bá wọn pìtì ọba tó yẹ kí wọ́n fèrí kalẹ̀ fún òun lọba tí mú dáadáa wọ́n láti sánmà àtìlẹ̀ ló kí wọ́n fèrí kalẹ̀ fún

ẹni tọ́lọ́wọ́n bá fọ́nà mà kò sí ìwé tó lè kà kò sí ìbò tó lè gbọ́ yọ sọ̀nà ọ̀rọ̀ mọ́ kàwé mo gbé ìbò débi mọ̀nà ọ̀rọ̀ bọ́ àgbà oyè kankankan ẹ̀mẹ́ yóò lè sọ̀rọ̀ sínú oyè tọ́gbà nínú ẹ̀sìn mi ọba fi mọ̀nà yọkàn wọ̀gbẹ́ lọ náà ni yọ wọ̀gbẹ́ lọ ni kéèyàn gba dókítọ̀ kó gba mástà kó gba phd kó gba pòfẹ́sọ̀ kó máa tún fẹ́ rí kanlẹ̀ fún gi ah ní tó ké sọnù inú orí ọ̀sọ̀nù ọ̀sọ̀nù kí ni súnlẹ̀ wá sí sí wọn Sílẹ̀ ó pé àá sáwọn akátún bẹ̀m̀bẹ̀ wọn, a wò só pọ̀rọ̀ ní àbúrúdú lọ sọ. Ẹ lọ bá ń fún wọn níwẹ̀ bí i, ó kọ́ lẹ́tà sí wọn ẹ̀yin dẹ́ máa ń bọ̀ nǹkan èmi náà ń kọ lẹ́tà sẹ́yìn náà kẹ́ gbọ́ náà. fàáyìntì ìrẹ́ yìí. bá ń fún wọn tí àmì yìí fún omi lórí ọfún wọn. ó ti fún wọn tọ́gbọ̀ yìí dà. káwo tí wọ́n ṣe ń gbà náà. Wọ́n fún kìnnìkìnnì tíra, ẹ̀yin náà lọ pé jọ́gẹ́ ṣe mítìnì sí ẹgbọ́ dáadáa kẹ lomítì ní bílíkì ọ̀dà fún yín nígbà wọn fún bílíkì tíra ọ̀pọ̀ àwọn àbàfin rẹ̀ ọ̀pọ̀ wọn jọ torí mo rí dẹ́yìn náà ń ṣe wíléńjẹ wíléńjẹ káàkiri bílíkì ní wọ́n lọ gbẹ́rẹ́ta yìí o. wà nínú ibi sì ń bẹnu tí ọ̀nà ní bisimilahi arahman àwọn náà ń sọ bẹ́ẹ̀ fún yín ẹ má kọjá bí tẹ́ máa wọn ẹ gbọ́dọ̀ gbé náwó mi lójú súlẹ̀ ní ẹ gbọ́dọ̀ sí kíni ẹ ó sọ fún wa pé Allah ta'ala aláyíyà ẹ gbọ́dọ̀ gbéraga sí mi ẹ sì gbọ́dọ̀ gbéná ẹ máa bọ̀ wá gba Islam gbogbo eyín èmi náà pè yín Allah ta'alu aláyá wá tún ní mùsùlùmí ẹ wá gba Islam gbogbo yín gbogbo kátàkátà tẹ̀ wíyẹ lọ fílẹ̀ ẹ wá gba Islam ẹ sì gbọ́dọ̀ gbéraga ó kìlọ̀ fún yín. قالت يا أيها الملأ أفتوني في أمري. torí wọlé jẹ́ wọlé jẹ́ wọn ń pọ̀ púpọ̀ bá. ẹ̀sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ bíríkí wọ́n pa àwọn èèyàn rẹ̀ ilẹ̀ lọ kí síra yí kẹsì mítìnì bíríkí lè ní ṣe kan mí àbí kẹ ẹgbà mí mọ̀ràn náà ẹ̀yìn lọ pẹ̀lú ayé kẹsì mọ̀ràn kẹwàá gbà sílámù o náà àwọn ìjọ bíríkí àwọn ìjọ sọ̀rọ̀ rẹ̀ wọ́n ní mẹ́rún àwọn wọ́n ló bá sí ṣẹ̀dí ìdí a sì lọ́mọ ogun tó nítumọ̀ àwọn àkánà ah, ń bẹ láàrin ìdí ọmọ pé gẹ́lẹ́ kan agbára wa mọ́jọ ọ̀tọ̀ o àwọn tó ń pè lágbára wọn tó bá débi agbára kìí sagbára mọ́ o òdodo mọ́ sọ fún ọ̀hún o àwọn agbára ń bẹ tí ń domi tó bá kagbára o agbára ọlọ́run làwọn fi ń bọ́ sọ̀rọ̀ gbogbo àdìjẹ́ ní tó ń kó kí wọ́n họ ni o òdodo la sọ fún ọ̀hún má sì wọ́n bá gbọ́ mi dáadáa ìyìn sì bọ́ ṣàwàdà wọn bọ́ dàpárá wọn bọ́ ṣeré wọn bọ́ sàwádà wọn bọ́ dápara wọn bọ́ sẹ́rẹ́ èyí jòkó lórí àga yìí kọ́ ọmọ sàwádà bẹ́ẹ̀ yóò sọ tó bá fẹ́ sọ lódò yóò mójú kó ni gbẹ̀yìn lẹ́ kóra yín kàkẹ́ lọ fara balẹ̀ kẹ́sì wọ̀ kẹ́sì wọ̀ ẹsẹ̀ wọ̀. wọ́n ní àwọn lágbára àwọn sígbà àwọn sàwọ̀ ìwọ ni ó pàṣẹ. asọ́tọ́wá wọ̀ ni ọ̀pá fún wa ká tẹ̀lé ológun wọ́n sọ bẹ́ẹ̀ fún bíríkì bíbíkíríà ẹ̀ ma wọ́n tẹ́ ń pè lọ́bà ni ìdábẹ́ pẹ̀lú kọ́níyà tó dáfú sàdúrà tí a bá wọ́n bìkan wọ́n bá bẹ̀jẹ́ gbogbo ọdún yìí lè ní bíyàn lẹ́fẹ́rẹ́ báwọn ọba ti ṣe ní ẹnìkẹ́kọ̀ọ́ fún ẹnìkẹ́kọ̀ọ́ lùsùlámù kó jèrè bọ̀ rí èyí ẹ̀kọ́ kó jèrè àwọn ọlọ́pàá ẹnu àwọn èèyàn yóò ní jẹ́ èèyàn mọ́ bẹ́ẹ̀ bá kọ́ lọ́wọ́ ìsìláàmù àyíyàn kọlù ìsìláàmù yìí kọlù lọ́hùn ẹ má kọlù ìsìláàmù ẹ má kọlù lọ́hùn ẹ má kọlù ìsìláàmù ẹ má kọlù lọ́hùn innal muluka idha عزة أهلها أذلة وكذلك يفعلون bí tí nínú òun ta débá láyé nù gbogbo bí wọ́n ti ń kọjú sí islam islam ní ń wé ni o gbogbo bí wọ́n ti ń kọjú sí islam islam ní máa ṣe kí ni ní máa ń wé ni o ẹ má kọjú o ẹ má kọjú o ẹ ṣe jẹ́jẹ́ ẹ ṣe wọ̀ ẹ wá gbé islam là ń pè yìí sí àmọ́ péjà ẹ má tíráyẹ̀ o wàhálà ẹ má fà o nǹkan ẹgbà káàdì mùsùlùmí kẹ́ẹ̀dì mùsùlùmí àbí kẹ́ẹ̀sì jẹ́jẹ́ amúpẹ́pẹ́ wàhálà ẹ̀mọ́ ìdáwà aláwò èyí kọlù islam kọ́ bọ̀ dáadáa o ẹ̀mọ́ ìdáwà jàgídíjàgí o èyí kọlù jàgídíjàgí pẹ̀lú islam kọ́ bọ̀ dáadáa islam borí ni wọn èyí borí ni ẹ̀sìn wọ̀ ẹ̀sìn pẹ̀lẹ́ nínú kẹgbà islam nínú kẹsì jẹ́jẹ́ nínú kẹgbà islam nínú kẹsì jẹ́jẹ́ ẹsẹ̀ jẹ́jẹ́ àmọ́ wàhálà mùsùlùmí yìí sí ibá yẹn fa wàhálà fi tiẹ̀ bábà fà á mùsùlùmí yìí bá yẹn fa àbí abájẹ́ kí ni ẹ má hu wàhálà o ẹ má hu wàhálà o ẹ má hu wàhálà o àwọn èyí fa wàhálà àwọn èyí fa wàhálà ẹ má wàá bá wa fà á o ẹ jẹ́ àṣẹ̀mí àlàáfíà ẹ gbà Islam àbíkẹ́ ẹ ṣe jẹ́jẹ́ ojú bẹ́ẹ̀ lọ.

gbàtẹ́ ìfẹ́ parí ajá ẹni tẹ́lú sàárẹ̀ náà léyà fún ọ ọmọ kó ti bọ́n lẹ́bùn wọ́n ọba ṣe bí súlè ti ṣe ọba lẹ́nu ọ̀rọ̀ lónìí súlè ọgbẹ̀ mú bílíkì kí ni òjò ọgbà ó rí kọ́ fẹ́ fi ẹ̀bùn gba ẹ̀sìn ẹ̀yin fi ayé ra ẹ̀sìn ní ẹ̀ ń fẹ̀sìn ra ayé ẹjá àfà ẹ̀wà ń lọ gbógun lọ́dọ̀ wọn ẹ̀yin làáfà nù ìsìlámù ọ̀dọ̀ wọn lẹ́tí lọ kọ́ ọ́ ẹ ti ta ẹ̀sìn ẹ ti ta ẹ̀sìn tí ẹ mọ̀ bẹ́ẹ̀ ni ẹ wàá bímọ ẹ fẹ́ ṣe súná babaláwo ní ọ̀rẹ́ ẹran súná rẹ tó náà máa pẹ́ ńgbà tí mọ́ mọ́ yóò ní sí báàlá rẹ ẹran súná fún abẹ́ ẹ̀ mọ́ yí babaláwo ti rẹ ẹran súná lè yìí ẹ mọ́ yí àwọn olóòsàn ti rẹ ẹran léyà fáwọn àfáàní tí ó ní ẹ káàbọ̀ méjìlá fún mọ́mọ́ kó fi paléyà babaláwo sì ni ẹwà ti ní àwọn níjàyà ìjàbú ẹni láàká yìí èyàn bá sí bísù lè ti se súlẹ̀ ní àtùkú túnlẹ̀ ní ìbẹ̀lì sí ìlẹ̀ ẹ̀mà fún owó kánilẹ́ tí ó kọ́ ẹ̀rẹ́fẹ́ yìí náà tí ó ń fún ẹ̀rẹ́ níwá fún tí ó rẹ̀ náà kì fún tí ó ń bá yí dá sí nǹkan bẹ́ẹ̀ ni àbájọ yé wọn pé a máa fi ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ́yìí máa kó wa yìí bábẹ̀ wọn lẹ ń gó sí ẹ̀yàn fa ìdọ́rùn fún mi ó jù tó fún yín lọ o ìdọ́rùn fún mi jù tó fún yín lọ o ẹgbẹ́bùn yí padà ẹ̀rọ lọ́ni ẹwà sí a ní kẹ́ pa àwọn yẹ̀ sí dáwà kí a wá sí lọ́hun ẹ̀yin náà lọ gbógun lọ́wọ́ wọn gbogbo àwọn tó yẹ kẹ́ pè é dára àwọn èèyàn fáà àwọn tó yẹ kẹ́ ẹgbẹ́ wá sí kíní ẹ dára àwọn ẹwà ní dìde sí yín wọ́n sí ní dìde sí yín ọwọ́ ara yín ti lọ́gbọ̀ ẹ̀ ti fi alukurani ilẹ̀ àwọn bàbá wa tàná wọn lọ́wọ́ la tọ́rọ alukurani wọn dì mú ẹ̀yìn ni pé àwa àti àwọn eléyìí àwọn tó ń gbàgbẹ́ kaná ẹ̀yin náà ń gbàgbẹ́ kaná wọ́n ń gbẹ́bọ̀ lè ríta ẹ̀yin náà ń gbígbèsè ẹni kúrì bá nù ló kọ rẹ̀ ẹ̀sọ́ ló kọ mí báwọn bá ṣe àwọn ògùn wọn sinapu wọn kọ́ ta sẹ́nu gbogbo ẹ̀nà lè ń fi sinapu ló sẹ́ àrárá lè ń pè níṣẹ́ ní àrárá ń bẹ́ẹ̀ wọ́n tó ń pè ní máwùrẹ̀ àyá àwọn àfá ní ń pè ògógóró àti ìsìnláàbù bánfà àwọn àfá ẹ̀ ń pè ilá àfá sẹ́yìn àfálẹ̀ yìí ẹ̀sẹ̀ àfálẹ̀ yìí wọ̀nyí sáàfálẹ̀ yìí wọ̀nyí èyí sáàfá ọ̀kan náà lẹ́yìn ní èyí sáàfá èyí sáàfá èyí sáàfá ẹjọ́ ń gbẹ́bọ ni ẹjọ́ ń ṣe apẹ ni ẹjọ́ ń ṣe mọ́wùlẹ̀ àyàtì ní ẹjọ́ ń ṣe nínú àwọn ọmọlá ìdá ara ní ṣe tí wọ́n ní kí wọ́n fẹ́ bọ́ kí ní kí wọ́n ta sinapu sí mọ́tò sí di kí ní wọ́n fẹ́ bọ́ báyìí ara ní ṣe wọ́n ní ṣe ànábì ń ta sinapu sínú tó fi jí tí wọ́n àfa kí lọ wá bẹ́ẹ̀ kí ni wọ́n àfa wá di sinapu lọ́dọ̀ àwọn tí ń sógun ta ẹni ẹlẹ́dẹ̀ ẹ̀dẹ̀ ní wọ́n ni àwọn ní láwẹ̀ dànù kí ìwà àfá mú yẹn lọ sí lódò ìwà àfá tó mú yẹn lọ́wọ́ ìdànù kí lọ lọ sí lódò wàfá àwọn ni wọ́n láwẹ̀ dànù sí ọgbọ́ wà nẹ́bí mú mọ́rù lọ́wẹ̀ fún abọ́dọ̀dọ́ kọ́ ni sọ́dọ̀dọ́ kí n sọ ni ọdọ́dọ́ tó kọ̀rọ̀ ni abábákàyè lọ́lọ́ sí wẹ̀ fún Usman ọmọ àfáàní sọgbọ́rí ẹ máa lo àwọn àdíṣe lọ́rùn wọn àdísì ẹ máa rọ lọ́rùn ọ̀tọ̀ ní tànàbí ọ̀tọ̀ bítẹ̀ tó sí fáwọn èèyàn àṣírí yín ní tù ẹ̀yin lẹ́bí gbogbo wàhálà wọn àfà àbábọ̀ ọba ni wọ́n ti kì wá gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá pátá gbogbo olóòṣà ológun aláwo wọn wà lábẹ́ wọn ní àfà nìkan ni wọ́n pè ní bàbá wọn tọrọ́lọ̀ tí gbogbo wọn ń tọ̀ àfà ọ̀tọ̀bẹ̀ agbára tàfà wá ju tí wọn lọ wọn wá ń pè ní àfà bàbá ọba gbọ́n yóò wà lábẹ́ ọba àfáà ní bàbá balẹ̀ Yorùbá àdébà bẹ́ẹ̀ ìdábẹ́ kọ́ ni báwọn àfáà ń bá ń rìn táwọn aláwo rìn ni wọn ò ní tí wọ́n ṣe bàbá ọ̀nà tẹ́yìn ń rìn nísìn ọ̀nà àwọn tòun lẹ́fi kókó bàbá yàrá sọ sílámù di jagbajàgbẹ sọ sílámù dẹ̀ sí awo oníkọ̀rọ̀ ìran ní gbangba àwẹ̀ gbangba ẹ̀ ń gbẹ bọ́ńkọ̀rọ̀ ẹ̀ ń lọ Mákà ẹ̀ ń lodò lọ́wẹ̀ ẹmú sẹ́músẹ́mù ẹmú mi ọ̀sán ẹmú mi ọ̀sá ó láàkà fún ìbẹ̀ nìsìn gbà wọn fi lọ súlè súlè kọ ní ẹ̀bùn lásán súlè ọgbà débi tí ó wà bá wọn dá nǹkan kọ àfáàsó lọ tí wọn bá ṣe pẹ̀lẹ́ èmi ìṣúrẹ́mẹ́nà ọ̀sẹ̀ tí ọmọ ogun tí ò síbi tí wọ́n rí ìpínlẹ̀ láà ní wọn ibi tó parí sí wọn ní rí wọ́n rí pé wọ́n kà wọn láà àmọ́ bó ni wọ́n dé wọn nímọ̀ a lè wọn jáde lù tí wọ́n ní nítumọ̀ mọ́ sí lóní kan sọ bẹ́ẹ̀ fún wọn ah! Kí ni bí lè gíze? Ìdí bí lè gíze ní kẹ́yìn náà sí ohun píríkì padà wọ́n wá gbà sílámù ní ẹ̀yin náà padà wá kẹwàá sí kíní wá gbà sílámù ọ̀rẹ́ lọ gbẹ́gbẹ́ rẹ̀ wọ́n tí ó jòkó sí ẹ̀wọ̀ bẹ́ẹ̀ ti níyì mẹ́un náà lẹ́nìyì bẹ́ẹ̀ débí gbogbo àwọn balógun àríyìn náà balógun náà wọ́n jẹ́ tí a bá nínú Islam àwọn olówó yín náà mọ̀ lówó sí ni àwọn ọlọ́lá yín ọmọ ní ẹ wọ́n ní wọ́n gbàgà fún bílíkì ó tún jòkó nípò ọlá tí ń jòkó wọn torí pọ́ gbà síláàmù kí wá yẹ̀yẹ́ rẹ̀ àfọ́ ọ̀gbọ̀rọ̀ torí pé yẹn ńlá gbà síláàmù kọ́ wá sọ dé yẹn èyàn ńlá náà ní ẹsà kẹbọ̀dà ilẹ̀ ìyá àjọ sí náà là ń sọ ẹkẹbọ̀dà nù kájọ sí kíní kájọ ni ìtàwọn kọ́dẹ̀ ní tòsí kọ́dẹ̀ ní jìyà ẹ tún gbádùn kún ẹ tún gbádùn ju àlìkíyàmá tá ń pè yìí sínú kò bẹ́ẹ̀ lọ now قال إفريت من الجن أنا آتيك به قبل أن ẹni bá kúrọ́ mọ́ lọ́hùn ẹnìkan kúrọ́ tó ẹni bá sì pòrọ mọ́ tọ́lọ̀ bá sọ nìkan ò jẹ́ èèyàn pútó ẹni tọ́lọ̀ wọ́n sọ́tà nábí ọ̀sọ́ ọ̀dára ní kò sí ní bọ́lọ́wọ́ ọlọ́run áyà tó gbé wa ya gẹ́gẹ́ ni ẹwà lọ sí tí ò tó ọlọ́run ẹ fọ́lẹ̀ kẹ́ kò láǹfààní kan tí ó ṣe bẹ́ẹ̀ sí ẹ̀yin tẹ́ bẹ́ẹ̀ sí nǹkan yìí ẹ mọ̀ pọ́lọ́dùmarè wà ẹ̀yin náà wá ń sọ páwọn nǹkan yìí àkànfi wọ́n sàkàsọ̀ sọ́dọ̀ ọlọ́run lásán ni tọ́rẹ́ ẹ̀ mọ̀ pé igi ò lè ṣe nǹkan kan ń tọ̀ lára gíní ó nǹkan òun náà sì bẹ́ẹ̀ lọ́nkó tó ṣe kíní ó tó ṣe ní náà. wọ́n á sẹ́fẹ́ júwe tọ́lọ́wọ̀ ọmọ fún nínú tọ́wọ̀ sánmà àtìlẹ̀ ẹ wá júwe tí ọmọ fún ni tá ní gbogbo ẹ̀ dẹ́mọ̀ júwe fún ọlọ́run ní gbogbo ẹ̀ mímọ́ fọlọ́run o ọba náà ga ọkọjá kẹsẹ̀ bọ̀ pẹ̀lú ẹ̀. wàhálà dáná iná ìlà sẹ́yìn ọmọ tẹ̀tẹ̀lẹ̀ ni pé àwọn èèyàn orí ọ̀nà kan náà wọ́n wà orí ìbádọ́ ọlọ́run nìkan wọ́n wà tẹ̀tẹ̀lẹ̀ ẹ̀dàkùn ta ládàmà sí ta Noah sí ta ni Ibrahim sí ta Musa sí ta ni Isa sí ta ni bàbá abara ta bàbá abara ta ni bàbá gbogbo àwọn èèyàn ta ń bàbá gbogbo wa ta ló ṣe èèyàn lé àkọ́kọ́ èèyàn ta ni ta làkọ́kọ́ èèyàn ta ló sì. Si ta ló sì káàsì lóhun lè sí ilẹ̀ ní àbóòsà ní tí bàbá wa bá sásì náà ní àkọ́kọ́ ìsìn abẹ́nìkan ṣáájú adámọ̀ ni sẹ́nìkan ṣáájú adámọ̀ ní tí bàbá yẹn bá sìn òun làkọ́kọ́ kí ni ẹ̀sìn fọ́mi èèyàn abẹ́ẹ̀kọ́ táládámọ̀ sí ìsìláàmù ládámọ̀ sí torí kò sáà nẹ́bì kankan tí ò ṣe kí ni ìsìláàmù ajásí pé ẹ̀sì ìsìláàmù lẹ̀sìn àdáyébá máa pẹ́sìn àdáyébá ìsìláàmù lẹ̀sìn àdáyébá bò tó ìgbé láyé inú àlò sábẹ̀rẹ̀ ayé kí mo ló sábẹ̀rẹ̀ ayé inú àlò sábẹ̀rẹ̀ inú àní ayé inú àní ẹ̀lọ́ka sọ́rọ̀tún ní òkè rí díẹ̀ ni ṣe ti rí bí tí wọ́n ti sọ̀rọ̀ ẹ̀ lọ́tẹ̀ẹ́nà ẹnu àlùsábẹ̀rẹ̀ ayé adama ayé adama ọlọ́run nìkan ni wọ́n sí gíní ni wọ́n sí ọlọ́run nìkan ni ló fi jásí pé sí islam lẹ̀sìn àdáyébá tọrọ òun ládàmà sí gíní òun sì ah, ọ̀tọ̀ ni ibi tó ń wíhùn ọ̀tọ̀ ni yíhùn èyí ń kí n sọ èyí ń kí n sọ èyí ń kí n sọ a ẹ lọ súrátù núhù súrátù náà ó ti sọ ibẹ̀ ń kọ́ lánàdà òun náà wọ́dán wọ́n ti ká àwọn ọmọ sọ fún àwọn pé mẹ́bùn sálẹ̀ o àwọn ọjọ́ náà ẹ má fi ọ̀sà tí ń jẹ́wọ́ dùn lé o ẹ má fi sùn wáá lé o ìyàwó sùn ẹ má fi lé o ẹ má fi ìyàwó lẹ̀ ẹ má fi ní sírù lẹ̀ àwọn ọ̀sà ní ẹni gbà náà àwọn lọ àwọn tó àwọn èèyàn nínú ọba àdìjọ́ ọba àdìjọ́ bẹ̀jọ àwọn aṣọ kí ni jẹ́wọ́ dùn kí ni jẹ́ Jésù kí ni jẹ́ àgbẹ̀ lásọ torí wọ́n ń sọ pé Esi ìbílẹ̀ ẹ̀sìn àdáyébá ọ̀rọ̀ kọ́rọ̀ ní kí wọ́n máa pe òòṣà lẹ́sìn ìbílẹ̀ ẹ̀sìn àdáyébá ìsìláàmù lẹ́sìn àdáyébá ayénú àlòsá ṣe kí ni bẹ̀rẹ̀ àwọn tí wọ́n ti yà àtàwọn èrè lọ́bẹ̀rẹ̀ òòṣà ń gbà náà àwọn òòṣà ń sì ní ẹni làwọn náà gbogbo òòṣà lẹ́ Yorùbá náà àwọn o o اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك الدين وانصرنا نال عبادك الموحدين اللهم ات نفوسنا تقواها وزكها انت خير من زكاها انت وليها ربنا زكي قلوبنا بعد هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ينبغي بيري se você sẹ́dì ẹ̀ ọwọ́ sẹ̀dì ayé bàbá pẹ́ ẹ̀dá béèrè mo fẹ́ béèrè lórí àwọn ẹ̀kọ́ tá a kọ́ sọ́wọ́ ní tẹ́lẹ̀ yìí nípa àyà tí ẹ̀dú fún wa nítorí pẹ̀lú àyà tọ́lábì Yunus ayẹyẹ wọ́n á ní àyà kan náà pẹ̀lú ìtumọ̀ rẹ̀ kò fẹ́ yé mi dáadáa wọ́n fẹ́ béèrè àlàyé lórí

ẹ sọ wípé aya àti tàkọ́kọ́ yẹn wípé a mọ̀ fi òṣùpá ka ọjọ́ àti ṣe ìsáàbù ọdún so pẹ̀lú eléyìí náà tọ́wọ́n sọ pé ọ̀sán lámọ̀ wá lò láti fi ka ọdún yẹn ní òòrùn ìgbáyà ọ̀nàdàn Aya tó tàkọ́kọ́ ti Suratul Isra ẹlẹ́kejì láyẹn oníwájàna láìlà wà nàhárọ̀ áyàtẹ́ìlì fàmàháúná áyàtà láìlì wà jàánà áyàtà nàhárì mú bá mubsiratan mubsiratan lítẹ́pẹ́ torú atọ́jú ẹ̀ ìtumẹ̀ ní kókùnkọ́ máa kùn lóru hmm. ọ̀sán ò ní máa kòkùnkùn ẹ máa fi ṣe rí náà Le tẹ́tẹ̀gù fọ́dúnlámì mìíràn bí kun. ẹ sì máa fi wájẹ wá mu tẹ́ máa fi ṣiṣẹ́ lọ́sàn-án. wàlítà ẹlẹ mú ni. ní ẹ wàá máa mọ òǹkà àwọn ọdún. wàlí ìsáàbà. ẹ sì máa fi ṣàkáǹtì kódà kọ̀ọ̀kan lẹ́ẹ̀fi ṣàkáǹtì inú méjèèjì. tàkọ́kọ́ tó ọkà tí ń bẹ nínú sọ́ràtù Yunus wọ́n dá ìsọ̀ òǹkà padà síbi kọ́mar ibi eléyìí wọn ò dá òǹkà padà síbẹ̀ ayanju dọ̀míru tó so papọ̀ níjọ́ yẹn dọ̀míru wo ló so léyìí papọ̀ kò sí bẹ́ẹ̀ ẹ má bínú sá. mọ̀ ń gbọ́. ó ní fáàmà haúná ayáta léyìí. ọ̀hún wájà á ná. ayáta nàhárì mùsùlùmí á ní kẹ́ ẹ máa fọ̀sán rínú. wájà á ná ayáta lìtẹ́pùtẹ́gù. ẹ máa fọ̀sán wájẹ wò. wàlí tá a lè mú adada sí ni. dọ̀míìrù kan dá padà síbi pé ẹ fi kà á fi kò sí dọ̀míìrù fún kò sí nǹkan kan tó dá padà ẹ lọ ka ti Suratu Yunus huwa alladhi ja'ala shamsa diya'an wal qamara nuran mhm. wa qadayna manazila lita'lamu adada sinin mhm. wal hisaba wal hisaba mhm. ma khalaqa Allahu zalika illa bil aqallahu zalika zalika kí lọ́lọ́ba ọlọ́ba òṣùpá sọ wọ́n dápadà bí wọ́n dápadà sí ewu lọ́lọ́ba tó nù mẹ́wọ̀n sọ kò sí tọ́kọ̀ọ́ so ti kílẹ̀ àmù àbí wọ́n dá sálíkà padà bí wọ́n dá padà sálíkà kọ́mọ̀rù nílò àbí sàmùsù sálíkà kọ́mọ̀rù nílò àbí sàmùsù kọ́mọ̀rù ní kí ló dàtọ̀ ń padà sí sàmùsù kò sí kọ́mọ̀rù lẹ́fẹ̀ẹ́ kan bọ́bá tún kà síwájú ayà sọ́rọ́tù Yúnúsù náà ó tún dà nǹkan ní ìpadà sọ́dọ̀ kọ́mọ̀rù mọ́ ẹ̀ká lọ tìsíwájú Yúnúsù tó tó mọ́ ẹ̀ká lọ ibi tó ti ka zálíkà wọ́n tó kankan mímbẹ̀ zálíkà zálíkà illa bil aqd eh? ok wọ́n kàlákọ̀lá zálíkà illa bil aqd túbọ̀ dínú láyá ti lè kọ́ omi ìyá ẹ̀dà tó kàlá ti lè tánà ọgbà sí nínú àwọn ìsáàbà wà lẹ́gbẹ̀ẹ́ jẹ́ aláṣàmsà ìyá àrùn والقمر نورا وقدرناه منازل وقدرناه وقدره هو يجرى له òṣùpá odi méní mhm. akọ̀dára rẹ̀ ní manazila akọ̀dára òṣùpá ní kíni manazila lítàlàmú àdẹ́dẹ́ búyẹ̀ kí lọ́lọ́ lè òṣùpá lítàlàmú àdẹ́dẹ́ sí ní nàwàlì zama ó tún wá ní kíni máa kàlákọ̀ lọ́wọ́ dálíkà náà lọ́lọ́ lè bá tó wà eh, naam Salam alaykum sir salamu alaykum baba ẹ̀sàkùn láòkè rà ẹjùmọ́ nípa lẹ́ṣọ̀ òní náà yìí mo rí pé mo ní tẹ́ mo ní ṣe bẹ̀ àwọn àfáà wa ọlọ́kúṣà ní wa ẹnìkan ọ̀gá ọlọ́pàá ni ó wá rìtáyà ìgbà tó rìtáyà ààrẹ òyà so àwọn àfáà wa àwọn bàbá wa wọ́n lọ síbẹ̀ tó bá níbẹ̀ tán wọ́n á ṣàdúrà tán ṣe ṣe wọ́n máa pẹran tó bá pẹran wọ́n gbéra yẹn lọ bọ̀ tó bá gbé ẹran náà ọbẹ̀ báyìí mú sẹ́nu ni oh. tó bá gbé ẹran lọ ibẹ̀ ni gbogbo wàhálà wọn parí sí wọn ò bá sọ òdodo rọ̀ nípa Islam kó máa ṣẹ̀sìn so ìyàwó tó wá ní lọ́dọ̀ àdánwò kan ni ìyàwó ẹ jẹ́ fún èmi wá lọ síbẹ̀ láti lọ kí ẹni ẹ torí ọmọ wa ni tí ó gbà tó wá kí tán tó á sọ̀rọ̀ ó sọ̀rọ̀ nípa àwọn Islam wọn ṣe àlàyé ẹ̀rù pípé ní àgbọ́yé ìyàwó tó wá gbé sọ́dọ̀ ó jẹ́ àdánwò àdánwò tó jẹ́ ní pé ìyàwó yẹn wá sọ wípé àwọn bàbá kan wọ́n sọ pé òòṣà kan wà ní ilé wọn tí ọmọ yín gbọ́dọ̀ lọ padà bọ̀ ó tó di pé ó gbádùn òṣù náà pé òòṣà yẹn ìfẹ́ sọ pé àwọn tó ń wá àwọn àfáà wa àwọn bàbá wa tó ń wá wọn ò bá sọ òdodo ọ̀rọ̀ tó mú wá rí pé iṣẹ́ wà fún mi láti ṣe kéṣẹ́ẹ̀tì ò ní ìta ṣe yìí ǹjọ́ pọ́síbù pé kí n rí kára nú ẹ̀ tàbí méjì kí mo lọ sílé chamanda because mo níṣẹ́ ṣe ibẹ̀ àbúkílẹ̀ pé wọ́n láti mo lọ sílé particularly wọ́n understand the receive dada ìfẹ́ lọ dé ilé ẹ̀ kí lọ sọ pé mo ní ìyàwó kan ni so ìyàwó yẹn wá gbé ẹrù ìyẹn kálé pé àwọn láti lọ bọ òṣà òsì pé ẹni tó bá wọn ṣe ìyẹn ti kó ní ilé ó lọ sí ìlú kejì tó bá fẹ́ ṣe ọdún eégún ènìyàn wọn ló máa gbé eégún láti ìlú kejì wá pẹ̀lú àwọn èèyàn wa wọ́n sí ọ̀dọ̀ wa wọ́n máa lọ síbi igi wọ́n máa ṣe ètò wọn so iṣẹ́ tí ó wà wà lọ́rùn tèmi nìsí wọ́n bẹ lọ́ba ilé jọlá ó ṣe nírọ̀rọ̀ fún mi kí ṣe ìgbìnàdé ṣàdúrà sí pé alọ́bọ̀ o imani àlàyé tí bàbá wa bàbá ìdàgbọ̀n ìjòkó àlàyé tí bàbá wa chairman ń ṣe ni pé ẹnìkan wà ọ̀gọ́ ọlọ́pàá ni lọ́dọ̀ àwọn táwọn mọ̀ mùsùlùmí wá ní ọ wá pe àwọn àfáà àwọn àbá wa sàdúrà wọn pẹ̀rẹ̀ wọn gbẹ̀rẹ̀ lọ gba wọn gbẹ̀rẹ̀ lọ ìyàwó wa tún jáde sọ́rọ̀ ọkọ rẹ̀ wọ́n wá sọ fọ́kùnrin yìí pé yọ́ lọ bó sálé wọn sẹ́mọ̀ pọ́lọ̀ bá máa bọ̀ sálé náà sọ́dá rí nìsì pé yọ́ lọ bọ́ sálé wọn bàbá wa nígbà táwọn bọ́ wà sí àwọn fẹ́ kí kí sẹ́ẹ̀tì yọ tẹ àwọn lọ́wọ́ bẹ́ẹ̀ lọ fi jí sẹ́fẹ́ ní nìkan wọn wọ́n fáwọn sí torí nísì ó ti wá lọ bọ̀ sálé yẹn o nígbà ti pa àwọn àfáà àwọn ti gbẹ̀rẹ̀ ti lọ kò sí yí padà ìyàwó fi gbogbo tọ̀ àwọn sáni máa ọkọ òun òun tójú bọlé sálé sẹ́mọ̀ pa burúkú ti kọjá kó mi ò tó mọ́ sí kí ni tọ́ ọlọ́wọ́n dẹ̀ tún ràn yín lọ́wọ́ kó tún wẹ̀wẹ̀ kó tún kẹ́límẹ̀ pè kó tún pè torí èyí tó ti lọ bọ́ sáadé òun náà ti bọ́ sínú olóòsà padà kó tún kẹ́límẹ̀ pè jù bẹ́ẹ̀ lọ ọlọ́jẹ́ bàbá wa àwọn tí ó ṣe kí ní fún yín ní Abu Abdurrahman ẹ yọjú sí bàbá bàbá ń sọ̀rọ̀ kan náà ní òní wọ́n ní gẹ́lẹ́dì kan náà sí ní òní àwọn fẹ́ sí 200 ní àwọn fẹ́ hapa àwọn èèyàn àwọn fẹ́ sí ìdítọ́ ìrùpẹ́ tí sèyẹ náà fún bàbá ẹ yọjú sí wọn náà bàbá imam bàbá wa ọlọ́jẹ́ pẹ́ fún wa ọmọdé yìí pẹ́ ọ ṣe jù promise wa pé inshallah next week àwọn fẹ́ sára lórí ẹ̀sìn àbáláyé èmi ti fẹ́ béèrè ìbéèrè yẹn tẹ́lẹ̀ asàkúrà mo ti fẹ́ make request tẹ́lẹ̀ for the past three weeks nǹkan tẹ́ sára ipa ní jímọ̀ nìyẹn ẹ̀tútù wá sọ lẹ́nìí mo wá rí pé bàbá fọ́rọ̀ ọlọ́ba fọ̀rún kẹwọn gbọ́ ní ṣéèkì àwọn tá ń gbọ́ kíní yìí yìí wọ́n rí pé àwọn tó ń sẹ̀sẹ̀ àbáláyé tàwà máa sọ pé àrò chairman alájì sọ jìmẹ̀ ní pé àwọn tá ń gbọ́ kíní náà jù báyìí lọ alcohol mélòó ló dàbí tiwa yìí mélòó ló wà lọ́wọ́ ẹni pé bàbá lọ pé last week inshallah ẹ̀sẹ̀ àbáláyé àwọn rán wọ́n ti ń rọkọjá tẹ́lẹ̀ ní káwá múra next week akọ̀nẹ́sì bí ó ṣe fọ́ká tó ní jábọ́ nìkan aláwọ̀ ibi tí wọ́n kí ní tí wọ́n sẹ́fọ́ sí wọ́n sínú látàrí pé wọ́n náà bóyá rìkọ́dì ni bóyá social media ni bóyá cd ni bàbá ó sọ̀rọ̀ ọlọ́pàá lọ́rẹ̀ ń bá fìdà lékò àlàáfíà ara yín bí ó ṣe jáde iṣẹ́ ọ̀rọ̀ àjẹmọ́ fẹ́ ṣe táwọn ẹbí wa tí wọ́n ní kí ó sínú kèfèrí tàrùpájọ́ kí wọn àbẹ́yìn kí ń gbọ́ ẹ̀ kí ń gbọ́ lédìí òní ìjọjọ́ bí kọmọ́ sẹ̀bọ́n pàrà àwọn èèyàn dìde wọ́n lè àwọn mùsùlùmí yẹ wọ́n padà bọ̀ ẹ̀sẹ̀ àbáláyé ni sẹ́ẹ̀lì mùsùlùmí dámú bọ̀ ẹ̀sẹ̀ àjèjì ni wọ́n bú àpàrà wá bá ní àbáláyé yorùbá mi gbẹ̀yẹ́ bẹ̀ẹ́ tó jẹ́ mùsùlùmí tó kírun pé à ń bọ̀ nìkíní èmi ń kírun ọdún ṣe tó ń ṣe sílé wa kí làwọn fẹ́ ṣe tí òfin kọ́ kájú bàbá bá sọ̀rọ̀ káṣiṣẹ́ lórí ẹ̀ election next week kó wà recorded formula tá bá lò instrument tá bá lò media tá bá lò tó fi fọ́kálẹ̀ yorùbá káṣiṣẹ́ lórí ẹjẹ́ pẹ́ fún wa wọ́n bá gbàdúrà yín gbogbo oníṣẹ́ jẹ́ fímọ́ sí ọlọ́bá sí fún yín àwọn náà ọlọ́mọjá wa lẹ́yìn bó wọn lárísì wọn lọ jẹ́ mọ́ rí sí àwọn tó kùnà lọ sí ọlálárìsì iṣẹ́ ti délẹ̀ tí bàbá bá sọ̀rọ̀ ti wá ní fókàn fà káàkiri àwọn kan bá wà gbọ́dọ̀ àkèrè tẹ́ ń wí lọ́dún bíi twenty something or more than that bàbá ń tẹ́ ń wí nínú ilé iṣẹ́ the winter wọ́n gbọ́dọ̀ bá lọ sí MITV bí láti bẹ̀rẹ̀ iṣẹ́ tẹ́lẹ̀ nìyẹn wọ́n gbọ́dọ̀ a àṣúgá fáwà bídá ti bẹ̀rẹ̀ nìyẹn àwa náà ká gbìyànjú nítorí lọ́n ta ayé àgbọ̀dọ̀ dákẹ́ ojú ó sì alájẹ́ òpè wọlé yóò àmọ́ sọ̀rọ̀ ìfẹ́fẹ́ ọ̀fẹ́ bọ́ ògùn àjọbọ mùsùlùmí sàmà tọ́mọ́ná fẹ́ ṣe tọ́mọ́ná polówó ẹ̀ orúkọ mùsùlùmí máa dá kọlọ̀kúnà wà lọ́wọ́ ká ṣètò lẹ́ṣọ̀ next week bó ṣe fọ́ká kí lẹ́sìn àbáláyé tí mùsùlùmí ó fi mọ̀nà kọlọ̀kún gbàdúrà wa afáwọn abẹ́rẹ̀ ìbéèrè rẹ̀ Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹyẹ sẹ́mu fẹ́ yanjú ọ̀rọ̀ kan ẹ̀yẹ̀sà mo fẹ́ wádìí kí ló ń jẹ́ ajé torí pé àwọn èèyàn tí ṣé kíní yẹn ṣó nípa níbi òwò ni tó ń pé kí yẹn bá wà ní a máa ní ẹ̀kọ́ ọrọ̀ ajé o ṣáájé wá o ṣe kíní kan nǹkan bí ọrọ̀ ajé tó wá pé àwa mùsùlùmí gan a ń fọ̀ sí nǹkan yẹn jù a ń wọnú kíní yẹn ẹjọ́ kí ni ìpìlẹ̀ nǹkan yẹn gan sẹ́. òòsàn kan ní ń jáde wọ́n dààmú ara rẹ̀ òòsà kan ní jẹ́ kíní ọdẹ níjọ́ tí wọ́n ń bọ òòsà yẹn ni wọ́n ń pè níjọ́ ajé bẹ́ẹ̀ bá wá bọ́ sàmọ́ tẹ́ bá gbọ́ yí lábẹ́ pàjé wíkẹ́ ìtajà kẹrajà lásán ní jájé tẹ́yẹ bá gbọ́ pé tí ó gbà ọlọ́run jẹ ta ọkọ́ lájé bó ní kankan tọ́ ọmọ òsà ọba wọn bọ́ ọgbórí ọkàrí bí mùsọ́láwù ṣáyà ọ̀rọ̀ táwọn èèyàn kan sọ tí wọ́n náà ń ṣe kí tó ń lò tí ó nípìlẹ̀ kankan pẹ̀lú ẹ̀ ó jẹ̀bi kankan sẹ́gbọ́n tí mo sọ àmọ́ tó ẹgbẹ́ ìtìkọ́ọ̀dù ẹ pẹ̀lú bóòlájé sájé wá sẹ́ẹ̀rájé òòsàlọ́gbà lérò ọjẹ̀bí o bọ̀tí àwọn gbọ́nà kan bẹ tó ti di ara ọ̀rọ̀ tí ó jẹ́ ó sàmọ́ ẹ má wàá máa lọ jáde látẹ́bọ̀ àkú àbíkíní àṣìyá لا تسألوا عن أشياء إن تبد لكم تسوكم وإن تسألوا عنها حين نزل القرآن قلنا لكم عفى الله عنها Ọ̀rọ̀ yẹn ní sọ̀rọ̀ pé ó ní sẹ́ta àwọn ọmọ ajé wa kankan rẹ̀. Ní ò bá ọ̀pọ̀ yé máa kó sàmì. Abẹ́ẹ̀kọ́ ni, à ń sọ èdè ní abẹ́ẹ̀kọ́. Kọ̀ sẹ́bi mbẹ́, àmọ́ tó bá dà ní yóò sa o. Wọ́n dà ní yóò sa, kò jù àwọn ọmọ kéékèèké ọ̀dà gíní bo ni wọ́n máa ṣe wọ́n dà gíní bo ni wọ́n máa ṣe eré nǹkan kan igbá ṣe máa pè wọ́n ní gún ni bá nǹkan ṣe lé pánú lé ẹjọ́ sáà sheik ní nípa ọ̀wọ̀ tí bàbá mú wá mo fẹ́ mú ìmọ̀ràn kan lórí ẹ̀sà mo mọ̀ ọ̀kan lọ́nà ní gbogbo mo ní nípa késẹ̀tì tí bàbá ní káwọn mú lọ fáwọn ènìyàn pé káwọn lọ fi hàn wọn bóyá ọlọ́run lè fi ṣe sábàbí fún wọn mo bá ní irú bàbá àgbàlagbà ni bàbá bóyá kíyàn bá yan bíi ọ̀dọ́ méjì tẹ́ ń pé tẹ́ máa fún bàbá lọ́wọ́ láti ṣorí irú iṣẹ́ rẹ̀ ṣe kò bá dàgbà. Abu Mukhtar ẹ̀sùn mọ́ bí àbá nàró nàró nàró nàró Imam Adégúnbidà àti àbúbà wá sí ẹ̀rí ráyín lọ́bá wọn ẹlọ́sì tó lérí ọ̀rọ̀ ètò ni yíò kí sọ̀rọ̀ àṣẹ ìní pàṣẹ mẹ́wọ̀n ètò lẹ́sì lọ́jọ́ ìyàwó àfáà tó ẹlọ́sì tó mọ̀nà tó mú àndá ẹlọ́sì tó ẹ̀ ìmọ̀ràn ìbéèrè mi ìmọ̀nà ló mú náà ní dámọ̀nà o ti yanjú èyí ohun ìbéèrè dà sáwọn tí a ń bẹ lórí gíní béèrè ní abẹ́ òbèrè má bọ̀ ìwọ́n àwọn obìnrin ní béèrè àbí òní béèrè mm-hmm. àwọn obìnrin kọ béèrè sọ́wọ́n aríkún wọn tún lọ́wọ́ àpàtì ṣe béèrè mi aláwọ̀kọ́ ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ eh, bá ránṣọ so òun ò sí Nàìjíríà mi so ó wá fún mi ní brand kan tí màá ti lọ máa raṣọ ń bẹ̀ láti bí 2019 so èmi lọ́ mọ̀ ń bẹ̀ mo máa lọ ń bá yẹn so ìgbà tó ṣàwá di iléyá ọdún yìí ó wá rán mi pé kí n lọ raṣọ ń bẹ̀ náà ìgbà tí wọ́n wá débẹ̀ wọ́n wá kó gift fún mi pé oníbàárà àwọn tó máa ń bá wọn wá ra aṣọ mo wá fẹ́ mọ̀ bóyá èmi lẹ̀bùn yẹn tọ́ sí ni àbóhùn torí wọn mọ́ rárá ń bẹ̀ òun lọ́lẹ́bùn òun lọ́lẹ́bùn béèrè ẹlẹ́kejì lórí tẹ́tẹ́ ni eh, ó láwọn mẹ́sẹ̀jì kan tó máa ń sẹ́ndì sí yàn pé recharge hundred naira and get five hundred naira bonus mo fẹ́ wọ́n bóyá tẹ́tẹ́ ni àbí kìí ṣe tẹ́tẹ́. wọ́n náà ti dá wọn lórí tẹ́tẹ́ tẹ́tẹ́ náà ṣé ṣe sọ́rọ̀ ẹ recharge hundred naira wọ́n fún ní kìí ṣe pé ìwọ àtìyàn lẹ́jọ́ dáwó ẹnìkan kó náà bónọ́sì ni kìí ṣe tẹ́tẹ́ kí ni mo pé bónọ́sì kìí ṣe tẹ́tẹ́ tẹ́tẹ́ ni pé gbogbo yẹn máa sẹ́ndì ọdẹ́ọdẹ́dẹ́ náírà ẹni tó bá jẹ áàfún ní 1 million owó gbogbo yín wọ́n fẹ́ dápọ̀ tí wọ́n kò fẹ́ nìkan táwọn náà palẹ̀ méjì tí ọba kù tẹ́tẹ́ nìyí àmọ́ recharge hundred á fún ọ ní five hundred bónọ́sì ni èyí wọn aláàlí tẹ́tẹ́ wọn àrámù. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọlọ́run jẹ́ kárí àwọn ṣíkì wà pẹ́pẹ́ lẹ́mí gbówà àtàlàáfíà. Ẹni ìbéèrè pé ṣé ó dáa kí èèyàn máa jẹ sádákà tó bá gbá gẹ́gẹ́ bí pé kárí ẹ̀ka tó gbé oúnjẹ lọ lé kí fáwọn ọmọ kéékèèké sábàkàdà òsílà níbi jíjẹ rẹ̀ ẹkàn sọ́ra fúnlẹ̀ yóò bá ní torí sábà pé wọ́n dá ẹlòmí sára ní babaláwo yóò wá gbé wá sí mọ́sálásí kò sí tọ́ àrámà sádákà ní jíjẹ gbígba owó sádákà dáadáa ni jíjẹun sádákà ìwọṣọ sádákà dáadáa ni kò sí téèyàn fi ṣe sádákà kò sí téèyàn lè fi ṣe sádákà tó bá ti jẹ́ àdáni àbáwọn babaláwo ti ń dá sára àwọn náà tó ń gbé wá mọ́sálásí wọ́n wá sọ mùsùlùmí di ajé sàárẹ̀ ẹ̀bọ́ lórí ìwọ̀n ọ̀dẹ́ mẹ́jẹ wọ́n láwọn fẹ́ gbà bí sabilillah àti ń palẹ̀mọ́ kọ́fúrẹ́nsì ẹ gbà bí sabilillah ìnáwó ẹ plé kíní àkáńtì nàmbà sórí kíní ẹ tẹ́wà sanwó mùsùlùmí kọ́ sanwó síbẹ̀ kọ́ sí ilé àbí kó fi dírẹ́sì ilé òsílẹ̀ ìbífẹ́ tí ọba ti jẹ́ fọ́tò síbí lé ló pè é kìí sí mọ́sálásí kò sílẹ̀ ìbífẹ́ tí ọba ti jẹ́ fọ́tò tí èèyàn wà bẹ̀ náà tí ó jẹ́ fọ́tò àbẹ̀mí kò sílẹ̀ ìbífẹ́ ẹni ìbéèrè pé kí ni ẹ̀sìn sọ nípa pé arákùnrin kan ó fẹ́ lọ lóòrùn ó wá mú ìyàwó kékeré nìkan lọ ó pa ìyàwó àkọ́kọ́ ó pa á tìsì bí ipe mẹ́sì sọ náà ni kó sì tó dáadáa ipe ọmọ amúlẹ̀ lè lọ ní ẹ̀kọ́ mú ìyàwó lọ díẹ̀ ó ti lọ sọ́hùn ó sì ti kó lọ sọ́hùn ìtọ́wà bíi ìgbà wo ni kó fi dúró dè tí ó fi wá ẹni ní àbí tí ó fi lóhun òfẹ́ mọ́. ara wọn ni fàtíwà bẹ̀rẹ̀ ìgbà tó fẹ́ lọ lóìbò nísìn ọyọ kọ́pọ̀ àwọn méjì ìjòkó pẹ́tọ̀ ìlọ amẹ́ríkà ìlọ lọ́ndọ̀nù bóòlẹ́ ti pín láàrin ara yín ẹnìkan lọ láǹfààní kí ọdẹ ẹnìkan lọ yóò sọdún kan tó bá wálé ẹnìkejì náà lọ yóò lọ sí lẹ́yìn èyí tẹ́ lọ mẹ́ta mo ní o méjì mo ní o wọ́n mà báwa kan bẹ tá à ń fẹ́ méjì mẹ́ta ìgbà tí máa lọ London dada, ìyàwó mi kan fẹ́ sì mi lọ London ó sì lọ alọ èkejì náà bá tún fẹ́ lọ náà bá ní kí n sọ pé ní ọ̀rọ̀ àwọn ẹ̀kọ́ gbé kejì èbó màá wà mkpa méjì náà irú mi ó máa torí irú mi ẹ̀kọ́ ń gbé àwọn òní fún mi visa mo ní mi ò ní parọ́ náà fi visa wọn lè wọ́n sì fún mi wọ́n fún mi wọ́n fún mi kí wọ́n lọ nílẹ̀ sọ́ di kìíní ẹmọ̀ pé rọ̀dá ṣá rọ̀dá ìdíbẹ̀ ìdíyàn olè bìdí máa lọ má ẹ̀hún náà nù ó sì ti ṣètò kalẹ̀ bẹ́ẹ̀ nìkan bá lọ tó bá ti sẹ́yìn kó tún ṣe kí ni ó ní ó tún lọ ọ́ máa bó ti ṣe déédéé ní ẹlòmíì sì ń bẹ tí ó jẹ́ yẹn rẹ̀ tí ó ní ẹjẹ́ mi ọmú ojú tọ́mọ ní ẹ máa mú lágbájá lọ ẹ̀ka àwọn ọmọ kalẹ̀ kí mi máa má bá faramọ́ bẹ́ẹ̀ bá ti o ìyálé ẹ ṣe sùúrù wọn mẹ́yìn náà lọ orí ìyálé ló ní béèrè yìí nísìnyí torí ìyàwó ti wà lọ́ọ̀ báyìí ìyálé ní béèrè béèrè ní báyìí ọkọ̀ náà ti wo sí mọ̀pọ̀kọ́ ń wò ó ọmọ pọ̀kọ́ ń wò wá lójú béèrè láńkọ̀ ìwọ ọkọ̀ náà tó wò wá lọ ṣe déédé ṣe déédé láàrin ìyálé àti déédé ò sí mẹ́nu tí ìyálé fi béèrè béèrè náà. ẹni ìbéèrè pé àwọn fẹ́ gba owó láti ilé ìfowópamọ́ kan tó dàbí ti mùsùlùmí fún mi ní dárúkọ wọn wọn á ní àwọn fẹ́ gba bí 5 million ṣùgbọ́n wọ́n ní àwọn ò gba èlé ṣùgbọ́n wọ́n pè kankan ní landmark fáwọn wọ́n ní 28 percent ni ó máa jẹ́ táwọn gbọ́dọ̀ san wọ́n ní ṣé ó tọ̀nà káwọn gbà pẹ̀lú owó tó ń sọ yẹn. a nídìí láti gbọ́ àlàyé tó yẹ jẹ kí fatiwa tó lè wáyé ní. Ni ẹ má jẹ́ sẹ́rí ìròrí tọ́rámpà tí èyàn bá ti fẹ́ gbowó ní báǹkì tí báǹkì bá ní yọ́ sanwó báyìí ìròrí bí ẹni pè lè ní àwọn báǹkì wà tó bá fẹ́ gbowó lọ́wọ́ wọn ìwọ lọ ń pọ̀ fẹ́ yáwó àwọn ọ̀yọ́ lówó ó lóko táwọn ń pè ìwọ lórúkọ lọ yáwó àwọn gbà báwọn jọ fẹ́ ṣòwò nígbà táwọn fẹ́ fún ọ lówó tó fẹ́ fi ṣe owó tó bá wá bí sòwò àwọn ọjọ́ pín èrè àwọn ìrònú tí wọ́n ọ̀tọ̀ ẹ̀kọ́ táwọn fi ń bọ́ lu ọ̀tọ̀ ìrònú ti ẹ pẹ̀lú ẹ̀kọ́ tí wọ́n fi bá wọn lu ọ̀tọ̀ torí rẹ̀ ṣẹlẹ̀ wájú mi rí tí àwọn olówó ńláńlá méjì wá bá mi lé wọ́n jọ fẹ́ ṣe òwò wọ́n fẹ́ kó ọjà wọlé láti China ọjà yẹn pọ̀ gan owó ipa àwọn ọ̀ka owó yẹn ipa àwọn ọ̀kọ́ owó yẹn ìkáwá ma báǹkì ìkejì wá ní rárá òun lè yá rìbá ìyẹn wá ń sọ gbókè sí rìbá wọ́n wá ní òkè káwọn lọ́ọ́ bá ṣe àwọn méjèèjì wá wá wọ́n wá mú òṣìṣẹ́ báńkì dání òṣìṣẹ́ báńkì yẹn wá gbẹ́sìn yìí dáadáa wọ́n wá ní tọ̀ bó lẹ́fẹ́ ṣètò owó tẹ́fẹ́ yẹ ẹ̀kẹ́ ló ní rárá wọn ìyàwó mo ní wọn ìyàwó bá ọlọ́pẹ́ fẹ́ yẹ́wó lè yí bá sọ wọ́n níbẹ̀ ní ọlọ́wọ̀n ìyá wọn lówó ṣégi o àwọn fẹ́ rajà àwọn fẹ́ tòta fún wọn ní o àwọn fẹ́ rajà ṣé ẹni kúrò ní àwọn tó fẹ́ yá owó ọ̀tọ̀ ìròrí tí gbọ́wọ́ lójú lè lọ fẹ́rà ọlọ́yẹ̀ ń lọ bí gíní kan 500 million làwọn àfihàn ọjà yẹn but ṣọ́ọ̀bù wọn làwọn ọjà sí but táwọn bá ti já fún àwọn tà fún iye táwọn fẹ́ tà fún wọn rí àwọn ìyá wọn lówó àwọn fẹ́ rà táwọn tà fún wọn ni. bẹ́ẹ̀ni náà ṣe sọ pé ọlọ sọ pé èrè tàwọn. ṣé kó sì yàtọ̀ mọ̀rọ̀ bá wà nìyẹn mọ̀rọ̀ bá wà wọ́n ṣe yẹn kìí ṣe pé wọ́n jẹ rìbá ìwọ owó tà olówó tó fìrà àwọn wá sọ fún ọ pé jẹ́ àlọ́ọ̀rà káwá tà fún àmọ́ tó bá máa náà ṣe wàhálà lọ́ọ̀rà tó mú wa tà wá náà ó ṣe kí ni kò sí rìbá bẹ̀ wò kò sí rìbá bẹ̀ irú nǹkan bẹ́ẹ̀ wá pọ̀ ní ìsìláàmù tẹ́ ẹ gbọ́dọ̀ wádìí kẹ́ ẹ tó ṣe pàtiwà ọ̀rọ̀ kí wọ́n ní owó okun ní tí sọ wọ́n pè lókọ̀ kan tó ní wọ́n gbé lókọ̀ yẹn nù béèrè yìí ó kọ tí a bá pè ní ó fún wa ní fatuwa tí a sì ẹ má lò gbogbo ní a bá pè ní báńkì ìsìlámì ni wọ́n jèrè wọ́n jèrè mẹ́ o ẹ bá ti ní àwọn ohun ìgbàrìbá bẹ́ẹ̀ ni wọ́n gbàrìbá àmọ́ wọ́n láwọn òwò míì tí wọ́n ń ṣe táwọn náà ń ṣe kí ni tí wọ́n jèrè ẹ má lò pé wọ́n kà máa bùn yín lówó ẹ máa wọ́n Mo fẹ́ bèèrè ìbéèrè lórí àwọn tí wọ́n ṣe POS. Níbi àwọn tó ṣe POS yẹn, bóyá ó pè, bóyá bá ń pè. Wọ́n máa ń sọ pé kí èèyàn wá yá owó. Wọ́n wá ní fifteen days, wọ́n ní yọ interest. Pẹ̀lú bá ti lé sí fifteen days yẹn tí ò dáwọ́ yẹn padà, wọ́n máa yọ interest. Ṣé owó yẹn ti ń tù ilé ìyá? Ìpínlẹ̀ rẹ̀ rí bá ní, wọ́n wá kàn lọ́dà. Nàá tẹ́ bá sọ́rọ̀ yẹn wa man ittaqa shubuhat ẹkíni wa man waqa fi shubuhat kaman waqa fil haram shubuhat shubuha wà mẹ́ gbígbà wọn kan fàyàn wọbẹ̀ tí ó padà jálù rìbá sáfún wọ́n fà wọ́n fẹ́ kọ́ jálù rìbá ni torí pìlẹ̀ owó yẹ gangan rìbá ni wọ́n kà fọjọ́ díẹ̀ lẹ̀ fún abẹ́ẹ̀kọ́ tí ó padà wá rọ́jọ́ òun mítọ̀ mọ́ yọ padà san rìbá abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n àti wà ń bẹ̀ àti wà ń اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين وانصرنا نال عبادك الموحدين امين اللهم ات نفوسنا تقواها وزكها انت خير من زكاها انت وليها ومولاها ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك الرحمه انك انت الوهاب ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا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 وسلام على المرسلين والحمد لله السلام عليكم ورحمة الله وبركاته